káàkiri àgbáyé ó rẹ̀ dùdù ó dùn wò ó dùn gbọ́ létí gbogbo ènìyàn. bẹ́ẹ̀ ni ètò tó ń kọ́ni lọ́gbọ́n ètò tó ń dáni lárayá ìròyìn tó kún fọ́fọ́ káàkiri àgbáyé ká polówó ọjà kájí ó bugbẹ́jẹ ètò tó ń pè délé rọ ètò tó ní ṣe pẹ̀lú àṣà ìròyìn eré ìdárayá ìròyìn àwọn gbẹjúmọ̀ òṣèré bẹ́ẹ̀ ni live on air for advert jingle entertainment breaking news gossip and news event promotion church program muslim program and all of your events ẹgbẹ́ gbogbo ẹ̀ wá kẹ́ ẹ wá polówó ẹ̀ lọ́gán ni gbogbo ayé yóò gbọ́ rédíò àti tẹlifíṣàn kan ló lè ṣe ìbílẹ̀ rédíò and tẹlifíṣàn tiwantiwa tó kalẹ̀ sí United Kingdom the classy of African community online station best for the community home and abroad ìbílẹ̀ rédíò ni mò ń perí ẹ̀ fún gbogbo wa ní gbogbo ìgbàkúgbà tí òǹgbẹ bá ń gbẹ̀yìn láti gbádùn ètò tàbí tí ẹ bá fẹ́ polówó ọjà tàbí ohun tí ẹ ń ṣe ẹ kàn sí wa ní ìbílẹ̀ rédíò and television tiwantiwa ẹ lè wò wá kedere tàbí kí ẹ gbọ́ wa live on www.ibileradio.com tàbí lórí tune in radio lórí Twitter Instagram àti Facebook ẹ tẹ ìbílẹ̀ rédíò láti bá wa dòwò pọ̀ lórí ohunkóhun tí ọkàn yín bá ń fẹ́ ẹ pè àwọn nọ́mbà yìí zero seven nine zero eight zero two five nine four four tàbí zero seven seven nine five six seven one three eight five tàbí zero seven four two four seven two eight seven four three ìbílẹ̀ rédíò and tẹlifíṣàn tiwantiwa kárí ayé ni wọ́n ń wò wá gbọ́ wa ó kilẹ̀ pilẹ̀ tìtìtì. ó ti dìrọ̀rọ̀ gbáà ní gbogbo United Kingdom pátápátá bẹ́ẹ̀ ni ní gbogbo ìgbà tí ọkàn yín bá ń gbẹ láti jẹ iṣu tàbí láti fi iṣu Ghana dára tó wù yín fún ìgbádùn ẹ̀mí yín nígbàkúgbà fresh puna yam from Ghana is here for your satisfaction whenever you desire for it fresh yam from Ghana yes do you want to buy yam you want to eat it or you want to use it anytime at anywhere in United Kingdom fresh puna yam from Ghana with free delivery to your house address when order. There is also a one-week replacement policy. If interested, please call Freedy 377-858580 or call Yan on 07399204531. Ní gbogbo ìgbà tí ẹ bá fẹ́ ra fresh puna yam from Ghana, àǹfààní wà láti deliver sí èyíkéyìí address tí ẹ bá ti sẹ́ǹdì sí wa ní gbogbo United Kingdom. Ẹ pe nọ́mbà yìí láti order fún fresh puna yam from Ghana tiyín lórí 070 three seven seven eight five eight five eight zero tàbí zero seven three nine nine two zero four five three one. iṣu àjẹpọ́nu látọ̀dá fún ìlera gbogbo ènìyàn níṣu fresh puna yam from Ghana ẹ pè láti ra tiyín lónìí ẹ jẹ ìgbádùn rẹ̀. ó gbilẹ̀ káàkiri àgbáyé ó rẹ̀ dùdù ó dùn wò ó gbọ́ létí gbogbo ènìyàn. bẹ́ẹ̀ ètò tó ń kọ́ni lọ́gbọ́n ètò tó ń dáni ìròyìn tó kún fọ́fọ́ káàkiri àgbáyé polówó ọjà kájí ó bugbẹ́jẹ́ ètò tó ń pè délérò ètò tó ní ṣe pẹ̀lú àṣà ìròyìn eré ìdárayá ìròyìn àwọn gbẹjúmọ̀ òṣèré bẹ́ẹ̀ ni live on air for advert jingle entertainment breaking news gossip and news event promotion church program muslim program and all of your events ẹgbẹ́ gbogbo ẹ̀ wá kẹ́ ẹ wá polówó ẹ̀ lọ́gán ni gbogbo ayé yóò gbọ́ rédíò àti tẹlifíṣàn kan ló lè ṣe ìbílẹ̀ rédíò and tẹlifíṣàn tiwantiwa tó kalẹ̀ sí United Kingdom the classy of African community online station best for the community home and abroad ìbílẹ̀ rédíò ni mò ń perí ẹ̀ fún gbogbo wa ní gbogbo ìgbàkúgbà tí òǹgbẹ bá ń gbẹ̀yìn láti gbádùn ètò tàbí tí ẹ bá fẹ́ polówó ọjà tàbí ohun tí ẹ ń ṣe ẹ kàn sí wa ní ìbílẹ̀ rédíò and television tiwantiwa ẹ lè wò wá kedere tàbí kí ẹ gbọ́ wa live on www.ibileradio.com tàbí lórí tune in radio lórí Twitter Instagram àti Facebook ẹ tẹ ìbílẹ̀ rédíò láti bá wa dòwò pọ̀ lórí ohunkóhun tí ọkàn yín bá ń fẹ́ ẹ pè àwọn nọ́mbà yìí zero seven nine zero eight zero two five nine four four tàbí zero seven seven nine five six seven one three eight five tàbí zero seven four two four seven two eight seven four three ìbílẹ̀ rédíò and tẹlifíṣàn tiwantiwa kárí ayé ni wọ́n ń wò wá gbọ́ wa ó kilẹ̀ gbilẹ̀ tìtìtì. Thank you. arúgbó ọ̀dọ́ arúgbó ọ̀dọ́ ẹ̀yin la ṣẹ̀dá láwẹ̀dá lábẹ́ka o arúgbó ọ̀dọ́ ẹ̀yin ló ní ògo ló ní ọlá arúgbó ọ̀dọ́ arúgbó ọ̀dọ́ arúgbó ọ̀dọ́.

aṣiwèrè nìyàn tó sọ tọ́lọ́run tó sì ń bọ̀. Àrà sán ní bọ́sẹ̀, òkú ayé rò mọ́ bá bọ́ sọ́yìn. aṣíwèrèyàn. Sọ bọ́lá owó sí o, arúgbó ọjọ́ arúgbó ọjọ́ arúgbó ọjọ́. Ẹ̀yin la ṣe dá láwẹ̀ èyí tó ní ìgboro ní ọlá lórí ọ̀pẹ arúgbó ọjọ́. ọba lórí ayé aṣẹ̀dá ọ̀run òkèlè ìlú gbígbàgbọ́ lágbára lọ́rùn ó fàyè ṣàpótí ìdìsẹ́ èmi ò nírú ẹ̀rí o alákòóso ọ̀hún arúgbó ọjọ́.

Èmi ṣe wá sọ pé ọ̀rọ̀ àgbáyé olúwa máìtì. Ọlọ́run àgbáyé olúwa máìtì. Ṣé bí wàá lọ fojú ọ̀run ṣàṣọ òwúrọ̀? Ìwọ lọ fojú ọ̀run ṣàṣọ lálàbúrà. Ọlọ́run àgbáyé olúwa máìtì o. Ọlọ́run àgbáyé olúwa máìtì. Oh yeah, yeah. Oh yeah, yeah. Ìwọ ló fojú ọ̀run ṣàṣọ. Ìwọ ni ìwọ ló fojú ọ̀run ṣàṣọ. Ọlọ́run àgbáyé olùwà máa ń tì. Ọlọ́run àgbáyé olùwà máa bẹ̀rẹ̀ ọ̀sìn. Ọlọ́run àgbáyé olùwà máa dá. Èmi ò jẹ́ yọ̀ fún mi ní aláàfin rọ̀. ìpele láti ló ọ̀rọ̀ tó fi kọ́ ọmọ olùṣe ọ̀kan lánàá. bẹ́ẹ̀ ni kábíyèsí olódùmarè ọ̀kan lánàá ọ̀kan lónìí ọ̀kan títí ayé àìnípẹ̀kún ẹni tí ò mọ Ọlọ́hun ọba mi ní fọlọ́hun ọba ṣeré Ọlọ́hun ọba mi àgbàlagbà oyè gbẹgbẹlẹ́kú dábì ó gbèwú ọ̀rọ̀ tí gbẹ́nu ọmọ ènìyàn sọ wọ̀mùwọ̀mù alábẹ́nu àṣàṣe Ọlọ́hun ọba mi ọba tó lọ kọ́ni kése kìnìún ẹ̀yà Júdà ọba tí ń jẹ mímọ́ tó mú mímọ́ ọba tí fi mímọ́ bora bí aṣọ ìyìn ló yẹlé rẹ ògo ló yẹlé rẹ bàbá àdúpẹ́ àyìnọ́ agbẹ́yìnga ṣẹyìn lọba àtòdípẹ́ ẹ̀túkà wáyẹ nínú àwọn tí ó wà láàyè lónìí nínú àwọn tí ó mọ yìnyín àwa náà ń bẹ láyé láàyè ọba lè títí ayé ẹni ọlọ́run wá tóbi ó tóbi ó tóbi kàǹkà ó tóbi kẹ̀kẹ́ ọba tó ń wo ohun tẹ́nìkan ò lè gbé kábíyèsí rẹ̀ olódùmarè àmọ̀ṣẹ́yìn lọ́ba àdúpẹ́ oore yín o àdúpẹ́ àánú yín àdúpẹ́ ìfẹ́ yín àdúpẹ́ oore ọ̀fẹ́ tí ẹ fi fún wa àdúpẹ́ àlàáfíà wa tí ò di fíafíà àdúpẹ́ pàǹbẹ láyé àtúnbẹ láàyè àtúnbẹ láàyè ara wa ọlọ́run ọba tí ò jẹ́ wọ́n torí àtẹ̀yìn àtẹ̀yìn tí ò jẹ́ wọ́n rajà lọ́wọ́ bàbá onípọ́sí ọlọ́run ọba tí ò jẹ́ wọ́n máa gbé wa dìgbàdìgbà pé ẹ fomi sí i ó yẹ ẹ tún fún lẹ́jẹ̀ ó yẹ ẹ tiẹ̀ fún lóúnjẹ díẹ̀ bóyá yóò jẹ́ ọlọ́wọ́n ọba tí òjò rí bẹ̀ fún wa ó yẹ ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́wọ́n ọba adúpẹ́dúpẹ́ ayé Elédùmarè ọba mi àìkú àìsá ìdìbàjẹ́ gbẹngbẹlẹ́kú dábì ó gbẹ̀wú ọ̀rọ̀ tí gbẹ́nu àwọn ènìyàn sọ̀wọ́ ọmọ ọ̀mọ́ alábẹ́nu àṣáṣí olóko àjọbọ ọba àmì tí gbogbo ayé forí balẹ̀ fún kábíyèsí rẹ olódùmarè ọba àtayẹrọ bíi agogo ìyíyẹ òkú yẹlé rẹ ọba àmì àgbàlagbà òye. ọba tó mú wa lọ sáájú tó àpò ní ẹ̀jáde. Èwo la ò níyọ̀ sí ọlọ́wọ́n bá ó fún wa lórí ọ̀fẹ́ àwa dúpẹ́ àwa yìí lógo. Lẹ́yìn náà bá mọ̀rẹ́ Elédùmarè ẹ̀ bá ń gbé bàbá gà yín náà ẹ̀yìn ẹ̀ gbóṣùbà fún ẹ̀yìn bàbá ẹ̀rá bàbá ẹ̀rá bàbá ẹ̀yìn sọ̀tún ẹ̀kàn yìí sọ̀sì pé tí ẹ̀ wà láyé ẹ̀ wà láàyè pé wọn fi ń ṣe lòmíì wọn fẹ́ lòmíì ṣe yín nípa àlàáfíà yín òdì tí a fẹ́ ẹ̀yìn ẹ̀kàn tí ẹ̀ yíra fọlọ́wọ́n sọ pé ṣe é ẹgbẹ́ ṣùgbọ́n fẹ́ṣẹ̀ alihamdulilayi sọ́lọ́run ọba wa ni kò ṣe ń ta àmì ìdúró láéláé. àwọn ọ̀rọ̀ méjì bí òṣọ́pá apẹ́nà ládùúfọ́ lọ́wọ́ ọba wa kò ṣe ń ta àmì ìdúró láéláé lórí ilé wa lórí ẹbí lórí ọmọ látinú oṣù kínní títí di oṣù kẹrin òní ni ọjọ́ kejìlá nínú oṣù kẹrin ọdún twenty twenty one àtúnbẹ̀láyọ̀ àtàláfíà ọ̀pọ̀ òjò ló ti rọ̀ tílẹ̀ ti fi mú àfi yọ̀ wọ́n àfi ń gbọ́ lọ́wọ́n ọba ga ni kò ṣeun tá a ná ìdó láéláé. Ìjọ kú lẹ́bàá ilé àkàrà alẹ́ rẹ̀ wá làákérò ọ̀nà ẹ̀kú ìjọ méjì mẹ́ta làákérè ni bó bá tún jọ méjì mẹ́ta ta ríra wa mo kí yín pé ẹkú lé ẹkú dédè wò yí ẹkú lé níbikíbi tẹ bá ti ń gbọ́ mi tẹ ti ń wò mí. ẹkú ojúmọ́ ẹkú àsán ẹkú ajálẹ̀ níbikíbi tẹ bá wà níbikíbi tọwọ́ jẹ́ ètò tí ń dọ́dọ̀ yín ẹkú ìyálẹ̀ ta níbẹ̀ ń wò mú kí yín pé ṣe gbogbo yín là bá dáadáa láti iléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò tv tiwantiwa lára àgbà ìdá níbẹ̀ náà ni mo ti ń kìyìn kìyìn tí mo ti ń kìyìn pa ẹ̀kú àjálẹ́ níbikíbi tí ẹ bá wà tẹ̀tí ń gbọ́ mi tẹ̀tí ń wò mí pé ẹ̀kú ọwọ́ ṣẹ́ lónìí ẹ̀kú àtàárọ̀ ẹ̀kú jíjẹ mímu tí kálukú wa ń bá kiri. nínú ayé wa bàbá ni wà máìtì nínú iṣẹ́ wa bàbá. ẹgbẹ́ ṣe lórí iṣẹ́ ẹtí yín náà ṣọlọ́wọ́n ọba máìtì lórí ayé yín ṣọlọ́wọ́n ọba máìtì bó bá rí bẹ́ẹ̀ yín náà sọ tiyín torí pé àkókò fẹnu sọ tiẹ̀ ó e, do nílé máa fẹnu tèmi wí tèmi o ẹnu ẹni báyìí la fi pe ẹnu ẹni e la fi kọ mí e jẹ. nínú ilé wa bàbá ìwà máìtì ṣebí wọn ló ta sánmọ̀ bí ẹni taṣọ ìkóra. ẹ báà ní ọlọ́wọ́n bá mi ó ta sánmọ̀ bí ẹni taṣọ ó bí ẹni tẹ́ni kábíyèsí ọlọ́wọ́n bá náà ní jẹ́bẹ̀ ẹ̀yin náà ẹ pè é ẹ pè é lóko tó bá ń jẹ́ ẹ̀yin náà ẹ̀yìn yìí ẹgbẹ́ òṣùbà fún kó ṣeun tá a nú ẹ̀dọ́ láéláé oṣù kẹrin ó tún lọ díẹ̀ díẹ̀ nu ọjọ́ kejìlá làtún wà lónìí báyìí abẹ́rẹ́ nǹkan báwọn ìgbà wo la mú ọ̀dì wọn àná ó tún lọ díẹ̀ díẹ̀ nu àdúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ ọba mo kí gbogbo yín níbikíbi tí ẹ bá ti ń gbọ́ mi tẹ̀ tí ń wò mí láti lè ṣọwọ́ ìbílẹ̀ rédíò tv tiwantiwa lára àgbà yìí dá ètò fìdí kalẹ̀ sọ sílùú London ní United Kingdom níbẹ̀ náà la ti ń kí yín pé ẹ̀ka àbọ̀ sórí ètò fún tòní ètò yín ètò wa ìdílé aláyọ̀ pẹ̀lú àṣà àtiṣe ilẹ̀ Yorùbá níbẹ̀ náà ni ètò tó gorí afẹ́fẹ́ tí mo ti ń kí yín káàbọ̀ sórí ètò mo kí gbogbo ẹ̀yin ìyá gbogbo ẹ̀yin bàbá lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà onílé àtàlejò mo kí gbogbo yín o gbogbo ẹ̀yin ọ̀tọ̀kùlú ìlú gbogbo ẹ̀yin sọ̀mọ́rí aláfẹ́bọ̀rọ̀ kìíní ọlọ́rọ̀ àkí gbogbo yín pátápátá mo kí gbogbo ládéládé gbogbo orí adé pátápátá mo kí yín o gbogbo ìjìgbà rọrùn lẹ̀kẹ̀ àkí gbogbo yín gbogbo ẹ̀yin òjíṣẹ́ ọlọ́run ọba àkí gbogbo yín àáfàá ni ìmáàmù ní ṣèkì ní prọfẹ̀tì ní prọfẹ̀tẹ̀sì ní pásítọ̀ ní evangelist ní àkí yín tó fi dórí gbogbo àwọn oníṣẹ̀ṣe ńlẹ̀ yorùbá àti gbogbo yín pé ẹ̀kú ṣe elédùà ọlọ́run ọba ti bá ní gbẹ̀rù òní dórí yorùbá ní gbé dórí ó kí gbogbo yín pé ẹ̀kú dédé wò yìí akú iṣẹ́ akú ọwọ́ iṣẹ́ lónìí lágbára ọlọ́run ọba èrè lóbìnrin jẹ lábọ̀ ọjà èrè náà lájẹ oní náà ní ọjọ́ monday ọjọ́ ajé ọjọ́ ajé ni ajé ògúngúlùsọ̀ kó wọlé wa kó fi lé wa ṣe ibùgbé kárajé náà kárajé lò kárí tajé ṣe ká má ṣerú ẹgbẹ́ wa o kọ́lọ́run ọba kó fọwọ́ àánú ẹ̀ kó fi fà wá lọ sókè wọ́n kí gbogbo yín pátápátá pẹ̀ka àbọ̀ sórí ètò yìí gbogbo ẹ̀yin pèdèpèdè sọ̀rọ̀sọ̀ káàkiri iléeṣẹ́ rédíò tẹlifíṣàn mú kí yín pé ẹ̀kú iṣẹ́ ìlú ẹ̀ lágbára ọlọ́run àní tẹnugbó bí ọ̀wọ̀ wọ́n kí gbogbo wa pátápátá pẹ̀ ẹ̀kú wò yìí níbikíbi tí bá gbogbo àwọn ọmọ iléèwé àkìyín ọ̀pọ̀lọ yín ò ní dàrú o lágbára àṣẹ Èdùmàrè. ọ̀dọ̀rùn àgbáyé o ó tóbi jù bẹ́ẹ̀ lọ àgbáyé o ìmọ̀ ìsìn àgbáyé òyìnbó àgbáyé ṣebí wàá lọ fojú àrùn ṣàṣọ ṣebí wàá lọ fojú àrùn ṣàṣọ ọlọ́run o bàbá ọmọ tóbi o. bẹ́ẹ̀ ni ọlọ́run ọba wa tóbi mo kí gbogbo pátápátá bẹ́ẹ̀ ni mo sì fàsìkò yìí mo fi kí gbogbo ẹ̀yin silent listeners silent watcher wa gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa lórí rédíò ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa lórí facebook gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa lórí íńtánẹ́ẹ̀tì wa pátápátá náà làkí mo kí gbogbo yín pé ẹ ṣeun ẹ káàbọ̀ sórí ètò mo kí yín ìyá mi Abímbọ́lá JP wọn ni ẹ̀kú ètò ẹ ṣeun ṣeun ẹ káàbọ̀ sórí ètò yìí ẹ̀kú ọ̀wọ̀ṣẹ́ ẹ̀kú àtàárọ̀ àsìkò ọ̀sẹ̀ tuntun a kó òpin ọ̀sẹ̀ àná ọlọ́wọ́n ọba yóò jẹ́ kí ọ̀sẹ̀ yìí kó dára lágbára ọlọ́run àti gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa tẹ̀ ń wò wá nínú ilé mú kí gbogbo yín pátápátá pé àkú òpin ọ̀sẹ̀ àná àìsúnkú ọ̀sẹ̀ tuntun tòní ọlọ́wọ́n ọba yóò jẹ́ kí ọ̀sẹ̀ yìí kó ládùn kó lóyin fún wa ààrẹ tiwa ṣe lágbára ọlọ́wọ́n ọba wọ́n sì kí gbogbo ẹ̀yin mùmìnì àti mùmìnà òdodo pé ẹ palẹ̀mọ́ àwẹ̀ Ramadan yóò bẹ̀rẹ̀ lọ́la gẹ́gẹ́ bá a ti gbọ́ pẹ̀lú ògbó ọlọ́wọ́n ọba a kí gbogbo yín o pé ẹ palẹ̀mọ́ àwẹ̀ Ramadan lágbára ọlọ́run ẹ̀mí ò ṣíkà ẹ̀mí ò rẹ̀yìn oṣù lágbára ọlọ́run ọba àkí gbogbo yín pátápátá gbogbo ẹ̀yin mùmìnì àti mùmìnà òdodo àkíyín Eh, ẹ láǹfààní láti gbọ́ wa lórí wẹ́bsáìtì wa www.ibileradio.com eh, lórí wẹ́bsáìtì wa lórí tuning radio eh, download tuning lórí app yín ẹ search fún ìbílẹ̀ rédíò lórí ẹ máa gbọ́ wa lórí rédíò wa live and direct bá ti ń bẹ lórí ètò lórí facebook wa lórí timeline wa ìbílẹ̀ rédíò and television tiwantiwa tv ẹ máa gbọ́ mi ẹ máa wò mí live and direct lórí péèjì wa ẹ bá wa fọ́lọ̀ péèjì wa ẹ láìkí péèjì wa ẹ bá wa fọ́lò rẹ̀ bá wa like ìbílẹ̀ rédíò and tẹlifíṣàn tiwantiwa uk ẹ like ẹ follow wa lórí ẹ ẹ àwa ń bẹ̀ náà ẹ máa ráwọn ètò wa o lórí instagram ẹ follow wa ìbílẹ̀ radio and television ẹ station uk lórí instagram lórí twitter ìbílẹ̀ radio tv ẹ follow wa ń bẹ̀ náà lórí youtube wa ẹ subscribe sí youtube wa ìbílẹ̀ tv tiwantiwa ẹ máa rí àwọn ètò wa tá a ti ṣe èyí tá a ṣe ṣe ẹ máa rí wọn bẹ̀ lọ́lọ́kan ọ̀jọ̀kan mo kí gbogbo yín pé ẹ káàbọ̀ sórí ètò yìí àwẹ̀ Ramadan àwẹ̀ Ramadan ó ti kànlẹ̀kùn gbọ̀ngbọ̀ngbọ̀n báyìí gbogbo ẹ̀yin tí ẹ bá fẹ́ sponsor Ramadan program wa kò sí nǹkan tó tóbi tàbí tó kéré jù láti fi sponsor Ramadan program láti jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run kó máa lọ wáàsí kó máa lọ nínú àwẹ̀ Ramadan Eh, kò sí ní tẹ́ fi ṣe tí ò kò sí ní tó kéré kò sí ní tó tóbi láti jẹ́ pé kẹ́yìn náà yọ sàkáà kẹyọ sakat nínú ààwẹ̀ Ramadan ẹ kàn sí wa lórí WhatsApp number wa plus four four seven four two four seven two eight seven four three plus four four seven four two four seven two eight seven four three ohun tẹ́yìn náà bá ní eh, fún Ramadan program ẹ̀yin náà ẹ kàn sí wa ẹ lè ṣe onígbọ̀wọ́ rẹ̀ ẹ sì lè ràn wá lọ lórí ẹ̀ fún ti àwẹ̀ Ramadan láti jẹ́ kí ètò Ramadan lecture kó máa lọ lórí ìbílẹ̀ rédíò ẹ bá wa dòwò pọ̀ nínú àwẹ̀ yìí ẹ̀yin náà yọ sakat fọlọ́kẹ́ wa wo tọ́lọ́wọ́n ọba ọlọ́wọ́n ọba oníkẹ́ tí ó ṣe nínú ayé tìyín náà àwa Ramadan ó ti fẹ́ bẹ̀rẹ̀ báyìí ọlọ́wọ́n ọba yóò jẹ́ kó bá wa láyọ̀ àtàláfíà lórí ètò òun náà la wà ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ìyá àbàdàn yín authentic rèé ọ̀rẹ́tẹ̀bù yìí àbàdàn iná rẹ̀ wọ́n náà lólì pìrìsẹ́ńtà yín á sọ̀rọ̀ tẹ̀fẹ̀ tìmọ̀ràn ìyàjọ mọ̀yìn rèé ti pàṣíwájú bàbá ajímọ̀sára ìjà gbogbo ike mi náà ni mo kí ń káàbọ̀ sórí ètò fún tòní ètò yìí ètò wa ìdílé aláyọ̀ pẹ̀lú àṣà àtiṣe ilẹ̀ Yorùbá ẹ wá nǹkan fìdílé ẹ fìdílé nǹkan kájọmọ́ bẹ́tò yìí náà mò ń bọ̀ náà. Kọ́tàbí o, bàbá o, kọ́tàbí o, ọba títí dàbẹ̀ tẹ́lẹ̀, ọlọ́wọ́ afúnni má ṣeré fún owó tóbi o. Kọ́tàbí o, bàbá o, má tóbi o, kọ́tàbí o, má tóbi o, ọba títí dàbẹ̀ tẹ́lẹ̀, ọlọ́wọ́ afúnni má ṣeré fún owó tóbi o. Ó yẹ yẹ o, bàbá o, o àtúnyẹ oníṣu òṣè wọn ní ìlà oòrùn ọba tí kì í bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ alágbàgbára àkúnní mẹ́sì ilé ìgbòho tóbi o tóbi o bàbá ọmọ tóbi o tóbi o tóbi o bàbá ọmọ. bẹ́ẹ̀ ni ọlọ́run ọba wa tóbi mo fi àsìkò yìí mo fi kí gbogbo ẹ̀yin ọmọ ọlọ́jọ́ bíi gbogbo ẹ̀yin ọmọ oṣù april mo kí gbogbo yín pátápátá gbẹ̀yìn tẹ̀ ṣọjọ́ òbí lánàá ẹ̀yin tẹ̀ ṣe lónìí ẹ̀yin tẹ̀ tún ṣe lọ́la á kí gbogbo yín pátápátá pẹ̀lágbára ọlọ́run ẹ̀mí ó máa rọ́dún o igba ọdún ọdún kan náà ni ẹ̀mí yóò ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé láàyè àti láàyè ìdẹ̀ra gbogbo ẹ̀yàn ọmọ april pátápátá láti on the one títí di ọjọ́ òní àtẹ̀yìn tó ń bọ̀ lẹ́yìn àti gbogbo yín pé lágbára ọlọ́run ẹ̀mí yóò máa ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé gbogbo ẹ̀yin tẹ́ ṣègbéyàwó lópin ọ̀sẹ̀ àti gbogbo yín ẹgbẹ́ àtàfọmọfọ́kọ ni àwa tá a fẹ́yàwó fọ́mọ ní lágbára ọlọ́run ohun rere ohun ayọ̀ yóò ti bẹ̀ jáde ọmọ rere alálùbáríkà olúwa yóò fi jíǹkí yín lágbára ṣe ìdúmarè ẹ mú kí gbogbo wa pátápátá gbogbo àwọn ọlọ́mọ tuntun jòjòló àti gbogbo yípo ẹ̀kú ọwọ́ lómi lágbára ṣe ìdúmarè gbogbo abiyamọ pátá ọlọ́run ọba ọlọ́run ọba àjẹká jèrè àwọn ọmọ wa àní ṣàṣedànù lágbára ṣe ìdúmarè gbogbo àwọn tó sì jẹ́ wípé tó yálà àpàdánù àwọn èèyàn wa ni bàbá ni ìyá ni abẹ́ ẹ̀gbọ́n àbábúrò lọ́nà kan tàbí kejì lágbára ṣe ìdúmarè ọlọ́run ọba yóò tẹ gbogbo wọn sí afẹ́fẹ́ rere lágbára ọlọ́run ọba gbogbo àwọn tá a lókun lọ́run ọlọ́run olódùmarè yóò tẹ wọn sí afẹ́fẹ́ rere olúwa yóò mú yóò nu ẹ̀ṣẹ̀ wọn kúrò yóò sì mú èpè burúkú yóò mú kúrò lójú wọn lágbára ọlọ́run ọba ọlọ́run ọba kò wá ní ṣe ní tẹ̀lé ń tẹ̀lé ọlọ́run ọba á jẹ́ kí ọdún kò jìnnà síra à ní kánjú kú báyìí o lágbára ṣe dùmarè orí ètò náà la wà yìí mo tún ti dé náà nù lórí ètò fún tòní ẹ bá mi ṣíà rẹ ẹ bá mi ṣíà rẹ ẹ bá mi ṣíà fídíò yẹn invite àwọn olólùfẹ́ yín ẹ bá mi invite àwọn ọ̀rẹ́ yín ẹ bá mi share fídíò yìí ẹ kàtìjọ gbádùn ètò tòní gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé ìpele méjì náà ni ètò yìí a ní abala àkọ́kọ́ ti ṣe abala ìdílé aláyọ̀ a sì ní abala kejì náà ti ṣe abala àṣà àti ṣe ilẹ̀ yorùbá méjèèjì náà lágbéyẹ̀wò lórí ètò lónìí àmọ́ ẹ bá mi share ẹ like ẹ comment ẹ bá mi invite àwọn olólùfẹ́ yín kàtìjọ gbádùn ètò tòní ètò tòní ó tún ti dórí afẹ́fẹ́ náà ó tún ti balẹ̀ bàgẹ́ ó ti ti lálẹ́ wù náà nu ní ràbájìgbọ̀n àti ní rẹ̀gẹ̀dẹ̀ fín ẹ bá mi ṣí ààrẹ fún àwọn olólùfẹ́ yín fún àwọn èèyàn yín káwọn náà darapọ̀ mọ́ wa kájọ jẹ ìgbádùn ètò tòní ọlọ́run olódùmarè yóò jẹ́ kí àánú ọlọ́run kó wa wá rí ìbùkún ọlọ́run yóò wọlé wa gbogbo bí gbogbo ẹ ṣe ń lọ káàkiri àgbàlá ayé tó ń lọ lọ́tún lọ́sì oríṣiríṣi nǹkan ní í ṣẹlẹ̀ ọlọ́run ọba kò ní jẹ́ kí ibi ó jẹ́ tiwa lágbára ṣe Èdùmàrè mẹ́wàá ń ṣẹlẹ̀ nǹkan ṣẹlẹ̀ ní dínúyàn nǹkan ṣẹlẹ̀ ń dún níyàn kọ́lọ́wọ́n ọba kó mọ̀ jẹ́ kí ibi ó wọlé wa kí dààmú kó mọ̀ wọlé wa àwa òbí ẹ jẹ́ ká mójútó àwọn ọmọ wa oríṣiríṣi ní ṣẹlẹ̀ oríṣiríṣi ní ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí kọ́lọ́wọ́n ọba olódùmarè kó gbà wá tẹ́ bá rí arábìnrin kan nílùú UK tá a wà yìí kódà àánú abiyamọ kò sígbà tí mo bá rí báyìí àánú abiyamọ máa ń ṣe mí omijé máa ń lójú mi ní ti ọ̀dọ́mọkùnrin kan Richard ti àwọn ọlọ́pàá Eh, tíyá ẹ̀ ti ń wá tipẹ́tipẹ́ eh, agbé news ọ̀hún náà agbé síta àmọ́ nígbà táwọn ọlọ́pàá tí wọ́n padà ṣèwádìí eh, náà ni wọ́n òkú ọmọ náà ni wọ́n rí nínú àwọn igbó kan lọ́nà epping kọ́lọ́wọ́n ọba kó ṣàánú fún atọ́mọ náà ti tó tó tó ti dolóògbé kò sẹ́ni tí ò rí bẹ́ẹ̀ tí ara bíamọ ò ní ta ẹ jẹ́ ká mójútó àwọn ọmọ wa ẹ dákun àwa òbí pápá àwa ta wà nílùú UK ẹ jẹ́ ká mójútó àwọn ọmọ wa ẹ jẹ́ ká máa bá wọn sọ̀rọ̀ ẹ jẹ́ ká máa béèrè nǹkan tó bá ń ṣe wọ́n ẹ jẹ́ ká máa wò ó káká ká máa wò wọ́n ká máa ṣọ́ wọn tá a bá rí nǹkan kan tó ń tá a bá rí pé ọkàn wọn pòrúurú ẹ jẹ́ ká gbìyànjú láti máa bá wọn sọ̀rọ̀ ẹ má jẹ́ ká múṣẹ́ pé iṣẹ́ wa ẹ má jà mú ní ẹ má jà múṣẹ́ ká mú ní ọ̀kúnkúndùn pé o lẹ̀mí wa àwọn ọmọ yìí tí wọ́n bá ti ń dàgbà oríṣiríṣi wọn lọ́wọ́ tó bá dilẹ̀ lèṣù ń bẹ̀ ń àwọn ọmọ àwọn ọmọ àṣetánì kan wà níta àwọn ẹni èṣù kan ń bẹ níta tó jẹ́ wípé àwọn nǹkan tí ò da ni wọ́n mọ sọ sáwọn ọmọ létí àwọn èrò burúkú ni wọ́n máa fi sáwọn ọmọ lọ́kàn ẹ jọ̀ọ́ àwa bàbá àti ìyá ẹ jẹ́ ká máa fàdúrà ran àwọn ọmọ wa lọ́wọ́ ẹ jẹ́ ká máa bá wọn sọ̀rọ̀ bí ọ̀rẹ́ láti lè mọ nǹkan tó ń ṣe wọn láti lè mọ ẹ̀dùn ọkàn wọn bó tiẹ̀ jẹ́ wípé wọ́n ní ọmọ Richard yìí pé ó ní àìsàn lára pé bóyá síkúsẹ̀ làbí nǹkan kan síbẹ̀síbẹ̀ ara àwọn tí wọ́n ní tán sì ń gbélé ayé ẹ́ débi wípé wọn ò ní lè ronú para wọn wọn ò ní lè máa ronú pé bẹ́ẹ̀ àbílẹ̀ ayé àwọn ti tán àbí àwọn ò ní òkú mọ́ ọlọ́run olódùmarè kí ó tu ìyá ọmọ náà kó tù ú lọ́kàn kí kọ́lọ́run kó tí ọmọ náà sáfẹ́fẹ́ rere nǹkan tó jẹ́ pé kódà ó gbomijé lójú gbogbo abiyamọ ní kọ́lọ́run ọba kó má jà á ṣọ̀fọ̀ ọmọ nineteen years ẹ ọmọ nineteen years ẹ wò láti láti inú oyún tí tó fi rere rẹ̀ tó fi dàgbà tó fi wọ nineteen years ẹ tó fi parí secondary school ẹ tó ti wá fi wọlé ìwé gíga kọ́lọ́run olódùmarè kó má jẹ́ kábí amósunkún alẹ́ ẹ jọ̀ọ́ àwa òbí ẹ jẹ́ ká máa mójútó àwọn ọmọ wa ẹ jẹ́ ká máa bá wọn sọ̀rọ̀ ká máa béèrè tí bá ń ṣe wọn láti lè mọ ibi tí wọ́n bá ń lọ láti lè mọ ohun tó bá ń ṣẹlẹ̀ sí wọn ọlọ́run ọba kò ní pa wá lẹ́kún alẹ́ o ẹ à ní fojú sunkún àwọn ọmọ wa lágbára àwọn èèyàn bí èṣù èṣù bí ènìyàn wọn ò ní ráyè nínú ayé àwọn ọmọ wa lágbára ọlọ́run ọba ẹ jẹ́ ká máa mójútó wọn àdúrà wa ó gbà àmì ṣe lásán lórí ètò náà la wà yìí ètò yìí ètò wa ìdílé aláyọ̀ pẹ̀lú àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá mò ń bọ̀ ná. Thank you. ayọ̀ mi tí mo ti bẹ̀rẹ̀ tipẹ́tipẹ́ àròwà ayọ̀ ni nílẹ̀ mi kò dẹ̀ nílẹ̀ tán mọ́. Ire ayọ̀ mi tí mo ti bẹ̀rẹ̀ tipẹ́tipẹ́ àròwà ayọ̀ ni nílẹ̀ mi kò dẹ̀ nílẹ̀ tán mọ́. Bàbá ti sáì sọ̀rọ̀ mi ò. Ẹ ṣeun ṣeun bàbá mi James Adéyẹmí Adéfọjí Adénúgà mo kí yín o prophet mi mo kí yín ẹ̀kú ọjọ́ méjì mẹ́ta a kú àṣepọ̀ ọdún Easter gbogbo lẹ́ńkọ́ bàbá mi prophet adéyẹmí adésọjí mo kí yín káàbọ̀ sórí ètò. omi rẹ́rìn ayọ̀ bàbá ti sáì sọ̀rọ̀ mi o ó mú mi rẹ́rìn ayọ̀. ẹ ṣeun ṣeun adékúnlé abọ́sẹ̀dé mo kí yín bẹ̀ ń wo ìkẹ́ adé abíọ́lá ọ̀kẹ́ mo kí ẹ̀yin náà ẹ ṣeun ṣeun mo rí gbogbo yín lórí ètò gbogbo yín tẹ̀ ń darapọ̀ mọ́ mi bẹ́ẹ̀ bá ti ń darapọ̀ mọ́ mi ẹ bá mi share ẹ bá mi invite àwọn olólùfẹ́ yín invite àwọn ọ̀rẹ́ yín kájọjẹ gbádùn ètò tòní ètò yín ètò wa ìdílé aláyọ̀ pẹ̀lú àṣà àtìṣe ilẹ̀ Yorùbá níbẹ̀ náà la wà yìí abala àkọ́kọ́ òun náà ni akànlù lórí ètò yìí ti ṣe abala ìdílé aláyọ̀ kí la gbé wá lónìí kí la mú wá tà fẹ́ sọ̀rọ̀ lé lórí ní abala ìdílé aláyọ̀ tí a bá ti wo àkọlé orí ètò yìí ẹ̀yin náà ti rí nǹkan tá a gbé síbẹ̀ àmọ́ màá nà níbẹ̀ láìpẹ́ ń bọ̀. Ìrẹ́ ayé mi tí mo ti ń béèrè tí bẹ́ẹ̀ ti dé àrùn ayọ̀ nínú ilé mi kò dé nílé táwọn mọ́. Ìrẹ́ ayọ̀ mi tí mo ti ń béèrè tí bẹ́ẹ̀ ti dé àrùn ayọ̀ nínú ilé mi kò dé nílé táwọn mọ́. Bàbá ti sáyé sọ̀rọ̀ mi o, ó mú mi rẹ́rìn ayọ̀. Bàbá ti sáyé sọ̀rọ̀ mi o, ó mú mi rẹ́rìn ayọ̀. Ẹ Elédùmarè. Ẹ ṣé mo mọ bẹ́ẹ̀ mi wá. Bàbá mi jáde Yorùbá. Ẹ ṣé mo mọ bẹ́ẹ̀ mi wá. Ẹlẹ́rù mi. Ẹ mo mọ bẹ́ẹ̀ wá. Bàbá mi jáde Yorùbá. Ẹ ṣé mo mọ bẹ́ẹ̀ wá. Ìwọ nìkan lẹ́ni yóò máa yí lóko ìwọ nìkan lèmi yóò máa fògo fún ìwọ nìkan lèmi yóò. bẹ́ẹ̀ ni ọlọ́wọ́ bá nìkan lá máa fògo fún náà lá máa fìyìn fún tòró náà ló tó ń gbọpẹ́ gbàyìn wá. má yìí lọ́gbọ̀n ó ṣe ọlọ́run mo wá yìí ọ bàbá ìwọ nìkan lèmi yóò máa yìí lọ́gbọ̀n. lórí ètò náà lọ́wọ́ ètò yìí ètò wa ìdílé aláyọ̀ pẹ̀lú àṣà àtiṣe ilẹ̀ Yorùbá. ìwọ nìkan lèmi yóò máa fògo fún ìwọ nìkan lèmi yóò máa yìí lọ́gbọ̀n bẹ́ẹ̀ bá wojú aago yín aago mẹ́jọ náà ló kù ṣẹ́jú mẹ́ta láti lè ṣẹ̀wà ìbílẹ̀ rédíò ní kọ́ńgó tí aago mẹ́jọ bá ti lù náà láàbọ̀ ságbámí ètò. ìwọ àgbàsá Elédùmarè ẹ ṣe mo mọ pẹ̀lú wa ṣáájì ọba ẹ bàbá mi jáde ọba ẹ ṣe mo mọ pẹ̀lú wa ìwọ nìkan lẹ́bí yóò máa yí lọ́gbọ́ ìwọ nìkan lẹ́bí yóò máa fòrògbò ìwọ nìkan lẹ́bí yóò máa yí lọ́gbọ́ ó ṣe ọlọ́run kó wá ìdí ọ́ bàbá. ẹ ṣeun ṣeun ìyá mi Abímbọ́lá jp mo rọ́wọ́ yín ẹ̀yin náà máa bá wa tẹ láìkẹ́ tẹ lọ́ọ̀bù invite àwọn olólùfẹ́ yín ẹ̀ ṣí ara ẹ̀ ẹ mi dúpẹ́ ẹ mi dúpẹ́ ọlọ́run. ọpẹ́ lọ̀rọ̀ wa tó sí ọpẹ́ lọ̀rọ̀ wa já sí bàbá ń bẹ láyé tà ń bẹ láàyè tà tún ń bẹ láàyè ara wa ó yẹ ká dúpẹ́. Gbọ́ mi mi láti nù mí pọ́jú mi wá. Ó dá mi lọ́la, ó tún wá sẹ́kàn mi lógo. Gbogbo ènìyàn ẹ wá bá mi gbé Jésù yìí ga. Ẹ wá bá mi. àti ẹ̀bẹ̀rẹ̀ lẹ́yìn tí a bẹ̀rẹ̀ láyọ̀ àtàláfíà parí rẹ̀ àwọnú Easter. A jẹ Easter Sunday, àtúnjẹ Easter Monday, a jẹ gbogbo ẹ̀ mọ́ra wọn. Àwọn Ramadan náà tí wọ́n ń kànlẹ̀kùn gbọ̀ngbọ̀n, ó hàn tó ń ṣojú èmi àti àkódà. Ó yẹ ká dúpẹ́ fọ́lọ́run torí pé ọ̀pọ̀ ló bá a bẹ̀rẹ̀ lẹ́yìn tí wọ́n parí ẹ̀. Então, eu abalo do pé ọlọ́run gbóhùn mi láti mú ìpọ́njú mi wá mo dá mi lọ́lá ó tún wá sẹ́kàn mi dógó gbogbo ènìyàn ẹ wá bá mi gbé Jésù nígbà. ní gbogbo ìgbà nínú ènìyàn olúwo ní gbogbo ìgbà nínú ìran Elédùmarè ọ̀gáyé yọ̀mí kó o sì jẹ́ kọ́ta pẹ̀lú mi ìrò ọ̀tá ti ga sóhun tó mú eléyìí ó dá mi lọ́lá Jésù Kristi sẹ́kàn mi lọ́gbọ́n gbogbo ènìyàn ẹ wá bá mi kọrin ológun.

kó dá mi lọ́la ó tún wá sẹ́kàn mi lóko gbogbo ènìyàn mẹ́wàá bá mi lè dẹ̀ sí. bẹ́ẹ̀ ni kí gbogbo ènìyàn bàbá wa gbọ́ lóhùn ọba ga torí pé oore ọlọ́run ó pọ̀ nínú ayé mi àti yín ọlọ́run ọba òṣòro tó pọ̀ fún èmi àti yín kí la ní dúpẹ́ sí oore tọ́lọ́run ṣe nú ayé wa àkàkà tán ni ọpẹ́ náà láàsì máa dá ẹnu ọpẹ́ wa ò ní kan lágbára ọlọ́run ọba ibi tá a fi ń wo Elédùmarè ṣò ní ibàbẹ̀jẹ́ bẹ́ẹ̀ bá wojú aago yín báyìí aago mẹ́jọ náà ló ti lù kéde láti iléeṣẹ́ wa lórí ètò yín ètò ìdílé aláyọ̀ pẹ̀lú àṣà àtìṣe ilẹ̀ yorùbá abala àkọ́kọ́ lórí ètò náà rèé ti ṣe abala ìdílé aláyọ̀ ó náà láwọnú rẹ̀ lọ́ba yìí mò ń bọ̀ ná. ọkọ pẹ̀lú ìyàwó ojú olúwa ló lè tó. ọ̀rọ̀ ọkọ pẹ̀lú ìyàwó.

àtìyàwó ojú ọlọ́run ló lè tó ohun tó ń ṣẹlẹ̀ nínú ìdílé tí ń ṣẹlẹ̀ láàrin ẹbí ojú ọlọ́run ọba nìkan náà ló tó torí wípé báwa bá ti wọlé tá a pẹlẹ̀kùn ní tó ṣẹlẹ̀ kò sẹ́ni tó mọ̀ mọ́ ọlọ́run ọba nìkan lójú rẹ̀ tó gbogbo ẹ̀ òun náà ni King Sunny Adé sọ wípé ọ̀rọ̀ ọkọ pẹ̀lú ìyàwó ojú ọlọ́run ọba náà ló lè tó lábala ìdílé aláyọ̀ lónìí kí la mú wá kí la gbé wá ohun tá a gbé wá lónìí tá a fẹ́ sọ̀rọ̀ lé lórí òun náà ni wípé ọkùnrin tó ti ṣègbéyàwó obìnrin tó ti wà nílé ọkọ tó ti ṣègbéyàwó ǹjẹ́rú obìnrin bẹ́ẹ̀ àbí ọkùnrin bẹ́ẹ̀ ǹjẹ́ ó sì lẹ́tọ̀ọ́ láti máa bá ẹni tó ti fẹ́ rí kó sì tún máa bá a tún ṣe ọ̀rẹ́ ẹ mọ̀ wípé àwọn obìnrin kan wà àwọn ọkùnrin kan wà tó máa ní èmi àti ẹ ládùúrú bá a ṣe ládùúrú ọdún tá a fi fẹ́ra wa bọ́lọ́hún ò bá ti ẹ̀kọ́ wípé bóyá a máa fẹ́ra wa sílé a sì lè máa bára wa ṣọ̀rẹ́ náà a ò lè máa pè mí tèmi náà máa pè ẹ́ tí n bá ní nǹkan ṣe mo lè invite ẹ tí wọn náà bá ní nǹkan ṣe o lè invite mi ẹ a lè máa ṣọ̀rẹ́ bá àti ẹ̀fẹ́ra wa ẹ ká máa bára wa ṣọ̀rẹ́ ká máa kíra wa o lè pè mí sóde kémi náà pè ẹ́ sóde àwọn kan irú àwọn kan bẹ́ẹ̀ àti gbọ́ rí àmọ́ ǹjẹ́ tọkùnrin bá ti wá márì àbóbìnrin ti lọ lé ọkọ ọkùnrin tóbìnrin ti fẹ́ rí àbí obìnrin tọkùnrin náà ti fẹ́ rí ǹjẹ́ obìnrin àbọ́kùnrin lẹ́tọ̀ọ́ látún ti máa bá irú èèyàn bẹ́ẹ̀ ṣọ̀rẹ́ pé à a lè máa bára wa ṣọ̀rẹ́ ẹ gbọ́ ẹ̀yin èèyàn mi ṣé kò sí ní tó burú ń ṣé kò sí ní tó burú ń bẹ̀ pé tó ọkùnrin tí a ti jọ fẹ́ra wa rí àbí obìnrin tá a ti jọ fẹ́ra wa rí àmọ́ tí ọlọ́run ò sọ wípé ká fẹ́ra wa délé tí mo wá wò wípé ẹlòmíì ló wù mí tí mo lọ fẹ́ níyàwó àbẹ́lòmíì ló wù mí tí mo lọ fẹ́ lọ́kọ àmọ́ tí irú obìnrin bẹ́ẹ̀ wá sọ pé tó bá a bá tiẹ̀ fẹ́ra wa ẹ a lè máa bára wa ṣọ̀rẹ́ kó o máa wá mi kémi náà sì máa wá ọ ẹ̀yin èèyàn wa nínú ilé òun ni mo fẹ́ kí a jọ tú kẹ̀kẹ́ rẹ̀ lónìí lọ́dọ̀ tiyín lójú tiyín ǹjẹ́ ẹ lérò pé kò sí nǹkan tó burú ń bẹ̀ àbí kò sí tó bàjẹ́ pé tó tí èèyàn bá lọ́kùnrin téèyàn ti jọ fẹ́ra wọn rí àbóbìnrin téèyàn ti jọ fẹ́ra wọn rí bóyá ọlọ́run ò wá kọ́ wípé bóyá ká fẹ́ra wa délé pé ṣé kò sí nǹkan tí ó burú ń bẹ̀ bóyá tí a bá ń wa ṣọ̀rẹ́ ìyá mi Alexis ẹ ṣé gan ni Alexis promotion nílùú London ti wà níbí yìí ìyá mi lókè Ìbàdàn àwọn tí a nu lókè Ìbàdàn òkè Ìbàdàn ó gbé àá o Ìbàdàn àtàjẹ́ ọlọ́mú òrùn kò ní dẹrù ìyàlẹ́ lórí ẹ̀lẹ́ ìyá mi ojú òní tì yín wọn ni good topic ẹ ṣé gan ni mo dúpẹ́ mà ǹjẹ́ nǹkan tó burú wà ń bẹ̀ bóyá tí mo bá wà rò wípé ẹ tá a bá kúkú fẹ́ra wa mọ́ ẹ a lè máa bára wa ṣọ̀rẹ́ hmm. lọ́dọ̀ tiyín ǹjẹ́ ẹ lérò wípé ó bójú mu àbí bóyá kò sí tó burú ń bẹ̀ ẹlòmíì lè ẹlòmíì ní à kò sí tó wípé kí ni gbogbo ń bẹ̀ téèyàn ò bá fẹ́ra wọn mọ́ èèyàn sì lè keep èèyàn sì lè máa keep in touch pẹ̀lúra wọn a sì lè lóore a sì lè láǹfààní tí a ṣe fúnra wa ǹjẹ́ gbogbo ẹ̀ náà ló máa ń yọrí síbi tó dáa ṣé gbogbo ẹ̀ ló máa ń yọrí síbi tó dáa pé tó mi ò fẹ́ mọ́ o àwa jọ ń bára wa ṣe ọ̀rẹ́ ẹ ò lè wá kí mi à èmi náà lè wá kí ẹ mo lè níbi tí mo fẹ́ pè ẹ́ sí mo lè ní fámìlì mi lè fẹ́ ṣe nǹkan kó o wá ṣé gbogbo ẹ̀ náà ló máa ń yọrí síbi tó dáa àbí obìnrin náà tí ò fẹ́ ọkùnrin mọ́ bóyá ọkùnrin tó ti fẹ́ rí kó tó di pé ó rẹ́lòmíì tó fẹ́ ẹ kóbìnrin yẹn wá wò wípé x òun kúkú ni àwọn ò fẹ́ ra àwọn mọ́ ṣùgbọ́n àwọn lè máa jọ ṣọ̀rẹ́ ṣé ẹ lérò pé ó bójú mu tá a bá tiẹ̀ ń sọ tọkùnrin ǹjẹ́ ó lẹ́tọ̀ọ́ fún obìnrin tó ti wà nílé ọkọ míì ẹ mọ̀ wípé àwọn bàbá wa ìyá wa ní à ọkùnrin kò sí nǹkan tọkùnrin ò ní tọkùnrin lè ṣe ń gbà míì kò lẹ́tọ̀ọ́ kí ìyàwó ilé ṣe é tá a bá tiẹ̀ sọ wípé ọkùnrin o bóyá girlfriend tó ti fẹ́ rí ó tó márì pé bóyá ó sì ń kí àbí wọ́n sì ń ríra wọn tá a bá wá ń sọ̀rọ̀ nípa ìyàwó tó jẹ́ obìnrin tó jẹ́ ìyàwó ilé ǹjẹ́ obìnrin lẹ́tọ̀ọ́ sí i ǹjọ́ dáa fún obìnrin tó jẹ́ ìyàwó ilé láti máa keep in touch pẹ̀lú ọkùnrin tó ti fẹ́ rí ṣé ohun tó burú wà ń bẹ̀ àbí ẹ lérò pé kò sí ohun tó bàjẹ́ pé ojú tó ti mọni rí kò lè ní òun ò mọni mọ́ ó náà ni mo fẹ́ kí a jọ gbéyẹ̀wò lẹ́ni bóyá ẹ̀yin náà rí nǹkan tí ó burú ń bẹ̀ àbí bóyá kò sí tó bàjẹ́ ń bẹ̀ ẹ ṣeun ṣeun ẹ̀yin èèyàn wa lórí ètò náà la wà yìí láti bá wa dá sí ojú òpó wa ó wà ní ṣíṣí màá ṣí ojú òpó sílẹ̀ fún wa láti bá wa dá sí ní orí ètò bóyá nǹkan tẹ́yin náà bá ní tẹ́ fẹ́ sọ àbí bó bá ṣe rí lọ́dọ̀ sí náà láti bá wa sùn sí mò bọ̀ náà wọ́n you mọ̀ olúwa ló lè tó. ìbàjẹ́ ká kọ́kọ́ láyà sílẹ̀ ká rọra ta kété. ìbàjẹ́ ká kọ́kọ́ láyà sílẹ̀ ká má jòyè abọ́tẹ́kù láti bá wa dá sí fún ẹ̀yin tẹ́ bá fẹ́ pè wọlé ẹ lè fi àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ àáká síta ẹ dẹ̀ lè pè wọlé nọ́mbà tẹ́ lè pè sí fún àwa tá ní UK ẹ lè pè sórí zero seven four three eight zero zero two one zero six zero seven four three eight zero zero two one zero six òní ó gbé pè wọ ojú òpó fún àwa tá a wà ní UK àbáwa tá a wà ní Europe ẹ a lè pè sí àwa tá a wà ní Nàìjíríà àbáwa tá a wà ní Europe a lè pè wọlé sórí WhatsApp wa ìyẹn plus four four seven four two four seven two eight seven four three ó ní ẹ lè pè sí láti bá wa dá sí i kí lẹ́yìn náà ń rí sí i ṣé tọkùnrin bá tiẹ̀ ń ṣerú ẹ̀ ǹjẹ́ ìyàwó ilé ó sí i àbí àtọkùnrin àtobìnrin tó jẹ́ baálé ilé àti ìyàwó ilé ǹjẹ́ àwọn méjèèjì gan ǹjẹ́ wọ́n lẹ́tọ̀ọ́ sí àwọn pé ah, eh, bọ́kùnrin náà bá ṣerú rẹ̀ ṣé ìyàwó náà ò ní máa bínú ṣé ìyàwó náà ò ní bínú àbí ìyàwó náà ò ní máa ro nǹkan míì àti wípé gbogbo àwọn tó bá wá ń ṣerú ẹ̀ ǹjẹ́ gbogbo orú ẹ̀ ló máa ń yọrí sí ibi tó dáa tàbá làwọn tó ń ṣerú ẹ̀ tẹ́bí wọ́n máa ń kìpù x wọn àti ti family friend afẹ́ra wa ò ní ká má ṣe ǹjẹ́ gbogbo ẹ̀ ló máa ń yọrí síbi tó dáa tó jẹ́ wípé kò ní affect marriage wọn òun náà ni mo fẹ́ kí ẹ bá wa dá sí lórí ètò fún tòní kí lẹ́yìn náà rí sí i ìjọ tiẹ̀ lẹ́tọ̀ọ́ gan kéèyàn tiẹ̀ gbégbèsè yẹn bóyá tá a bá ti sọ pé ó dàárọ̀ ó dàárọ̀ náà ni kí kálukú máa bá tiẹ̀ lọ àbí ká sọ pé ó dàárọ̀ ká tún máa yọjú ní ẹ̀yìn ilẹ̀kùn ká tún máa yọjú lẹ́ǹkùlé kílẹ̀ yìí náà rí sí ẹ̀yin èèyàn wa ẹ bá wa dá sí lórí ètò. ẹ ṣeun ìyá mi Alex wọ́n ní not idea pé kì í ṣe idea tó tó tó tó rí bóyá tó tó tó tó tó tó tó tó tó àwọn fi gbogbo ara sí tó bójú mu wọ́n ní it can affect the woman marriage later pé kò ń ṣe àìdíà tó dáa pàápàá fún obìnrin pé fún àwa tá a jẹ́ obìnrin pé ó lè affect marriage wa later torí wípé ẹ mọ̀ wípé àwọn ọkùnrin míì wà obìnrin bó ṣe wà lọ́kùnrin náà ló wà lóbìnrin bóyá níwọ̀n ìgbà tó bá tún rí obìnrin yẹn tó tún wò ó ó tún lè máa ní mẹ́mórì wípé ah nígbà tẹ́mi àti ẹ̀ bá nígbà tẹ́mi àti ẹ̀ ń tẹ̀léra wa ah bó ṣe máa bó ṣe máa ń gbé bọ́dì yẹn tán fún mi rèé bó ṣe máa ń ṣe gbani irú nǹkan bẹ́ẹ̀ ó lè lọ kó sí ọkùnrin míì ó lè lọ kó sí lórí kó tún wò wípé ah kí ni ọkọ ẹ kúkú ti mọ̀ pé àfẹ́ra wa mọ́ kò ṣe kinní kan mọ́ bẹ́ẹ̀ náà ló ṣe wà lóbìnrin míì náà sẹ́gbẹ́ tọkọ tọkọ ilé náà tó bá tún sọ pé ọ̀rẹ́ òun ó kàn tún lè wò wípé ah ìgbà tí mi àti bọ̀bọ́ yìí dẹ̀ ń fẹ́ra wọ́n máa ń tọ́jú mi ah ó máa ń ó máa ń mú mi tán ni ó máa ń ṣe gbá ni ẹn tèmi kúkú fẹ́ gan ò ṣe bẹ́ẹ̀ irú ẹ̀ bó ṣe wà lọ́kùnrin náà ló wà lóbìnrin pé ó lè lọ kó sí lóríjọ kan èṣù lágbára kò nígbàlà pé ó lè lọ wò níjọ kan kọ́kọ́ wò kéṣù kan tiẹ̀ ya lò pé ó lè affect irú obìnrin bẹ́ẹ̀ létà ìyẹn gẹ́gẹ́ bí nǹkan tí ìyàwó Alex tí wọ́n sọ pé ibi tí wọ́n sọ sí tó ẹ ṣeun mo dúpẹ́ ìyàwó. ìbàjẹ́ ká kọ́kọ́ láyà sílẹ̀. kárọ̀rà ká kété ìbàjẹ́ ká kọ́kọ́ láyà sílẹ̀ ká má torí àkọ́tẹ́kù wípé yẹ. lórí ètò yín ètò wa ìdílé aláyọ̀ níbẹ̀ náà la wà yìí abala ìdílé aláyọ̀ la wà yìí ó tà ń sọ̀rọ̀ lé lórí òun náà ni wípé ǹjẹ́ ó dáa fún ọkùnrin tó ti ṣèyàwó àbí obìnrin tó ti ṣèyàwó kó tún wá máa tún ní ọ̀rẹ́ ó tún máa bá ẹni tó ti fẹ́ rí ó tún máa bá a dá ọ̀rẹ́ pé à ẹ bá àti ẹ̀fẹ́ ra wa sílé a lè máa bára wa ṣọ̀rẹ́ ẹ kíkí kì í ṣọmọ ìyá àjà ẹ mọ̀ wípé tọ́rọ̀ bá ti di ọ̀rọ̀ oríṣiríṣi oríṣiríṣi òwe ní Yorùbá òun ni wọ́n ní fún àwọn ọ̀rọ̀ lóríṣiríṣi à bẹ́ẹ̀ bá fẹ́ra yín mọ́ kíkí káàrọ̀ òjìrè ṣọmọ ìyá àjà ẹ sì lè lóore ẹ sì lè láǹfààní tẹ́ ṣe fúnra yín lọ́jọ́ iwájú ẹ bọ́lọ́hùn ò bá kọ yín pọ̀ bọ́lọ́n bá ní ẹ̀ lè fẹ́ra yín ẹ̀ sì lè lóore tẹ́ ṣe fúnra yín lọ́jọ́ iwájú ẹ mọ̀ páwa Yorùbá a ní oríṣiríṣi àwọn ọ̀rọ̀ tá a fi máa tá a fi máa ń gbé tá a fi máa ń gbá ọ̀rọ̀ nídìí àmọ́ tá a bá wá rò bẹ́ẹ̀ ǹjẹ́rú àwọn nǹkan bẹ́ẹ̀ kì í padà lẹ́yìn ǹjẹ́rú àwọn nǹkan bẹ́ẹ̀ kò lè kò lè padà kó wá yọ ìyàn kó yọ ilé ayé èèyàn tàbí kó fa wàhálà sí ìrìn àjò èèyàn lọ́jọ́ iwájú obìnrin míì gan fúnra ẹ̀ ló máa sọ fọkùnrin pé àtọ ò bá fẹ́ mi ìyẹn ò ní ká má kíra wa ìyẹn ò ní ká má ṣọ̀rẹ́ ǹjẹ́ bó ṣe sọ yẹn ṣé bẹ́ẹ̀ náà ló ṣe dénú ẹ̀ ǹjẹ́ kò ní mission míì lẹ́yìn àbí bó bá ṣe ń rí ìlọsíwájú àbí bó bá ṣe ń rí tẹ̀síwájú arákùnrin yìí àbí bó bá ṣe ń rí ìfẹ́ láàrin òun àtìyàwó tó fẹ́ ǹjẹ́ kò ní máa padà ríro pé gbogbo ìgbádùn yìí èmi ló yẹ kí n máa gbá o ah gbogbo kinní ní ìsèmi ló yẹ kí n máa ṣe é àbí bó bá ṣe ń rí ìyàwó ọkùnrin tó ti fi sílẹ̀ tó rí bó ṣe ń ṣe tó ń yọra àbí tó rí bí ìyẹn ṣe sọ pé à mo fẹ́ fún ìyàwó mi ní mọ́tò ni o mo fẹ́ fi ṣe surprise fún ìyàwó mi o ǹjẹ́ inú obìnrin bẹ́ẹ̀ ǹjẹ́ lérò pé yóò mọ ọdún níwọ̀n ìgbà tó bá ṣe ń bọ́kùnrin yẹn ṣọ̀rẹ́ níwọ̀n ìgbà tó bá ṣe ń bọ́kùnrin yẹn ṣọ̀rẹ́ tí yẹn sọ pé à mo tiẹ̀ fẹ́ mo fẹ́ invite fún birthday ìyàwó mi à mo fẹ́ surprise ìyàwó mi ǹjẹ́ irú inú obìnrin bẹ́ẹ̀ ó mọ ọdún nígbà tá a bá sọ pé ẹ ká máa bára wa ṣọ̀rẹ́ àbí ká máa ẹ àbí kíkì ò ń ṣọmọ ìyá àjà àbí ká di family friend. àbí obìnrin náà rèé tó fi tó fi ọkùnrin sílẹ̀ tó dẹ̀ tún bá ọkùnrin tó ti tí ò fẹ́ tó tún bá ṣọ̀rẹ́ tọkùnrin yẹn náà bá wá ń padà á rí bóyá tóun náà ń rí bí bí obìnrin yẹn tún ṣe ń dán sí bóyá bó ṣe rí bó ṣe ń múra tó rí gbogbo ẹ̀ bó ṣe pé ah wípé ọmọbìnrin yìí abẹ́rẹ́ bó ṣe rí ṣé ojú ẹ̀ ò tún ní máa padà wọ̀ ọ́ ṣé ojú ẹ̀ ò ní máa padà wà lára obìnrin yẹn torí àwọn ẹlòmíín wá ní àkòsí tó bàjẹ́ kòsí tó burú ń bẹ àìmọye àìmọye ọkùnrin àtobìnrin tó ń fẹ́ra wọn tó ń fẹ́ra wọn mọ́tọ́ dẹ̀ ṣe ń ṣe dáadáa fúnra wọn ǹjẹ́ gbogbo wọn náà náà sì máa ń padà ní èròǹgbà tó dáa sí ẹni tí wọ́n ti fi sílẹ̀ ǹjẹ́ bí wọ́n ṣe ń wò ó bí wọ́n ṣe ń rí ǹjẹ́ inú wọn ń dùn délẹ̀ lóòótọ́ wípé ah ọ ọmọ bọ́lọ̀tẹ̀ sọ pé àfẹ́ra wa mo wà á pì fún ẹ inú mi dùn sí ẹ ibi tó tiẹ̀ bọ́ sí yìí bọ́kùnrin yẹn tiẹ̀ ṣe ń tọ́jú ẹ bí ìyàwó ẹ tiẹ̀ ṣe ń ṣe sí ẹ inú mi dùn fún ẹ mo rí pé o ní happy hope mo rí pé ǹjẹ́ gbogbo ọkùnrin àbóbìnrin téèyàn fi sílẹ̀ ṣé gbogbo wọn náà nínú wọn ń dùn sí ìtẹ̀síwájú àbí ọkùnrin téèyàn ti fẹ́ rí tó wá ní wípé o sọ́ di ọ̀rẹ́ bí nǹkan kan bá ṣẹlẹ̀ nínú ilé tó wá wò ó pé olólè fún mi láàdváìsì tó dáa ọlọ́run kù ṣe àti fẹ́ rarí jẹ́ lọ fẹjọ́ ọkọ mi sùn ìjẹ́rú ọkùnrin jẹ́ gbogbo ọkùnrin bẹ́ẹ̀ náà ni wọ́n máa mú àdváìsì tó dáa wá. ǹjẹ́ àìmọye irú ọkùnrin bẹ́ẹ̀ ló máa mú àdváìsì tó dáa wá pé má bọ́kú ẹja o má fọkú ẹ sílẹ̀ o má ṣe kinní o àbí obìnrin gan-an tọkùnrin fi sílẹ̀ bóyá tóbi tọkùnrin yẹn pé ìyàwó mi kò kì í jẹ́ kí n gbádùn rárá kíní kankan kan ìjà nílé ní ìjà ní lọ́la ìjẹ́ irú àìmọye obìnrin bẹ́ẹ̀ ló lè sọ wípé lágbájá bó ṣe jẹ́ pé mi àti ẹ̀ ò fẹ́ra wa mọ́ àmọ́ ìyàwó ẹ̀ níyàwó ẹ̀ o mú ẹ má jà nǹkan tó bá mọ̀ pé kò fẹ́ ni kó má ṣe mọ́ àbí kí wọ́n náà ṣe ǹjẹ́ gbogbo obìnrin náà ló lè sọrú ẹ̀ ǹjẹ́ gbogbo x téèyàn fi sílẹ̀ téèyàn wá ní tó àjọ ń ṣe ọ̀rẹ́ pé ẹ eh, kákú sọra wa di family friends ǹjẹ́ gbogbo wọn náà nínú wọn máa ń dùn sí ìgbéyàwó téèyàn ṣe ṣé n tó bójúmu ni láti jẹ́ wípé ọkọ tá a ti fẹ́ rí abóbìnrin tá a ti fẹ́ rí ọkùnrin tá a ti fẹ́ rí obìnrin tá a ti fẹ́ rí kí a tún wá sọ di ọ̀rẹ́ tá a jọ ń ṣe wọléwọ̀de ṣé ó dà nínú márèèjì ẹ̀yin èèyàn wa òun náà ni a gbé wá sórí ètò lónìí tí mo fẹ́ kí ẹ bá wa dá sí láti pè wọlé nọ́mbà wa tẹ̀lé pè sí òun náà ni ẹ̀ ń wò lójú ìwòran yìí zero seven four three eight zero zero two one zero six òun náà ni ẹ lè pè sí fún àtàwà ní UK àwọn àtàwà ní Nàìjíríà lè pè sórí WhatsApp wa àbáwọ̀ àtàwà ní Europe lórí plus four four seven four two four seven two eight seven four three òun náà ni ó gbé pòwò ojú òpó bóyá ẹ̀yin tiẹ̀ ti wá rí èyí tó jẹ́ wípé ó wà successful rí tó jẹ́ wípé ẹ̀yin náà lè kọ́ wa lọ́gbọ́n lórí ẹ̀ wọ́n ní ọmọdé gbọ́n àgbà gbọ́n náà la fi dálẹ̀ fẹ́ ètò yìí à ń gbé kalẹ̀ náà ni láti jọ máa kọ́ra wa lọ́gbọ́n láti jọ máa ṣíra wa létí láti lọ máa fúnra wa ní àmọ̀ràn ohun tẹ̀mí mọ̀ ẹ̀yin ò mọ̀ ohun tẹ̀yin náà mọ̀ èmi ò mọ̀ àjọ gbogbo wa àjọ máa kọ́ra wa lọ́gbọ́n ni bóyá ẹ̀yin tiẹ̀ ti wá rírú ẹ̀ rí tó jẹ́ wípé ẹ rí nǹkan kan tó jáde ń bẹ̀ ní dáadáa tẹ̀yin náà lè fi kọ́ wa lọ́gbọ́n ẹ̀yin náà lè sọ fún wa á tún jẹ́ àmọ̀ràn fún àwọn ẹlòmíì náà a tún jẹ́ nǹkan tó máa tún ṣí àwọn ẹlòmíì náà lójú wípé tó bá a bá ń sọ pé nǹkan àwọn kan ò dá àwọn kan ò dá o pé tó a sì ráwọn tó jẹ́ wípé wọ́n sì ń ṣe dáadáa ẹ̀yin náà lè sọ fún wa bó bá sì jẹ́ wípé tó èyí tẹ̀yin náà rí rí tó jẹ́ pé bóyá ó bu onítọ̀hún lọ́wọ́ bóyá tóun ti rò pé tó inú kan lòun fi ṣe àbí kò rò wípé ilé ayé ò parẹ́ bóyá tó ti já síbì kan fóun náà ẹ lè sọ fún wa náà gbogbo ẹ náà àfi ń náà ní lórí ètò ètò yìí ètò yìí ètò wa náà ni àjọ ń ṣe náà ni ohun tẹ́yìn náà bá ní láti sọ fún wa bóyá ẹ̀yin náà ti rí kan rí abẹ́ ti ráwọn kan rí tó jẹ́ pé bóyá ẹ̀yin náà fẹ́ fi kọ́ wa lọ́gbọ́n lórí ẹ̀ láti jẹ́ kí àwọn èèyàn wa kí a mọ̀ bó ṣe ń lọ torí pé oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ káàkiri àgbáláyé tí ó máa ṣókùnkùn sẹ́lòmíì tí ò tiẹ̀ ní gbọ́ tọ́ lórí àwọn ètò báyìí náà láti máa gbọ́ àwọn nǹkan kan pé ah ó máa ṣe nǹkan báyìí máa ṣẹlẹ̀ nǹkan máa ṣe tàfi ń ṣàríkọ́gbọ́n ẹ̀yin náà lè bá wa dá sí ẹ̀yin náà lè láì hàn wá kí a mọ̀ bí ó ṣe ń lọ lórí ètò òun náà la wà yìí ètò yín ètò wa ìbílẹ̀ aláyọ̀ òun náà ni láti lè ṣe wa ìbílẹ̀ rédíò tv ẹ bá wa dá sí i lórí ètò àjọ ń bomi ọgbọ́n mu náà ni àjọ ń kọ́gbọ́n lórí ètò náà ni à ń retí ìpè yín à ń retí àtẹ̀jíṣẹ́ yín ẹ lè pè wá ẹ lè fàtẹ̀jíṣẹ́ ránṣẹ́ à kà síta láti jẹ́ kí àwọn èèyàn wa kan gbọ́. Thank you bẹ́ẹ̀ ni kóńkó jábẹ́lẹ̀ lọ̀rọ̀ ní ayé ibi tẹ́nìkan bá ti ń sọ wípé nǹkan yìí dáa ibẹ̀ lẹ́lòmíì ò ti mọ sọ pé kò dáa torí pé ibi tó gbà kọjú sí kálukú ni wọ́n lọ̀rọ̀ ní ayé ó dàbí ìlú gángan ni tó bá kọjú sẹ́lòmíì ẹ̀yìn ni ó tún kọ sẹ́lòmíì ibi tẹ́nìkan gbà wó ọ̀tọ̀ níbi tẹ́lòmíì ó gbà wó bọ̀rọ̀ ní ayé ṣe rí nìyẹn kálọ̀ sí tiẹ̀ lọ́tọ̀ ló yẹ. ọ̀rọ̀ ìfẹ́ lè kú ọ̀rọ̀ ìfẹ́ lè jù ìfẹ́ lè jù ojú àmọ́ tá a bá ní ká kó gbogbo ẹ̀ lákòópọ̀ tá a bá ní ká kó lákòópọ̀ òun náà la fi ń béèrè béèrè pé ní bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ gan-an ǹjẹ́ nǹkan tó tiẹ̀ dáa ni pé tó mi ò fẹ́ ẹ mọ́ àfẹ́ra wa mọ́ a ti fẹ́ lòmíì lọ́kùnrin a ti fẹ́ lòmíì lóbìnrin ǹjẹ́ ká tó wà wò pé ẹni tí mo ní mi ò fẹ́ mọ́ bóyá ó ṣe dáadáa fún wa ni bẹ́ẹ̀ kò tiẹ̀ bóyá nǹkan búburú ló ṣe fún wa ni tá a fi wò wípé tó kí kálukú máa lọ lọ́tọ̀ọ̀tọ̀ ǹjẹ́ ó yẹ ká tún wà wò wípé mo kúkú ti lẹ́ni tèmi tí mo fẹ́ anyway ní àti a lè máa kíra kákan máa ṣọ̀rẹ́ tó bá nìkan ṣe kó pè mí èmi náà bá nìkan ṣe màá pè ẹ́ ǹjẹ́ ó ti ẹ̀ dáa gan ǹjẹ́ bàbá ti sọ wípé ó dàárọ̀ lágbájá mi ò fẹ́ mọ́ ìwọ náà ò fẹ́ mi mọ́ kí kálukú máa bá tiẹ̀ lọ lọ́tọ̀ọ̀tọ̀ ǹjẹ́ òun kọ́ ni ó yẹ ká ṣe àbí a sì lè wò pé ẹni tó ṣe tó dùn mọ́yàn lánàá ó tún lè ṣe tí ó dùn mọ́yàn lénìí ẹ̀yin èèyàn wa ẹ bá wa dá sí lórí ètò ọ̀rọ̀ ìfẹ́ ṣe kókó ọ̀rọ̀ ìfẹ́ lè jù ìfẹ́ bàbá Ifá. èyí wù mí ò wù ọ́ iná jẹ́ kí ni ò jẹ́ kọkùnrin ó pawọ́ pọ̀ kí wọ́n fọ́bìnrin kan ẹ lè rọ́kùnrin eléyìí tó jẹ́ pé iwájú ni ó fẹ́ràn kó fẹ́ràn iwájú ẹ̀rì mọ̀ ẹlòmíì sì rèé lọ́jọ́ wọ ẹ̀yìn bákíyàdì ni ó láìkì <laughs> ìní ìjọkùnrin ó pawọ́ pọ̀ wọ́n fọ́bìnrin kan náà bó bá jẹ́ pé n tó wù mí wù ọ́ ni ẹ mọ̀ ọ̀rọ̀kùnrin kan tí ó mọ dìrọ̀ mọ́bìnrin méjì ẹ mọ̀ ọ̀rọ̀ àtọ̀rẹ́ ẹ mọ̀ ọ̀rọ̀ mọ̀ ìyá méjì tí wọ́n jọ mọ̀ fẹ́ obìnrin kan àmọ́ ẹlòmíì lè ní ọyàn láìkí kóbìnrin ó sí kóbìnrin ó tẹ́rẹ́ jà mọ́ láìkí kóbìnrin ó lómi lára kó rọ̀bọ̀ dáadáa ẹlòmíì sì rèé ọ̀pá tẹ́rẹ́ kan lè ó kọ̀run ní ọmọ fẹ́ tí ó lẹ̀ tẹ́lẹ̀ bó bá ká báyìí ọ̀kà bí ẹja sáwọ́ mọ́ láàrin <laughs> èyí wù mí òwò ni òdì apàwọ̀pọ̀ fóbìnrin kan náà bọ̀rọ̀ lé àyè ṣèrí nù lórí ètò níbẹ̀ náà la wà yìí à ń retí ìpéyìn à ń retí àtẹ̀jíṣẹ́ yín ǹjẹ́ ó yẹ kí ọkùnrin tó ti fẹ́yàwó àbí obìnrin tó ti wà ń lé ọkọ kó sì tún máa bá x ẹ̀ kó tún máa bá ṣe ọ̀rẹ́ wọléwọ̀de x mi ni ẹ̀ a ti fẹ́ ra rí a ti ara wa kàn bára wa ṣọ̀rẹ́ ni ẹ̀ nothing spoil kò sí kò ní ayé ò máa le tó yẹn ẹlòmíràn tún máa dáṣà ilé ayé ò máa le tó yẹn pẹ́mi àti ẹ ti fẹ́ ra rí ẹ̀wọ̀ ayé ò le tó yẹn jàre akàn máa ń keep in touch lẹ́kọ̀ọ̀kan náà ni ó ti di close friend mi hmm. ẹ̀gbọ́n ẹ̀yin èèyàn wa ṣé ó yẹ kó fún ìyàwó ilé tàbí baálé ilé ẹ bá wa dá sí i lórí ètò. fún àwọn tá a wà ní UK zero seven four three eight zero zero two one zero six náà ni a lè pè sí zero seven four three eight zero zero two one zero six ló gbé pè wọlé àwọn tá a wà ní Europe àbí Nàìjíríà orí WhatsApp tá a lè pè sí òun náà ni plus four four seven four two four seven two eight seven four three òun náà ni ó gbé pò wọ ojú òpó yìí láti bá wa dá sí i. Ní bàbá Ifá ló dá fọwọ́ rí ìyá méjì tí wọn ò ní lè àwọn nǹkan kan wà tó jẹ́ wípé a mọ̀ ṣe é ṣe fún táyé tí ò ní ṣe é ṣe fún kàìdé irú àwọn nǹkan báyìí a máa wọ̀ fẹ́lòmíì tó jẹ́ wípé tó bá sọ wípé ẹni yìí gan pé òun àti ẹ ti fẹ́ra wọn rí àwọn èèyàn mọ̀ ní àà ṣúọ̀ pé bí ó ṣe ń ṣe ẹ ti fẹ́ra yín rí ní bí ó ṣe máa wá ìlọsíwájú bóyá fún ọkùnrin àbóbìnrin yẹn ẹ rí obìnrin míì tọkùnrin ti fẹ́ rí tó jẹ́ pé ó fi sílẹ̀ ó lọ fẹ́ lòmíì wàláì bọ́kùnrin yẹn gbogbo ibi tó bá ti ń gba contract onímọ̀ bá léwájú bẹ̀ òun gan ló mọ̀ máa pè lórí fóònù pé alágbẹ́já mo rí mo rí ibi iṣẹ́ kan o wọ́n ní wọ́n fẹ́ gba contract níbẹ̀ o kíní kankan kan kí wọ́n náà tètè ya lọ sọ̀mí ti kíní fáìlì ẹ o kó lọ ṣe gbá o tẹ́ẹ̀mù adidábòdì láwọn àwọn èèyàn kan máa wò báyìí pé ah láì ṣe pé ọkọ ilé ẹni láì ṣe pé ó fẹ́ ẹ ó dẹ̀ tún wá gidi mama ní ìgbà tèmi àti ẹ̀ fẹ́ra wa ó ṣe dáadáa náà ọlọ́run kan sọ pé àní fẹ́ra wa òun gan ló tún máa bá a lé kọ́ńtíráàtì kiri àmọ́ ó lè ṣe bẹ́ẹ̀ fún táyé kó má wọ́ọ̀kì bẹ́ẹ̀ fún kọ́hìndé òun ni wọ́n fi máa ń sọ wípé lọ́ọ̀kì kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹlòmíín náà lè wá rò lọ́kàn rẹ̀ báyìí pé lágbájá tí mi ò fẹ́ mọ́ oore dẹ̀pọ̀ lára ẹ o mẹ́kẹ́ mi náà kúkú fẹ̀ kan lọ bá dọ̀rẹ́ ó lè jẹ́ ó lè jẹ́ ihun tó máa ba yí ẹ̀jẹ̀ ló lọ ra wọlé yẹn táyé tó dẹ̀ ṣiṣẹ́ fún ọlọ́run sọ pé bóyá ọlọ́run sọ pé bóyá bọ́rọ̀ tiẹ̀ ó ṣe rí nìyẹn bóyá ọlọ́run ti sọ wípé ẹni tó fi sílẹ̀ tí ò fẹ́ pé ẹni yẹn ọlọ́run ti kọ́ wípé aláàánú olùrànlọ́wọ́ tí ó ràn lọ́wọ́ tí ó gbé tí ó gbé lọ́wọ́ sókè ni bẹ́ẹ̀ náà ló wà lóbìnrin náà tó jẹ́ pé ọkùnrin tó ti fẹ́ rí tó ẹni opportunity tó bá rí báyìí ló máa ní ah ah ìkíní iṣẹ́ tán dẹ̀ ń wá yìí o ah lágbájá ló dẹ̀ lè ṣe o ah tó bá jẹ́ wípé ah tó bá jẹ́ pé kíkẹ́ wà ń bí ń sìn dábí tọ́lá wà ń bí ń sìn ni ah olódẹ̀ lè ṣiṣẹ́ yìí o á dẹ̀ máa wá gbogbo ọ̀nà títí tí tó máa fi rí tọ́lá yìí àmọ́ ni ah Eh, mo mo ti ń wẹ̀ in fact wọ́n mo ní láti lọ mo ní láti pe àbúrò ẹni mo ní láti lọ sílé yín ni wípé eh, kí n lọ wá nọ́mbà ẹ ọ̀dọ̀ àwọn ọmọ mi kan ni mo ti gba nọ́mbà ẹ ni mo ṣe ní kí n pè pé ah, irú pé iṣẹ́ yìí ò gbọ́dọ̀ fún ẹrú pé torí mo mọ̀ pé o good ń bẹ̀ bọ́ pé iṣẹ́ nǹkan tó good lé lórí ni mo dẹ̀ rí pé owó ńlá máa jáde ń bẹ̀ torí ẹ̀ ni mo ṣe ní ah, iṣẹ́ yìí ò gbọ́dọ̀ bọ́ ọmọ ẹ lọ́wọ́ sábà obìnrin yẹn ká máa wọ pé ah, so ṣèrántí pé kinní kan àwọn kan wà tó jẹ́ wípé wọ́n nílò wọ́n lè nílò kí ẹ̀ tọ́lọ́n bá sọ wípé ibẹ̀ lóore àánú wọn ó ti jáde ṣùgbọ́n tẹ́lómìn bá wà wò wípé ah, kínní yìí wọ́ọ̀kì fọ́rẹ́ ẹ̀hún ìgbà tọ́rẹ́ ẹ̀hún náà ò fẹ́ lágbájá mọ́ ó sì ń keep in touch pẹ̀lú ẹ̀ òun àti ẹ̀ṣinjọ́ ń ṣọ̀rẹ́ tóun náà wá wò wípé òun náà fẹ́ ra wọlé e. hmm. ohun tó wúlò fẹ́ nìkan ó lè má wúlò fẹ́ lòmíì ibi tẹ́nìkan ti rọ́nà gbà lọ ẹlòmíì lè débẹ̀ tó jẹ́ wípé ibẹ̀ ibẹ̀ ni ó gbà ibẹ̀ ni ó gbà sọdá bọ́rọ̀ ilé ayé ṣe rí nìyẹn àmọ́ níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ gan tí a bá ti wò wípé ọkùnrin yìí kì í ṣẹni tí mo lè fẹ́ ibi tọ́lọ́run jọ sìn wá dérè obìnrin yìí kì í ṣẹni tí mo lè fẹ́ ibi tọ́lọ́run jọ sìn wá dérè bóyá kéèyàn òkú sọ pé bọ́lọ́run ṣe jọ sìn yàn débẹ̀ bẹ́ẹ̀ kéèyàn ó sì rọra ṣe kíni kó rọra fi full stop sí i. ṣùgbọ́n tí èèyàn bá wá rò ó pé bẹ́ẹ̀ kóun ó tún gbègbèsè jù bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ torí pé òun rí he àbọ̀ òun rí bí ipò bẹ́ẹ̀ nǹkan kan bẹ́ẹ̀ ẹ ó wọ̀kì fún wọn àbírú nǹkan bẹ́ẹ̀ wọn ọmọ rà nígbà ó ṣeé ṣe kó má lọ kó má ṣiṣẹ́ fún sí o ó ṣeé ṣe kó má ṣiṣẹ́ fún sí ó ṣeé ṣe kírú nǹkan bẹ́ẹ̀ kéèyàn lọ kàgbákò ń a ti rí àìmọye èèyàn tó jẹ́ pé ẹni tí ẹ wo ẹ wo àìmọye oríṣiríṣi àwọn eré Yorùbá tá a máa ń wò ọkùnrin tẹlòmíì ti fẹ́ rí bóyá torí pé láṣìírí ẹ̀ lọ́wọ́ àbó ní nǹkan kan lọ́wọ́ tó wá rí pé ó ti pàdé èèyàn gidi tó fẹ́ fẹ́ a dẹ̀ máa insist pé ah wedding ẹ̀ kọ̀ la o a ti rí a ti wò ó ní a ti wò ó láwọn oríṣiríṣi rí ẹlòmíì alẹ́ ìjọ ìgbéyàwó obìnrin yẹn kọ̀ lábáyé ló máa sọ wípé tó bá ti fẹ́ kó ń da márèjì ẹrú tó bá mọ̀ pé ó fẹ́ fi òun sílẹ̀ ó fẹ́ ṣe gbà ò ṣe mọ́ òun àti ẹni láti get down ni àwọn ní láti get down ni kó o tó ṣe márèjì gbogbo àwọn nǹkan tá à ń wò lórí eré eré ìtàgé tá à ń wò nínú Yorùbá àmọye mi náà ló jẹ́ true life story tó yẹ pé obìnrin yẹn á máa wò pé báwo lòun ó ṣe ṣègbéyàwó lọ́la tó jẹ́ pé ìwọ tóun ò fẹ́ rí tóun ò fẹ́ mọ́ lòun á tún wá máa sùn tì ẹlòmíà ní ẹ alẹ́ ọjọ́ wedding gangan àti wo fíìmù mo ti wo fíìmù kan tó alẹ́ ọjọ́ wedding gangan tó yẹ kọ́kọ́ àtìyàwó gbádùn ara wọn òní x sọ pé kíyàwó wá sùn tì pé bí bẹ́ẹ̀ kọ́ kò ní gbádùn márèjì ẹ̀ tó ṣe bí bẹ́ẹ̀ kọ́ kò ní ṣe gbá obìnrin náà wò pé à torí kí ọmọ bàdá márèjì òun rúgbò ń lè ní fọkànbalẹ̀ òun náà bá lọ ẹ mọ̀ pé lílọ tẹ́lómì tún ń lọ gan-an tàbí tẹ́lómì tún sọ pé kóun ó kórè èṣù kóun ó kórè àbìlí nǹkan ló tún wá tún padà ló tún ba ayé ìgbéyàwó ẹlòmíì jẹ́ ó lè jẹ́ èyí tó ṣe lálẹ́ wedding àbí wedding kọ̀la òun lọkùnrin yẹn tún máa hold on sí láti sọ wípé ìwọ alóòní gbádùn márèjì yẹn bó o bá ṣe ń sáàbù ọkọ ẹ ló mọ sáàbù òun náà bẹ́ẹ̀ náà lobìnrin mi náà wà bẹ́ẹ̀ pé bó bá ṣe ti ń sáàbù ìyàwó ẹni lé ló máa sáàbù òun náà pé bíbẹ̀ kó wùn ní tó gbádùn ìgbéyàwó tó bá ṣe. gbogbo orú àwọn nǹkan báyìí ó wọnú ara wọn ẹ rí obìnrin míì tó jẹ́ wípé tóun àtọkùnrin bá ń fẹ́ra wọn tó àbá fẹ́ra wọn mọ́ ẹlòmíì lè fi ọdún ẹlòmíì lè fi ọdún mẹ́ta mẹ́rin sílẹ̀ tó máa fọdún mẹ́ta mẹ́rin sílẹ̀ tí ò ní fẹ́ nìkan kan rárá á jókòó dáadáa á farabalẹ̀ á ṣẹ̀ṣẹ̀ wá wẹ́lòmíì tó máa fẹ́ á ti fi gáàpù tó pọ̀ sílẹ̀ dáadáa fún òun àtẹni tí wọ́n fẹ́ra wọn mọ́. èyí ló máa ń fà tọkùnrin mi àbóbìnrin mi máa fi take time wọn kó lórí pé bóyá wọ́n tún ní girlfriend àbí ní boyfriend mi pé èyí tó ti jọ ṣẹlẹ̀ láàrin àwọn àti ẹni tí wọ́n fi sílẹ̀ wọ́n á ti jẹ́ kí gbogbo kinní yẹn ó rùn tán ó rùn tán lẹ̀ káwọn èèyàn ti rí wọn bóyá bí ọdún kan ní méjì pé wọn ò fẹ́ ra wọn mọ́ pé kálukú ti lọ nílùú ẹ̀ kó lórí pé wọ́n tẹ̀tù sọ pé àwọn tún go into another relationship àwọn nǹkan yìí ó kún nǹkan tẹ́lómi náà máa fi ń ronú bẹ́ẹ̀ mi ìfẹ́ tẹ́nìkan máa máa gbé mi ní condition tàbí tẹ́nìkan máa ṣe gbá pé mo fẹ́ farabalẹ̀ take time mi kí n tún sọ pé mo tún tó tẹ̀ lọ́kùnrin àbí tẹ̀ lóbìnrin mi torí àwọn obìnrin kan wà tó jẹ́ pé pamí ikú ni wọ́n àwọn ọkùnrin kan náà wà tó jẹ́ pé pamí ikú ni wọ́n tó jẹ́ pé gbogbo ìka ayé inú wọn ló wà wọn ò ní jẹ́ wọn ò sì ní jẹ́ni tí ó jẹ́ ó jẹ́ wọn ò ní ṣe wọn sì ní jẹ́ ẹni tí ó ṣe ó ṣe àwọn nǹkan yìí kún nǹkan tó jẹ́ wípé ó ń da ọ̀pọ̀lọpọ̀ ìgbéyàwó láàmú ó ń da ọ̀pọ̀lọpọ̀ ìgbéyàwó rú àwọn nǹkan yìí wà tó ń àfẹ́ẹ̀tì àwọn obìnrin míì tó ń àfẹ́ẹ̀tì àwọn ọkùnrin míì tùmọ̀ tẹ́ pé wọn ò lè sọ síta wọn ò lè sọ síta tó ń jẹ́ ọgbẹ́ ẹnu tó ń jẹ́ ọgbẹ́ ọkàn fún wọn bóyá bí kan ti tẹ̀ lọ́kùnrin tó ń ráàsì àbóbìnrin tó ń ráàsì tẹ́lẹ̀ tó jẹ́ pé ó ti ṣe ilé ayé wọn báṣabàṣá àti wá tẹ̀lọ́kùnrin míì á dì nira fún wọn àti tẹ̀lóbìnrin mi á dì nira fún wọn torí kọ́ mọ̀ bá a ba ìgbéyàwó wọn àti kọ́ bá àrìn àjò wọn jẹ́. ẹ̀rọkùnrin míì á máa sọ fóbìnrin pé ní tó bá fi mú ẹ tó ò fẹ́ òun òun ò tí ì rí ba bẹ́ẹ̀ tó fẹ́ fẹ́. ọkùnrin obìnrin míì náà máa sọ fọkùnrin pé ní tó bá ti mú ẹ tó ò fi fẹ́ òun báyìí o ò lè fẹ́ obìnrin míì àwọn yẹn tún wà tó jẹ́ wípé wọ́n á máa tẹ̀ wọ́n á máa stock ayé ọkùnrin àtobìnrin kiri ni wọ́n á máa ṣọ̀gbésí ayé ẹ̀ kiri ni wọ́n ò ní ṣe wọ́n sì ní jẹ́ni tí ó ṣe ó ṣe. irú wọn irú wọn náà ló máa mú suggestion pé ẹ tó o bá tiẹ̀ ní fẹ́ mi jẹ́ ká jọ máa ṣọ̀rẹ́ so that màá mọ̀ wípé o ṣì close to o ṣì close to my heart pé ẹ jẹ́ ká jọ máa ṣọ̀rẹ́ ẹ wá wò irú èèyàn bẹ́ẹ̀ bí bá bá ṣọ̀rẹ́ tó lóun bá dọ́rẹ̀ tó mọ àti lo àti bọ̀ ẹ tó mọ ìwọlé ìjáde ẹ ẹjọ́ irú èèyàn bẹ́ẹ̀ bóò ni ò ṣe ní padà bá márèjì téèyàn bá ṣe jẹ́ àbírú ọkùnrin bẹ́ẹ̀ bóò ni ò ṣe ní padà bá rú márèjì obìnrin bẹ́ẹ̀ jẹ́ gbogbo àwọn nǹkan yìí ló ń yọ ló ń yọ àwọn obìnrin kan àbáwọn ọkùnrin kan ló ń yọ ìgbéyàwó wọn lẹ́nu ló ń yọ ìrìn àjò wọn lẹ́nu torí ẹni tó ti tẹ̀lé tẹ́lẹ̀ torí ẹni tó ti fẹ́ tẹ́lẹ̀ ẹni tó ti befriend tẹ́lẹ̀ tó jẹ́ pé ẹni yẹn á máa á máa ṣọ́ ìwọlé ìjáde wọn á máa ṣọ́ kiri á máa gbé wọn ní condition àmọ́ láti lè kórè irú nǹkan báyìí láti lè jẹ́ kéèyàn kó kéèyàn kó rẹ̀ kú òun àjàgárù wàhálà báyìí ǹjẹ́ kò wá yẹ kéèyàn ó sọ wípé ibi téèyàn bá ti sọ pé ó dàárọ̀ kéèyàn fẹ̀kan ṣe ó dàárọ̀ ń bẹ̀ fáínálì pátápátá débi wípé àwọn ayégun ó rí wípé ẹni yìí ó ṣe ó dàárọ̀ ó tún tilẹ̀kùn ó tún tilẹ̀kùn ó tún fi kọ́kọ́rọ́ ẹ̀ ó tún sọ kọ́kọ́rọ́ ẹ̀ nù kí gbogbo àwọn èèyàn tí gbogbo ojúgun ó rí wípé látọdún wo sọdún wo látìgbà wo sígbà wo tẹni yìí ti tẹni yìí ti fi ẹ́ sílẹ̀ tuntun lóhùn ṣe mọ́ kí lòun wá kí lòun ṣe gbá ju wípé káwa náà wá sọ wípé ẹ ẹ mọ́mí wa mọ́mí mi ló lèmi àti ẹ̀ ò lè fẹ́ra dádì mi ló là fẹ́ra wa ṣùgbọ́n a kàn lè máa jọ ṣọ̀rẹ́ hmm. bá a ṣe sọ yẹn ǹjẹ́ bẹ́ẹ̀ náà ni ó lọ rí títí bá a ṣe sọ wípé wọ́n là fẹ́ra wa já máa bára wa ṣọ̀rẹ́ ǹjẹ́ bẹ́ẹ̀ náà ló ṣe máa máa rí lọ títí ǹjẹ́ kò ní padà yọ wá lẹ́sẹ̀ lẹ̀ ǹjẹ́ kò ní padà da omi sí gàárì wa ẹ̀yin èèyàn wa òun náà nìkan tí àgbẹ̀ wa lé ní ohun tẹ́yìn náà bá rí sí ojúṣe ẹ fi wò ẹ̀yin náà lè bá wa dá sí ẹ fàtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ àáká síta ohun tí ẹ̀yin náà bá rí mò ń bọ̀ ná. Ìwọ ní bàbá ìbá ẹ ṣeun ṣeun ìyá mi olúwayẹmísí adesqueen jayé ọlá mo kí yín o wọn ni well done ẹ kú ohun ẹ ṣeun ṣeun mo dúpẹ́ ìyá mi mo kí yín ẹ ṣe gan ni ìyá mi olúwayẹmísí adesqueen àwọn ìyá wa ara àwọn mákẹ́tà wa ní nàìjíríà nìyẹn ara àwọn tí wọ́n ń gbé ògo nàìjíríà yorùbá movie tí wọ́n ń gbé lárugẹ tí wọ́n ń gbé lárugẹ náà nìyẹn ẹ bá ń gbọ́ adesqueen adesqueen àwọn màmá wa náà ti wà látọdún tó ti pẹ́ Eh, látàrí tó ti pé nígbà táwa náà ṣì wà lọ́mọge táwọn wọ pátá káàkiri <laughs> táwọn wọ pátá káàkiri ẹ eh, o ti ní fíìmù tẹ́ fẹ́ wò yìí o adé eh, ọba atubo lọ́ra ẹ̀mí yín ìyá wa lágbára ọlọ́run lágbára ṣe Èdùmàrè ìwájú iwájú lọ́pọ̀ tí o ìyá wa adé skul ní bàbá ifá ló dàpọ̀ mọ́lì àlejò tí wọ́n fi Aya tọkọ ṣe. ẹ̀yà tó tọkọ ẹ̀ ní ṣe ẹ jẹ́ ká sáré dókè ná ẹ jẹ́ kí n sáré polówó ọjà jẹ̀nsáré dúkìá lọ́ọ̀ká sáré polówó ọjà tí n bá padà dé a máa padà wá tẹ̀síwájú lórí ètò ẹ̀já dúkìá lọ́ọ̀ ná ohun àjẹkọ́ là ń ta ìpolówó ọjà náà làgùn mọ́ o ẹ̀jẹ̀ sáré polówó ọjà bí n bá padà dé a máa tẹ̀síwájú mò ń bọ̀ náà ó ti dìrọ̀rọ̀ gbáà ní gbogbo United Kingdom pátápátá bẹ́ẹ̀ ni ní gbogbo ìgbà tí ọkàn yín bá ń kò gbẹ láti jẹ iṣu tàbí láti fi iṣu Ghana dára tó wù yín fún ìgbádùn ẹ̀mí yín nígbàkúgbà fresh puna yam from Ghana is here for your satisfaction whenever you desire for it fresh yam from Ghana yes do you want to buy yam you want to eat it or you want to use it anytime at anywhere in United Kingdom fresh puna yam from Ghana with free delivery to your address when order. There is also a one-week replacement policy. If interested, please call Freedy 377 858580 or call your on 07399204531. Ní gbogbo ìgbà tí ẹ bá fẹ́ ra fresh puna yam from Ghana, àǹfààní wà láti deliver sí èyíkéyìí address tí ẹ bá ti sẹ́ǹdì sí wa ní gbogbo United Kingdom. Ẹ pe nọ́mbà yìí láti order fún fresh puna yam from Ghana tiyín lórí 07 three seven seven eight five eight five eight zero tàbí zero seven three nine nine two zero four five three one. iṣu àjẹpọ́nu látọ̀dá fún ìlera gbogbo ènìyàn níṣu fresh puna yam from Ghana ẹ pè láti ra tiyín lónìí ẹ jẹ ìgbádùn rẹ̀. ẹ káàbọ̀ padà láti ẹ̀ka àpolówó ọjà wa fresh puna yam fún àǹfààní ẹ̀yin olólùfẹ́ wa fún àǹfààní ẹ̀yin tẹ̀ ń bá wa rajà iléeṣẹ́ Eh, fresh puna yam wọ́n tún ti sọ bọ́ọ̀sì ẹ̀ instead of twenty eight pound wọ́n ti sọ di twenty six pounds pé so káwọn tún fa ojú ẹ̀yin kọ́sítọ́mù àwọn káwọn tún fà yín lójúmọ́ra eh, wọ́n ti sọ bọ́ọ̀sì kan tó jẹ́ twenty kg wọ́n ti sọ di twenty six pound ó ti kúrò ní twenty eight pound báyìí ẹ̀yin náà sáré tètè lọ sí iléeṣẹ́ fresh puna yam fún gbogbo ẹ̀yin tí ẹ bá fẹ́ ra ṣu bóyá ẹ fẹ́ rà ní wholesale ní o retail gbogbo bẹ́ẹ̀ bá yẹ fẹ́ bóyá èyí tí ẹ fẹ́ fi ṣènáwó ni ẹ fẹ́ fi dáná ni gbogbo nǹkan tí à ń fi ṣú ṣe ẹ mọ̀ pé n tá à ń fi ṣú ṣe pọ̀ ẹ lè ṣe jẹ ẹ lè fi gúnyán ẹ lè fi dídùn dú a lè fi ṣàṣàrò lóríṣiríṣi a lè ṣe pọ̀ mẹ́wàá a lè ṣe ká dín ẹyin sí i lẹ́ẹ̀bádẹ̀ rà á láàárín ọ̀sẹ̀ kan orí ọ̀fẹ́ wà fún yín láti dá padà tàbí bóyá ètò bá bàjẹ́ láti lè bá yín replace ẹ̀ ó wà nínú pọ́lísì wọn ẹ kàn sí iléeṣẹ́ fresh kuna ẹ̀ lẹ́ni kò síbi tí ẹ bá wà wà nílùú UK wọ́n máa deliver ẹ̀ to your doorstep to your doorstep ni wọ́n máa deliver ẹ̀ ní free delivery ní ẹ̀ tún nídìí láti sanwó ẹ̀ wọ́n máa gbé wá síbi tí ẹ wà ẹ̀yin náà rí pé ọ́fà ti lè ṣe fresh punayam ní ẹ rí pé ọ́fà wọn gan ó débẹ̀ ó confam ni punayam láti ìlú Ghana ni tó dájá pé ó tún ó máa tún ó ń tún pùpùpù báyìí ní bẹ́ẹ̀ bá fi jẹ epo lásán gan báyìí ẹ̀ pùpùpù báyìí ni ó máa tún sí wa lẹ́nu Eh, ẹ kàn sí iléeṣẹ́ fresh puna yam eh, ẹ kàn sí freddy eh, ẹ lè pe freddy lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn kò síbi tí ẹ wà tí wọn ò ní gbé wá ẹ pe freddy lórí zero seven three seven seven eight five eight five eight zero lẹ́ẹ̀kan sí zero seven three seven seven eighty five another eighty five eight zero tàbí kẹ́ ẹ pè yọ̀ lórí zero seven three nine nine two zero four five three one lẹ́ẹ̀kan sí i ẹ lè pe yọ̀ náà lórí nọ́mbà yìí o oh seven three nine nine two zero four five three one ẹ lè pè wọ́n ó tún ti kúrò ní twenty eight pounds wọ́n ti sọ di twenty six pound pé kó lọ ńlẹ̀ kó dowó láti lè fa ojú ẹ̀yin oníbàárà wọn láti lè fa ojú yín mọ́ra ní gbogbo kíbi tẹ́ ẹ bá wà ní United Kingdom wọ́n máa gbé wá síbẹ̀ free delivery ní sẹ́nu ọ̀nà yín ẹ bá ti gbọ́ kokoko báyìí wọ́n gbé dé nìyẹn ẹ̀yin fẹ́ rà á fún jíjẹ ni tẹ́ ẹ fẹ́ sọ ẹ̀ sínú ilé abẹ́yìn tí ẹ fẹ́ fi ṣènáwó abẹ́yìn náà tún fẹ́ rà kẹ́ ẹ tún tún tà ẹ̀yin náà fẹ́ rà ẹ̀yin alára tún tà lẹ́yìn náà fẹ́ rà kẹ́ ẹ tún fẹ́ tún tà ẹ kàn sí iléeṣẹ́ fresh puna yam from Ghana ẹ kàn sí wọn lẹ́nìí fún gbogbo iṣu yín tí ẹ bá fẹ́ rà ẹ ṣeun ṣeun ẹ̀yin èèyàn wa bẹ́ẹ̀ bá wojú aago yín aago mẹ́sàn-án náà ló kù ìṣẹ́jú méjìdínlógún a ní bí ìṣẹ́jú bíi márùn-ún sí ní abala tá a wà yìí lórí ètò yín ètò wa ìdílé aláyọ̀ ohun tá à ń sọ̀rọ̀ lé lórí òun náà ni wípé ǹjẹ́ ó yẹ kí ọkùnrin tó ti níyàwó sílé àbí obìnrin tó náà ti lọ́kọ tó ti lọ́kọ kí ó sì tún máa tún ṣe ọ̀rẹ́ pẹ̀lú ẹni tí o ti fẹ́ tẹ́lẹ̀ rí ṣé ó dáa àbí ó kù díẹ̀ káàtó ẹni téèyàn ti fẹ́ rí tẹ́lẹ̀ ǹjẹ́ ó yẹ ká sì máa bá wọn ṣọ̀rẹ́ ká sì máa bá wọn dọ̀rẹ́ pé ọ̀rẹ́ mi ni ojú tó ti mọ ni kò lè lóhùn mọ ni mọ́ tó yẹ ká máa bá wọn dá àṣà bẹ́ẹ̀ àṣà ojú tó ti mọ ni kò ní lóun ò mọra mọ́ débi pé bóyá àtẹ̀tún wá keep wọn as a close friend sínú márèjì wa àbóbìnrin tá a ti fẹ́ rí ká tún wá mú gẹ́gẹ́ bí ọ̀rẹ́ pé tó kó tún close mọ́ family wa àbí ojú tó ti mọ nínú olóhùn ò mọ ni mọ́ a ti fẹ́ra rí ìyẹn ò mí pé ká má ṣe dáadáa fúnra wa ìyẹn ò ní ká má bára wa ṣe ẹ̀yin èèyàn wa ẹ gbọ́ ṣé ó dáa àbí okù kí ẹ káàtó ẹ bá wa dá sí lórí ètò ẹ bá wa dá sí ohun tẹ́yìn náà bá ní tẹ́fẹ́ sọ fún wa à ń retí ìpè yín à ń retí àtẹ̀jíṣẹ́ yín ẹ lè fi àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ àáká síta àáká síta láti jẹ́ kí àwọn èèyàn bóyá yín náà sì ní nǹkan kan bí ẹ ti rí ìrírí tẹ́ ẹ ti rí yálà lọ́nà tó dáa ni àbí lọ́nà dákejì lórí ohun tá a gbé wá yìí ẹ̀yin náà lè ṣíà ẹ̀ pẹ̀lú wa ẹ lè ṣí ẹ̀pẹ̀ láwọn olólùfẹ́ wa kí gbogbo wa ká jọ gbé yẹ̀wò lórí ètò. Hello ẹni tí ń bẹ lójú òpó. Hello ìyá àbàdàn. ẹ máa lé ìyá mi ẹ máa kú délé èkó yìí. ẹ kú ètò o. ẹ ṣeun ṣeun mo dúpẹ́ ìyá mi. ẹ̀yin ọmọ mi sá o. àlàáfíà láwọ̀ ẹ̀kú ajálẹ̀ o. ẹ pé ètò ara nìyẹn. ẹ ṣeun mo dúpẹ́. ẹ mò ń tẹ̀ ń darapọ̀ mọ́ inú mi lè ti gbọ́ ìfẹ́fẹ́ ah. sọ. Hmm, ẹ̀yin obìnrin àbọ́kùnrin hmm. tá a bá ti fẹ́ra wọn rí. bẹ́ẹ̀ ni gbèsò yẹ ká ṣe ká mọ ọjọ́ rẹ̀. ẹ ká ṣe kí para pé ẹlòmíà ni ẹ ojú tó ti mọra lóhùn mọra mọ ẹ ìyẹn ò ní rí kó máa fẹ́ra wa ìyẹn ò ní á mọ̀ wá bára wa ṣe mọ́. bẹ́ẹ̀ ni ọ̀nà ìgbẹ́gbẹ́rin ṣe ni tí ọ̀nà méjì ló kún sí. Hmm. ẹ ọ̀nà méjì tó sì kún sí náà ni pé tẹ́ rí àwọn kan wà hmm òbí dẹ̀ ti sọ pé tó yẹ kó máa dá wọn bá ara wọn dọ̀rẹ̀ àwọn àpáwọ̀ ọmọ ti wà láàrin wọn. Hmm. ẹ sọ tàwọn tó máa wà láàrin wọn wọn ní ọmọ ti wà láàrin wọn tó bí ọmọ wọn ní láti láti mú bára wọn sọ̀rọ̀ hmm. kó tó di pé ọmọ dàgbà hmm. yóò tún bí bọ́ wọn sì máa lọ bá a sọ̀rọ̀ ìdìbò nídìí tí mo máa yára rẹ̀ ọmọ ènìyàn yà bẹ́ẹ̀. ètò àbá ní ká tún wò àbá tún ní ká wò lápá tàwọn tí wọ́n ti bímọ fúnra wọn. tó ti bímọ fúnra wọn fún àwa fẹ́ra wọn bóyá di kẹta bíbí kejì. Hmm, ẹ ṣe ìyá mi ẹ kú bí káyìí. báwọn fẹ́ra wọn ìrọ̀ hmm. wọn kan wà tó jẹ́ pé àwọn méjèèjì gan ni wọ́n wọ́n lè má lẹ́bi ara wọn pé kọ́mọ fẹ́ra kó jẹ́ fámìlì ìṣúná. sọmọ so ilé ẹ̀ tó bá wà báyìí nìkan ọkàn fẹ́ra wọn lọ náà ni wọ́n kò ní wá nítorí ọmọ. èkejì tó tó wá wà ní pé ọlọ́mọ ọlọ́run ṣàánú wa ṣé adé mi wà tó jẹ́ pé ìfẹ́ àkọ́kọ́ èèyàn nìyẹn ó jẹ́ ní ìfẹ́ àkọ́kọ́ tó bá bí lónìí onífẹ́ bàjẹ́ ni mo sì gbé sílẹ̀ bóyá bí bí mo ṣe sọ náà tí mo náà fámìlì ló fà á táà fi jẹ́ kí wọ́n fẹ́ra wọn ìfẹ́ yẹn sì lè wà ń bẹ̀ tó jẹ́ pé kò sí nǹkan tẹ́ fẹ́ ṣe èmi ìyàwó kọ̀ kò lọ́kọ mi ọkọ gan tó yàwó mi kò dàbí ìyẹn tó wà ń bẹ̀. tẹ wá rí ètò oṣù kẹta tí mo lè ṣe ń sọ pé ìgbà míì wà èèyàn ò mọ ara ẹni tó rèé wà àti ẹni tó jẹ́ pé ó fọkọ rẹ̀ lẹ̀ tí ọkọ ọkọ rẹ̀ náà ló padà wá sínú ọ̀rẹ́ tí òun àfọkọ rẹ̀ ní iṣẹ́ báyìí báyìí mo wọ́pọ̀ ní káwọ́ rẹ̀ ni wa àdúgbò mi bá mi wá tó sì wà kọ́kọ́ rẹ̀ tí ó sì sí nǹkan kan hmm. tí ó sì nǹkan kan ní attachment gẹ́gẹ́ yá ó ń bá ó lọ́pọ̀ lẹ́yìn ló jẹ́ kó bọ́kọ rẹ̀ wá ṣe tí ó ṣe tí tẹ̀bílì láti orí ìfẹ́ tó ní sí ọmọbìnrin yẹn. ó wá rí à ó rí àkẹ́rí obìnrin tí ó fi ọkùnrin lẹ̀ tó sì ń fẹ́ tó jẹ́ pé wọ́n yanra wọn lálẹ́ hmm. bí ìtọkùnrin hmm. àwọn ọkùnrin ló máa ń sábà padà lọ síbi èébì wọn hmm. àwọn obìnrin yìí ó mọ òun pé torí pé wọn gbọ́dọ̀ káwọn fóun tó ń kẹrin yìí wọ́n lè máa wọ́n lè wọ́n lè máa ṣe káàárọ̀ òjìlè ìṣẹgbẹ ìjà lágbájá báwo ni báwo ni wọ́n sì ṣẹṣẹ kíra wọn àmọ́ kò gbọdọ̀ débi séèjì pé bóyá ó tẹ̀sí mi lónìí ó pè mí lónìí ó pè mí lánàá ó pè mí dẹ̀ta yóò pè mí lọ́la yóò pè mí sẹ́ẹ̀rí gbogbo à ń ṣe ní àṣẹ̀ṣẹ̀ ẹ̀rù ibi tó sì máa gbà wọlé ni. mọ̀ tó wá pé à lágbájá mo kàn rí ẹ kọ́lẹ̀ lómi ilé áàdì wọn lórí facebook tí ó dẹ̀ sí kankan di pé ó kọ̀ wà lórí facebook ni àtòkọ́ ẹ̀. mọ̀ tó wá ti fi sáà ń tẹ̀sí à ń pera wa à ń béèrè ṣé wà dáadáa ṣọ́kọ̀ òbíà jẹ́ orúkọ kìnìún kan èyí bá rà ń bú ní òjò mi. ìyún ti mọ́wọ́ kan mí ó ti mú nǹkan mí. ó ti mọ́wọ́ kan mí tó bá wá rí pé ó láti níbi tó bóyá ọkọ rẹ̀ tọ́jú rẹ̀ kúrò kan kìnìún kan yóò wá fọ́ọ̀mù ìròyìn káàlì dé ìgbé à èmi kò ní kí n kí ẹni mo kàn ní kí n jẹ jáde ní ara ní bóyá àmọ́ títí owó kan sínú àkáǹtì ẹ̀ bóyá onídìí òṣèlú kan òun bá rà gbólógbó. ló wàá rí bí opportunity láti penetrate wọlé padà. láti penetrate. Hmm. so ó rí àtẹ̀rí obìnrin tó gbà tó ní ìmọ̀ pé ìtọ́kọ̀ bá ilé lọ́mọ kódà táà sí ìbára wọn lájọṣepọ̀ lọ́pọ̀ tí ẹ̀ ń fi owó ránṣẹ́ sí àbó káàkiri àbó kékeré ọkùnrin ló jẹ oyún jù hmm. yóò bínú yóò fàyà èmi ti níbi tí obìnrin tí ẹni tọkọ rẹ̀ fẹ́ rí kábẹ̀ jọ ń sọ̀rọ̀ tó ní ọjọ́ ìlú ènìyàn lọ́rọ̀ bí ìgbàgbọ́ pé òkè ìwé ìpínlẹ̀ ti fẹ́ra yín rí tó yẹ tó ọmọbìnrin yẹn bá wá láti áfà London ọ̀dọ̀ ọ̀dọ̀ wọn ló ń dé sí. Hmm. tó bá sì ti dé táwọn bá sọ̀rọ̀ lọ́wọ́ ọkọ fẹ́ sùn sásìkò tí ó sùn yóò fi ilẹ̀ nínú ilé ni pé à òun ti ń lọ sùn tòun. Hmm. tó sì jẹ́ pé àjèyẹ ìdẹ̀dìdè méjì yẹn wá kẹ́sìn tẹ̀ra wọn débi tó gbé ọjọ́ kan wọn bóyá ó fún lọ́kàn tẹ́lẹ̀ à sọ̀rọ̀ tó tún wá rìn fún àyàwó àti títí ìlú mọ̀ fún àlè. bọ̀tún ní ẹ tó dúdú rẹ̀ ṣe rí ọlọ́ọ̀ tẹ́lẹ̀ rẹ̀ ṣe bẹ́lẹ̀ tán ọlọ́ọ̀ jẹ owó lọ́tà ṣe. àbí ọ̀tá èèyàn sọ bẹ́ẹ̀ lọ́ọ̀ jẹ ọ̀rẹ́ ni ò ṣe nǹkan kan yìí. ọ̀tá ṣe bẹ́lẹ̀ ọlọ́ọ̀ jẹ èèkọ́ rẹ̀ ṣe dà. Hmm. so ó gbogbo ó wọnú ara wọn hmm. tó jẹ́ pé kí ọlọ́run kó má jẹ́ kí ìrìnàjò wa wọ́ ẹlòmíì ìrìnàjò ẹ̀ wọ́ láti ilẹ̀ ni kò ń ṣe kó fẹ́ fi ọkùnrin yẹn lẹ̀ kódà ọkùnrin yẹn kò fẹ́ fi obìnrin yẹn lẹ̀ hmm. kódà mo mọ̀ kan tó jẹ́ pé torí pé àwọn fámìlì ní kó má fẹ́ ìyàwó mi hmm. ló fi lọ fẹ́ ìyàwó mi àjẹ́dọ̀ ìyàwó ní láti pé ní kò sọ̀rọ̀ ń dà tó bá fẹ́ fẹ́ wọlé fẹ́ wọlé torí twenty four twelve ọ̀dọ̀ ọ̀dọ̀ tẹ̀lé àkọ́kọ́ nǹkan ló ń fẹ́ ló ń wà hmm. hmm. ó dẹ̀ ti bímọ fún un ó dẹ̀ ti bímọ fún un ìròjẹ́ lọ́kọ̀ míì yóò ra mọ́tò fún ó gbalé fún ó ṣe gbogbo ẹ̀ fún ó ń gbọ́mọ travel ó ń gbóná travel ẹ dákun kí ló tún kù mọ́. tàbí kò sí nǹkan kan mọ́ nǹkan kíyàwó kó wọlé lóko. Hmm. so ìyàwó onígan ti wá gba kàdárà pé òfin tó fẹ́ ṣe nǹkan kò rẹ́dì láti change. ìgbẹ́ hmm. ló bímọ fún òun ló bímọ sọ pé lè bímọ fún mi ó kò lálé ẹni. Hmm. kákọ́jà yẹn ti rì má rì ni bọ́yọ̀ lè mójú kò gbọ̀ngàn yìí ò má rì ó dá dúró ni mo wọ́n dẹ̀ ṣe dádúró náà kò fi lọ́rùn lẹ̀ lókòkò yóò lóun fẹ́ fẹ́ lèmi hmm. so oríṣiríṣi ọ̀nà ló pín tí mo jọ pé ní kọ́lọ́ ṣàánú wa ìrìn àjò ẹ̀dá kọ́lọ́ ṣe ẹlòmíín wà tó jẹ́ pé ex husband tó fẹ́ tí ò fẹ́ mọ́ hmm. ló padà lè hmm. kó òun lé ọkọ kó lè fún gbà ó lè kó lé ọkọ tó kò sì fẹ́ ọwọ́ oh àjà sí o oh god. ọwọ́ àjà sí o god àjà yìí o. ohun tí wọ́n sọ fún èèyàn tó bá fẹ́ káńtì èèyàn pé ẹ jáde nínú relationship kankan tó bẹ̀rẹ̀ ni. ẹ rí i pé mo sọ pé lẹ́ẹ̀kan náà mo sọ pé láwọn kan wà tó jẹ́ wípé wọ́n lè ti rírun nǹkan báyìí lẹ́lòmíì ó fi fi bí ọdún bíi mẹ́ta mẹ́rin yóò fi ilẹ̀ kó tiẹ̀ tó sọ pé òun tiẹ̀ tó fẹ́ tẹ̀lé lòmíì pé kí gbogbo ayé hmm, ti rí irú hmm. òun ti dá wà hmm, pé ẹlòmíì tẹ̀ wá lè mọ́ sílẹ̀ tó bí mẹ́ta bìkọ́sẹ́ ẹlòmíì wà tó jẹ́ àtìrí mélòó mélòó orú rẹ̀ tá àtìrí àtìrí ẹni tó yẹ pé ẹ̀sọ́ gbàm tó ń mú tó jẹ́ tó rí ọkọ rẹ̀ náà ló tún padà wá tẹ̀ ẹ́ nítorí mi ò fi ọ́lẹ̀ tẹ́lẹ̀ náà hmm. nǹkan bá dábàá ló fàjà wa tó sì jẹ́ pé mo sì ti níbi tó jẹ́ pé ọkọ tó fi ìyàwó lẹ̀ òun kò gbádùn ìyàwó tó fẹ́ hmm. ọkọ ìyàwó tó fi lẹ̀ kò gbádùn ọkọ míì tó fẹ́ táwọn méjèèjì tó wá jọ jáde hmm. nínú relationship rẹ̀ tó wá jẹ́ ẹ̀jẹ̀ fẹ́ra wọn èyí ohun tó kọ́. tó hmm. gbogbo nǹkan onímọ̀ọ́dúnjọ pẹ̀lú tó kọjú sẹ́lòmíì ẹ̀yìn ló kọ sẹ́lì tàbí ìlú gangan bọ́lá bá ṣe pèrè àjò rẹ ni àbẹ́rẹ́ ò ní fẹ́ hmm. àbẹ́ ìsinmi wọn sọ fún òun ò ní fẹ́ kọ́ wà ní ọkọ̀ kọ́ máa ṣe torí ìyẹn ló máa jẹ́ ó ń dìbò láti pariwo síta pé oyún àlè ni mo fi sílẹ̀. bẹ́ẹ̀ ni ó máa ń jù lẹ́nu ọkùnrin láti sọ ọ náà lọ́nà orílẹ̀ èdè mi ò fi sílẹ̀ obìnrin òde tí wọ́n sọ ìgbà mímọ́ mọ́ sọ fáwọn èèyàn máa wò pé èmi máa ń tètè dúbi pé ilé ayé ìyá ọkùnrin lọ́lọ́run dá fún mo lẹ́nìkan náà tó máa ń ṣe pé òun náà ní à ọlọ́run ọkùnrin ló kọ́kọ́ dá kò tẹ̀ fẹ́ dóbìnrin tẹ́lẹ̀ lẹ́tà hmm. ló rò wò pé kò ń dóbìnrin so this life is almost for ọkùnrin ẹ ní kọ́kọ́bìnrin ní pọ́pọ́kọ́ mílẹ̀ tó tó ní àlè yìí náà wọ́n ní ọ̀rọ̀ ìjọba gírí ní kọ́ńtì wọ́n á tẹ̀ sọ fún wa ní ẹ̀ka bí ìgbà tó bá sì lù kàn lẹ̀ tó jó òórọ̀ yìí ìlú wo lọ́ọ̀dọ̀ kí ó jó òórọ̀ tó hmm. ó fẹ́ tàkòdèdè tó tètè di kàdárà rẹ mú hmm. hmm. bọ́tọ́bìnrin lọkùnrin ó tètè sọ pé nípa kí ni tó ká mọ́ mi tó ká mọ́ mi ó ń gbé àyàn mi kódà tẹ́ẹ̀tì tí mo rí nì yóò tètè kó tẹ́ẹ̀tì yẹn yóò kó yóò kójọ yóò kójọ yóò kójọ fóònù mi fóònù mi wà yẹn. kódà bó bá tó réèyàn tó ń fún mi ní ìtìrí pé ìyàwó rẹ̀ mọ̀ ní àdó kò má ìyà sí ní ẹni owó lé lórí pé ẹ bá mi get information mi. kúkú ìkẹ́rẹ́ rí pé tẹ̀sẹ̀tẹ̀ yọ ọmọ òkè hẹ́ẹ́ níbi lágbájá ti fẹ́ràn ìyàwó ẹ̀ tó sípò ní gbọ́ pé ní àlùkò kọ̀dé dá torí kí ni ó ń dùn fún ọkùnrin nífẹ̀ẹ́ títí jáde pé ẹ ó ní àlè èmi ò mọ́ ọ ní ìṣe mọ́ ọ ní ìṣe gbọ́ ní ìṣe awọ́ wọn mọ̀ pariwo lọ́tọ́bìnrin ò lè filẹ̀ so ó wọnú ara wọn ni gbogbo ìrìn àjò tá fáwọn obìnrin àwọn obìnrin ní fáwọn sùúrù hmm. jáde nínú relationship kankan tó bẹ̀rẹ̀ so that anytime tó bá fẹ́ sọ̀rọ̀ sí ọ wà á lè sọ ohun pé ìgbà báyìí báyìí báyìí báyìí la fẹ́ra wa ní ìgbà báyìí báyìí báyìí mo jẹ́ ń bẹ́ẹ̀ lórí rẹ̀. tó bá dẹ̀ fi pé ẹni tó ní sílé ìfẹ́ ò sí mọ́ mọ́ wulẹ̀ sí ọ̀dọ̀ ilé mọ́kọ́ ọmọ wa sí títí rọra jáde tòbí ibi tí ò bá ti fìfẹ́ kò sí bẹ́ẹ̀ ti jọ́ gbé. ìjọba yóò mọ náà fẹ́ mọ pàṣípàṣì rẹ̀ mọ àmẹ́ǹdì. bẹ́ẹ̀ ni ìyá lẹ́yìn tí o bá ti tètè ẹ̀ náà kò tí o fẹ́ ṣe bọ́ ọ gbá bọ́ ọ̀rí náà gbé bọ́ ọ gbá wo ọ̀rí náà gbé bọ́ ọ ṣe bẹ̀ kò ní dùn bọ́ ọ bọ́ ọ lò pọ̀ gan ọ̀rí bó ṣe ti bá yájá bó ṣe ti kò sí nǹkan tí èmi ti gbé hmm. torí kí ni kò sí kẹ́yìn. Hmm lẹ́yìn ọkùnrin láwọn ọkùnrin ìtàgé bàtà ó sì ní bàtà àṣẹ ọlọ́run ló bá ń tún ọlọ́run ló bá ń tún ọlọ́run ló bá ń tún orí ọlọ́run ló bá mọ tún ní ó wà lè wà bẹ́ẹ̀ fọdún mẹ́sàn ọdún mẹ́rin ọdún márùn tí ò wá ṣe ìjìnà òun ni kí ló dara rẹ láàmú ọkùnrin yìí ti mú gan kò nífẹ̀ẹ́ rẹ̀ tọ̀hún bí ìdàkúkọ̀ jẹ́ sínú ilé rẹ̀. so kò tó Hmm. wọn ò ṣe sọnù. tó hmm. ọ rántí ìgbà kan tẹ ẹ sọ tẹ ẹ ní tẹ ẹ ṣe fúrógámù kan pé wúmà kan ó fẹ́ sanwó skul. bẹ́ẹ̀ni. bọ́sẹ̀dì rẹ̀ ló fún lówó skul. bẹ́ẹ̀ni ló fún lówó iléèwé. ẹ hmm. ẹ ló fún lówó iléèwé nígbà yẹn mo dá sí wọn sọ nígbà tí tí ò ní míìtì tí ó sì sọ pé ní òun máa bá a lò pọ̀ kò sì ṣe fún ọ lówó yẹn. ó kà á ní mo fẹ́ ṣe tó nígbà mo máa sọ fún ọmọ tó fẹ́ fún gan pé this man was my ex boyfriend o and he want to give me your sleep in ọmọ ọmọ ọmọ gbọ́dọ̀ fún mọ́mí sí lọ dìbí dìbí say he want to sleep in sí. Ìbáwo ló fẹ́ fún wa? If you do say you want to, you will pay him that in in kindness. Ṣé kí n sọ̀rọ̀ ọmọ náà tẹ̀lé mélòó? Àti pé lẹ́nu ìgbà wo ilé ọkọ mélòó la mọ̀ tó jẹ́ pé owó ọbẹ̀ ọkọ gan kọ́ ló fi owó ọbẹ̀ àlè kọ́ ló fi ṣe bẹ̀ tọ́kọ. <laughs> Hmm ìyá àbàdàn ohun tó kọ sí ibi tó pamọ́ bí òun náà mi sọ pé ibi tó pamọ́ bí ààyè tí ó jọ ah, ọlọ́run nìkan ló mọ̀ ọlọ́run nìkan ni o. Hmm. ọlọ́run nìkan òun náà wọ́n fi sọ pé ọlọ́run nìkan ló mọ ẹjọ́ akéyín pẹ́ran dà àìmọye àlè tó jẹ́ pé owó ọbẹ̀ rẹ̀ náà fi ń ṣe bẹ̀ fọ́kọ́ ní ilé fọ́kùn òsì náà yóò tún bọ́ bẹ́ẹ̀ yóò tún jẹ́ ǹtẹ̀ yóò tún pọ́n bá lá. ó bẹ̀rẹ̀ àmọ́ iye aṣọ bóyá tọkọ fáyẹ̀ sọ pé lọ́wọ́ ò láìsí mọ́ síyàwó ọ̀pẹ àìlè èsì ti ọkọ̀ mi gbàǹkó ah, ah. tó sì kó fún tó délé tó ní à ah, babalágbádá mm. mo ra aṣọ yìí ni ó sì fa àmọ́ ilé òsì tẹ̀ tí ó sì gbé bọ̀rùn tí ó sì mọbi tó ti wá. Mm. mo ti mo ti rẹ́ni tán lọ́wọ́ mo ti rẹ́ni tó wà tọkọ ẹjọ́ jà kókó gbogbo aṣọ ọkọ <laughs> ìyẹn tó kọ́ ó kó gba aṣọ lọ kó fálẹ̀ ẹ̀yìn náà rí i. <laughs> sọ mélòó mélòó orú ẹ̀ tí ọ̀sán èmi bá ti gbọ́sọ̀ náà rí fúrógámù yẹn náà dà sẹ́ni sọ lóṣèlú pé tí ọkọ lọ ra tó lọ ra aṣọ fún àlè tẹ́tún gbàtà wá jà ó wá kó aṣọ yẹn ó kó wálé fúyàwó ìgbà tó wá kó wálé fúyàwó ìgbà tó wá parí ìjọ pẹ̀lú àlè ta àlè káàrin ọ̀rẹ́ ìyàwó rẹ̀ ló fẹ́ o ọ̀rẹ́ ìyàwó rẹ̀ ló lọ fẹ́ o tíyàwó ló ń dùn pé bóun ṣe kúrò jùlọ pé kókò ti dáwọn ìjọ sọ àtọ̀ ọ̀gá ló ń wọ́n wá mú ó wá mú aṣọ tó fìdí gbogbo aṣọ tó wà fún àtọ́jà ó wá pé fún ìyáálé. ìgbà tó sì parí ìjà ló bá pè yálé àwọn aṣọ tó ń kó sí ọkọ ìyẹn láwọn aṣọ yẹn. Hmm. èmi ò èmi ò fájọ lè ní ti èmi ti ti bọ̀ ohun ìmọ̀lẹ́ ah, ohun tó bá fà á ọlọ́jàde. bóò ní kò gbìyànjú bóò ní kò jìnnà bóò ní kò jóná. Hmm. nígbà tí ìjà parí tán nìyí. ẹ̀wọ́ aṣọ ẹ̀wọ́ aṣọ orú láìpẹ́ sí mímọ̀ yẹn ní tó ń fèsì nígbà tí ọkùnrin ṣe bẹ́ẹ̀ ṣe. Ṣé ìyá àbàdàn ó wọnú ara wọn ni àwọn nǹkan kan wà àdìsí èyí ò lè sí. Hmm. Ẹlòmíràn wà fẹ́ pé bísíǹsì tó ń ṣe tó dolówó lónìí tó dolé èkìtì àlè ló fún àlè yóò sí àlè ní òbéèrè pọ́bọ̀. Hmm. Ó sì wọ́n pé à ojú tó mọra rí ìgbọ́dọ̀ lóun ò mọra mọ́ hmm. gbà. Mo ti lẹ́yìn kan tó jẹ́ pé ó gbalé lẹ́kọ̀ọ́ ex-boyfriend rẹ̀ ló pè pé dákun torí ọlọ́mọ níbi owó ilé ó sì rán ọmọ iṣẹ́ rẹ̀ torí ológun ni ó sì rán ọmọ iṣẹ́ tó tẹ́wọ́ kówó sí títí bí bá a ṣe ń sọ̀rọ̀ ìlú ò tí ì fojú kan ẹni yẹn dípò pàtẹ́ mi bá tu kò tí ì fojú kan ẹni yẹn ó dà nígbà tó fẹ́ fún lóore tó ti pé à ah, kírín kírín ọ̀dọ́ dáwọ́ náà kò kọ ọjọ́ gbómi láta náà bí àwọn bá wà bẹ́ẹ̀ kọ́ fún òun wọ̀ mọ́ ni bí a ti ti pé òun ò sì tó bá dẹ̀ wà níkàáwọ́ òun yẹ kó ìṣe fún mi hmm. ó dẹ̀ ṣe fún mi bí mo ṣe ń bá iṣẹ́ ọ̀rọ̀ ìyá àbàdàn kò tó ìṣojú ọkùnrin ni tó kù kún lówó lé tó tó ń dààmú. òun náà ni mo ṣe sọ fún ẹ̀gbọ́n pé wọ́n bímọ fẹ́lòmí mi. Hmm. òun ni mo ṣe sọ fún ẹ̀gbọ́n pé wọ́n bímọ fún ó bímọ fẹ́lòmí tó wá rí fóun jìyà tẹmọ bí kéèyàn ti ní boyfriend kan kó tó wá ní boyfriend nìkan bímọ fún lágbájá mo yàn ní ìdí ẹ̀pù mi fẹ́ gbalé mo ní ìdí owó báyìí ó lè fi ránṣẹ́ kò hmm. lẹ́sẹ̀ kó gbé lọ́wọ́ ó lọ́mọ lọ́wọ́ rẹ̀ hmm. so àwọn kan wà bẹ́ẹ̀ orí mo gba pọ́lísìírísìí ni àwọn kan wà bẹ́ẹ̀ pé fámìlì ló dàrin wọn rú ìfẹ́ sì wà ń bẹ̀ wọ́n mọ̀ máa ríra wọn àwọn kan wà tó jẹ́ pé ọmọ wà láàrin wọn bí àwọn ọmọ wọn máa máa ríra wọn àwọn kan wà tó jẹ́ pé olóore wọn ni. gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan pé n tó wọ́ọ̀kì fún táyé lè mọ́ wọ́ọ̀kì fún Kẹ́hìndé ọlọ́run lè sọ pé díẹ̀ tí táyé ti fẹ́ ní yóò ràn lọ àwọn bẹ́ẹ̀ ló bá òun fẹ́ forí wórí mí èyí ó lè lọ yẹ ẹsẹ̀ rẹ̀. ẹlòmí wà tó kọ́ máa ràn lọ́wọ́ ànáwó tó lè fọwọ́ kò tó kókó yóò fẹ́ bọ ọ̀sùn tó jẹ́ pé ó dẹ̀ máa ẹ̀tọ́ tó máa yọ ọkùnrin ní ìṣẹ́ tó máa yọ ọkùnrin ní ìgbà kan wá lọ́ọ̀fẹ́. Hmm. tòtòrí fọ́ọ̀mù yóò sọ pé ní ẹ̀tì ẹni hmm ẹni náà ni yóò bá ya ẹ̀sì tí ẹ̀sì ó bá tọ́jú o bẹ́tà because kí ló ń fẹ́ jókòó sí ìwọ tó ń jókòó sí ẹni mi ò fẹ́ rí ẹ pẹ̀lú ẹ mi ò fẹ́ ṣe kí ni tó bá ti lọ́dọ̀ ẹ̀ mà kó ẹ lẹ́ni mà ń ṣe kí ni tó bẹ́ẹ̀ ẹ̀ gbọ́dọ̀ kò jẹ́ pé kí n kú ti wá wà ń sìn kú o bẹ́tà ti ti wà pẹ̀lú rẹ tí mo rẹ́ni tí ó ṣàánú mi lọ hmm. Hmm. because kí náà pàdé tó mo wà lọ́dọ̀ rẹ̀ hmm. ó bẹ̀ẹ̀ rí àkẹ́rọ́bìnrin kó tí o bá ṣe pé kí ilé gbọ̀pọ̀ tí o jẹ tó fẹ́ jẹ kò jẹ kò kò bá láàánú. ó bá rí ìgbádùn ibi tó wà kí ni ọmọ wá kiri. tó bá rí ìgbádùn ibi tó wà sẹ́ni yẹn ẹ̀fẹ̀. ebi tí omi náà àkọ́ náà ṣe wọ́n ní ẹ̀yin ọkùnrin mi wà ẹ̀ní bẹ̀rẹ̀ ìyàwó ó dà bó lọ bí tí ẹ̀ní bẹ̀rẹ̀ tó ṣe ọ̀tà bó ń dé bó ń bó tajà ní bóòmi kọjá ṣe kọ́ ọmọ kó wá ọkùnrin kan kí tí ń kẹ tí ń jẹ kókó oníṣẹ́. ọkọ ọlọlẹ kó sọ pé àwọn àjà ó ti kílọ̀jì mi ló ti tẹ́jì wúpọ̀ àti ọkọ̀ gbé ọ lọlé. Hmm. kó tún ti tọ́kẹ̀jì kó tún nàìjíríà ṣe ti ṣe tọ́kùn lọ ṣọ́ọ̀bù mo ti tẹ́jì wúpọ̀ àfọwọ́ agbé ọ lọ sí ṣọ́ọ̀bù. ẹ dákun kó sì jẹ́ kọ́kọ́ tó wà ní kò mọ bó ṣe ń lọ kò mọ bó tàbí ó tà kò mọ bó hmm. ìgbà mélòó ni irú ọ̀pọ̀ báwo ti tètè ṣe ìdí. èèyàn ní sámi lé mú sámi lójú yìí òun ló fi dàbí ìfọwọ́ ọkùnrin máa wí nìkan bá yá ni bíkọ́ wọ́n ti sọ wọ́n ní mistake tó ń rí lára ìyàwó tó ń rí lára àlè yẹn wọ́n fẹ́ ti correct sílé torí èyí tó wà ń ta ẹ̀ mọ́ tọ́jú rẹ̀ ẹ̀ tọ́jú ẹ̀ ẹ̀ sì lè jẹ́ síyàwó ní ilé nígbà bá bẹ̀rẹ̀ àlàáfíà rẹ̀ tẹ̀ ń wá apá rẹ̀ tẹ̀ ń wò fẹ́ra orí ẹ̀ lónìí nàìjíríà mọ̀ lọ́bì kankan èyí ló bá pa lónìí ẹ̀ máa pa two hundred thousand mi ò one hundred thousand mo tẹ̀ já ten thousand kan sí nílé lónìí tẹ̀sẹ̀ mi rò ó dùn pẹ̀pẹ́ ni tí ò kíá hmm. kò ní irú ọkàn báyìí kò í pẹ́ kò í pẹ́ gbòòrò lu àdúgbò ra ilé ìbájúmọ́ ṣe òun láti máa sọ pé ní gbogbo sábà dá wa dùbúlẹ̀ láti tó ń jẹ ọ̀tá wa ọlọ́mọdé àrí àmọ́ tó ọba náà tó ń jẹ ọ̀tá hmm. ọ̀rẹ́ òsì tó ń jẹ tẹ́tẹ́ bí yóò pààyàn sí hmm, àbí ó dàbí kéèyàn síkì ní ìtò tó jẹ́ pé síkírẹ́tì yẹn ó kọjá àbíkẹ́ áfù káwá ni wọ́n fẹ́ lọ sọ pé ìtàn tó rẹ̀ ta ọ̀dọ̀ ọwọ́ fáìlì tó ti fẹ́ rí àbí tó ti mọ̀ pé lálẹ́ ẹni tó ti fẹ́ rí tó lọ́gọ́dá gbàdàgbà máa ń ṣe wọn ní oníbi two hundred thousand two hundred thousand àmì ìnígbà fòkù náà bá jàbí ká púpọ̀ gba two hundred thousand tí wọ́n pa wá yarí tó torí tó gba two hundred lọ́wọ́ àmì lọ́wọ́ ẹni tó ti fẹ́ rí tọ́pọ̀ ìjọba ẹ dákun kí irú bọ́ọ̀lù irú ẹjọ́ ìwọ̀n bọ́ọ̀lù àti fẹ́ gbà. Ọlọ́run ṣàánú fún wa. Hmm sẹ́yìn sẹ́yìn náà rí fún mi báyìí. ọlọ́run lódùmarè kó gbà wá. àbíkọ́ lọ́run náà sọ pé níbi àìlè kí ó jọ ọlọ́run nìkan ló yé. ọlọ́run nìkan hmm. lórí tó fi lè mú obìnrin kó wà nílé ọkọ tó bímọ mẹ́rin tí hmm. mẹ́ta jẹ́ táàlì kẹyọ̀ kan jẹ́ tọkọ tó ẹni kó lè. ó kà sí àràbí ju àtiró. láti jẹ. o ti ní nǹkan mi inú tó ọlọ́run ọba ṣàmì ẹ̀sùn pé kò bẹ̀rù àbàdàn ló ń sàmì wa. ẹkú ẹkú ẹnu ẹkú palẹ̀ mọ́ àwẹ̀ o. àwa nìyẹn o ẹ ṣe ilé ìyá mi ẹ ṣe ojú pẹ́ náà. ẹ ṣe mọ báyìí mọ báyìí mọ. ohun náà lẹ gbọ́ látẹnu ìyá ọ̀fà yìí kódà wọ́n wọ́n wọ́n wọ́n là wọ́n là wọ́n pin wọ́n ẹ bá ń gbọ́ wọ́n láre wọ́n bure bíi tọlọ́fà mọ́jọ ìkan òdùkàn ẹ ṣeun ìyá mi ọpọlọ yìí ò ní dàrú Eh, wọ́n mú wọ́n mú sọ́tún wọ́n mú sósì eh, wọ́n mú káàkiri pé àtàwọn tó ti bí wọn fúnra wọn àtàwọn tó yá bó bóyá ọmọ ò tiẹ̀ sí bóyá ẹbí mi ò kí wọ́n fẹ́ra wọn wọ́n mú káàkiri káàkiri láti bá wa sọ ń pa ẹ̀ eh, Benedict Rọmọkẹ́ ẹ̀ ṣe ìyá mi Olúyọmí Olúmọlé mo kì í yín ọmọge ẹ̀ ṣapara mo kí ẹ̀yin náà ẹ̀ ṣe gbogbo ẹ̀yin tí ẹ̀ darapọ̀ mọ́ wa lórí ètò ẹ bá wojú aago yín ẹ̀rí pa aago mẹ́sàn-án náà ló ti lọ kọjá abala àṣà wa òun náà ni abala tó kẹ́yìn lórí ètò yìí abala tó kàn lórí ètò náà ni abala àṣà wa níbi tá a ti máa ń sọ̀rọ̀ nípa àṣà àti ṣe ilẹ̀ Yorùbá lórí ètò yìí òun náà ni abala tí a kàn lù báyìí lórí ètò Ọmọ́táyọ̀ ọmọge Ṣàpárá Ọmọ́táyọ̀ ẹ̀ṣẹ̀mú kìíní abala tó kàn lórí ètò náà ni abala àṣà àti ṣe ilẹ̀ Yorùbá ohun tá a gbé wá lónìí náà nu labala ìdílé aláyọ̀ nípa wípé ǹjẹ́ bí ọkùnrin ìyàwó ilé tàbí ọkọ ilé tó ti ṣègbéyàwó ǹjẹ́ ó yẹ kí wọ́n sì máa kíìpù ex wọn gẹ́gẹ́ bí ọ̀rẹ́ pé ah ojú tó ti mọ ni kò ní lóun mọ ni mọ́ o bá a tẹ̀ ti fẹ́ ra wa rí àṣèlè bá a fẹ́ ra wa mọ́ àṣèlè mọ́ ṣe dáadáa lè mọ́ ṣe bí ọ̀rẹ́ síra wa òun náà nìkan ti àgbéyẹ̀wò lénìí tí à ń sọ̀rọ̀ lé lórí ìyá wa Alexis wọ́n sọ wípé ìgbẹ̀yìn rẹ̀ kì í fi bẹ́ẹ̀ dáa wípé tíyàn bá ń ṣe pàápàá fún obìnrin pé kì í fi bẹ́ẹ̀ já síbi tí ó dáa òun náà níyá wa ọ̀fà làwọn náà sì tún ṣàlàyé lọ́tún lósì pé ẹni tó ti bímọ fúnra wọn torí ọmọ ọ̀rọ̀ ọmọ wáyé lẹ́ẹ̀kọ̀ọ̀kan láàrin wọn pé àwọn tí wọn sì lọ́mọ láàrin wọn ẹlòmíì ó lè jẹ́ pé oore ń bẹ lọ́wọ́ rẹ̀ tí ó ronú kan bóyá lágbájá tí mo dẹ̀ fẹ́ rí gẹ́gẹ́ bí mo ti ṣe lálàyé náà lẹ́ẹ̀kan pé lágbájá dẹ̀ rẹ̀ àtọ́lá dẹ̀ rẹ̀ ó àtolúre ó mọ pa kinní yìí tó yẹ pé kò ní sí ìbálòpọ̀ ń bẹ tó yẹ wípé oore ni ó wà á àmọ́ ó wá wà lórí ọkùnrin téèyàn fẹ́ àti ìyàwó téèyàn fẹ́ láti gbà á ẹni tó sì ṣeéṣe fún táyé òṣèṣe kó má ṣe fún kẹ́hìndé ẹlòmíì lè fi ẹlòmíì lè má fẹ́ ọkùnrin mọ́ kó má fẹ́ obìnrin mọ́ ṣùgbọ́n tó jẹ́ pé ọlọ́run ó sì tún máa fa àánú jáde ńbẹ̀ àmọ́ bó bá rí bẹ́ẹ̀ fẹ́ nìkan lè mọ́ rí bẹ́ẹ̀ fẹ́ lómii kó lọ fa ìpalára àbí ìṣubú tàbí ìtúká ìgbéyàwó fúnru èèyàn bẹ́ẹ̀ torí ẹ̀ la ṣe gbọ́dọ̀ máa ṣọ́ ìṣiṣẹ́ wa la ṣe gbọ́dọ̀ máa ṣàkíyèsí ní gbogbo nǹkan tí a bá ń ṣe ká máa wo ìgbésẹ̀ tá a bá ń gbé ìgbésẹ̀ tí mò ń gbé bò ní ó yọrí sí bò ní ó já sí mẹ́wàá ó ń ṣẹlẹ̀ lẹ́yìn ilẹ̀kùn àmọ́ ẹ ká wà náà bíbélì sọ ó ní ìbùkún ni fún ọmọ ọ̀dọ̀ náà tó fi ọgbọ́n ṣe iṣẹ́ ìríjú ẹ̀ ìbùkún ni fún ọmọ ọ̀dọ̀ náà tó bá fọgbọ́n tó lé ẹ̀ tó fọgbọ́n ṣe ọlọ́run olódùmarè yóò ràn wá lọ́wọ́ ilé wa ò ní dàrú ilé wa ò ní túká ọ̀dẹ́dẹ́ wa ò ní bàjẹ́ ilé aláyọ̀ wa kò ní di ilé ẹkún lágbára ṣe dùmarè àwa tá a jọ́kọ lé àwa tá a jẹ́ ìyàwó ilé ká wo ìgbésẹ̀ tá a bá ń gbé ẹ jẹ́ ká máa fura ẹ jẹ́ ká máa wọ ẹ̀yìn wò ìyàwó àyàwó ilé ẹ jẹ́ ká náà máa sọ ìṣiṣẹ́ wa ká sì máa wo gbogbo ohun tí bá ń ṣẹlẹ̀ ní agbègbè àti àyíká wa nínú ilé wa káwọ àwọn tá à ń bá ṣe tá à ń bá rìn ní tó bá lè yọ lẹ́sẹ̀ ẹ̀rẹ́ tàbí tó lè fa wàhálà káwa náà ṣe kí ni ká máa yàgò fún ọlọ́run olódùmarè yóò gbọ́ àdúrà wa ilé wa ò ní dàrú ọ̀nà wa ò ní bàjẹ́ lágbára ṣe dùmarè abala tí a kàn lù báyìí òun náà ni abala àṣà àti ṣe ilẹ̀ yorùbá abala àṣà wa òun náà ni a fẹ́ kán lù náà mò ń bọ̀ náà. Òde bàbá lárùn, òde bàbá lárùn, jọ̀bí ẹ̀wẹ̀ rẹ̀ ń wò, òde bàbá lárùn. Mo ṣe bàbá lárùn, mo ṣe bàbá lárùn. bá bá lárùn. Mo sì bá bá lárùn. Mo sì bá bá lárùn. Mo sì bá bá lárùn. Mo sì bá bá lárùn. Ara mú o. Mo sì Mo sì bá bá lárùn. Mo sì bá bá Àwọn àgbẹ̀rù okun wá sí ìdúbà bẹ́ẹ̀pẹ̀. Àgbà tí ojúbà bẹ́ẹ̀pẹ̀ ẹ̀pẹ̀ ìdẹ́ni ọgbà bẹ́ẹ̀ lójú pẹ́lẹ́ tó lẹ̀. Lọ́dún ìmọ̀ ní ìbà fọ́lọ́run ọba. ayé ọba tẹ̀dá ọ̀run. Adáma dáwùrà bí sẹ́bí wọ́n lọ tẹ̀dá mi. Dákun máa padà lẹ́yìn ìlàjà dáwùrà bí dákun máa padà lẹ́yìn mi. Adáma bá. Lórí ètò yín ètò wa, ìdílé aláyọ̀ pẹ̀lú àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá náà la wà yìí. Abala tó kẹ́yìn lórí ètò rèé tí a pè ní abala àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ bá wojú aago yín aago mẹ́sàn-án náà lórí kọjá ìṣẹ́jú mẹ́wàá abala àṣà wa náà rèé níbi tá a ti máa ń sọ̀rọ̀ nípa àṣà àti ìṣe ilẹ̀ yorùbá mo sọ fún yín pé gẹ́gẹ́ bí ọmọ ilẹ̀ bí ọmọ adúláwọ̀ ọmọ yorùbá ẹ jẹ́ ká máa gbé àṣà wa ẹ jẹ́ ká máa gbáṣà wa lárugẹ ẹ má jẹ́ ká fọwọ́ yẹpẹrẹ mú àṣà wa àwa ọmọ yorùbá àwa lálàṣà àwa lániṣe níbi ká sọ̀rọ̀ níbi ká hùwà níbi ká múra ká ṣara lóge ọmọ yorùbá ọlọ́run ọba dá wa lọ́lá lọ́pọ̀lọpọ̀ ọlọ́run ọba kẹ́ lọ́pọ̀lọpọ̀ tó jẹ́ wípé ó fún wa ní àwọn nǹkan àlùmọ́ọ́nì ó fún wa láwọn nǹkan nǹkan tó jẹ́ wípé àwọn àrà àwọn nǹkan àrà mẹ́ẹ̀ẹ́rì tó jẹ́ pé táwọn èèyàn bá rí gan wọ́n mọ̀ wípé ah ẹyin bòlélẹ̀ tiwa ọlọ́run ọba ó dá wa lọ́lá dáadáa gẹ́gẹ́ bí ọmọ yorùbá nínú ìwà wa ìwà ọmọlúàbí ó ń bẹ nínú ìṣe wa gẹ́gẹ́ bí ọmọ yorùbá ó ń bẹ nínú ìṣe wa ìwà ọmọlúàbí ó ṣe pàtàkì gẹ́gẹ́ bí ọmọ yorùbá ó ṣe pàtàkì ó ṣe kókó níbikíbi tá a bá wà níbikíbi tá a bá dé ó yẹ máa rí àwọ̀ ọmọlúàbí ìṣe ọmọlúàbí kan máa rí lára wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àtàtà bẹ́ẹ̀ ni ìmọ́tótó ó wà nínú ìṣe wa torí wípé ìmọ́tótó ó borí àrùn mọ́lẹ̀ láti iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ bá rí nígbà tá a wà ní ìlú wa lórílẹ̀‐èdè wa lọ́hùn láti iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ náà ti ń kọ́ wa ní ìwà ìmọ́tótó kódà lórí ìlà gan máa kọ́ lórin ni Eh, bó bá ṣe ń yẹ eyín wò ni wọ́n mọ iye kan náà ni wọ́n mọ iye aṣọ iléèwé wa wò ìwà ìmọ́tótó òǹbẹ nínú ìṣe wa ìkíni òǹbẹ nínú ìṣe wa nílẹ̀ Yorùbá pàtàkì nìkíni jẹ́ eh, gẹ́gẹ́ bí ọmọ Yorùbá a gbọ́dọ̀ mọ bá a ṣe ń kíyàn a gbọ́dọ̀ mọ bá a ṣe ń kí àgbàlagbà a gbọ́dọ̀ mọ bá a ṣe ń kí àwọn oníṣẹ́ ọwọ́ a gbọ́dọ̀ mọ bá a ṣe ń kí àwọn tó jẹ́ wípé wọ́n jẹ́ eh, lọ́balọ́ba lóyè gbogbo ẹ̀ pátápátá ló wà nínú ìṣe nínú àṣà wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá a ní a ti ń kíyàn lóòrọ̀ a ní a ti ń kíyàn lọ́sàn-án a ní a ti ń kíyàn ní ìyálẹ̀ta bá a ti ń kíyàn láwọlé sùn gbogbo ẹ̀ pátá ló wà nínú àṣà wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá béèyàn ń roko béèyàn ń rodò béèyàn ń ṣiṣẹ́ kódà kéèyàn ń sùn kó mọ̀ jẹun gbogbo ẹ̀ pátá òun ni wà fún ta gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àtàtà gbogbo eléyìí ló yẹ ká gbogbo eléyìí ló yẹ ká mọ̀ ká máa kó àwọn ọmọ wa lóde òní àwọn ọmọ òde òní ọ̀làjú ti gba gbogbo nǹkan tó jẹ́ àṣà lọ́wọ́ wọn ọ̀làjú ti gba gbogbo nǹkan tó jẹ́ nǹkan wa ó ti gbà lọ́wọ́ wọn wọn ò màṣà wọn ò mọ̀ṣe wa mọ́ wọn kàn ń tẹ̀lé bàṣubàṣu ni ẹ jẹ́ ká kó àwọn ọmọ wa ẹ jẹ́ kí wọ́n rí ìrí lára wọn wípé ah kódà ọmọ ọmọ yorùbá lélẹ́yìí òbí ọmọ yìí ọmọ yorùbá nínú ìwà pẹ̀lẹ́ nínú ọ̀rọ̀ sísọ ẹ jẹ́ kí a kọ́ wọn pé bí a ti ń ṣe gẹ́gẹ́ bí ọmọ Yorùbá rèé pàtàkì olórí kì í jẹ́ nínú àṣà wa nílẹ̀ Yorùbá kò sí ọmọ Yorùbá kan tí kò ní oríkì yálà ìdílé ni àbí oríkì ìlú kò sí ọmọ Yorùbá tí ò ní bá a ti ń kì wọ́n bá a ti nílé nílé ìyá náà la ní nílé bàbá tó jẹ́ wípé ó jẹ́ nǹkan ìwúrí fún wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tí ẹ bá ń gbọ́ tí wọ́n bá ń kí oríkì ẹlòmíì inú ẹlòmíì ó sì mọ dádùn orí rẹ̀ ọmọ wú àwọn nǹkan yìí ó jẹ́ nǹkan pàtàkì nínú àṣà wa yorùbá èdè tá à ń sọ lẹ́nu yìí ọ̀kan gbòógì náà ló jẹ́ nínú àṣà wa yorùbá ní sísọ a rí àwọn aláwọ̀ funfun tí wọ́n ń wá láti wá kọ́ èdè yìí a rí àwọn tó jẹ́ wípé àwọn gan ti òkèrè wá láti wá sórílẹ̀-èdè wa pé kan wá kọ́ èdè yorùbá kan wá kọ́ṣe wa kan wá káṣà wa bá ti ń ṣe àwa tá a wá ní nǹkan wa kí ló dé tá a fọwọ́ méjèèjì ká fi gbé nǹkan wa ká fi gbé e lárugẹ ara fífín oge ṣíṣe ń bẹ nínú àṣà wa ẹ ẹ rí wípé ká ká ká fín ara ká ká ká ká kí ká ṣe ká ṣe làálì ẹ osùn gbogbo ẹ bẹ́ẹ̀ lóríṣiríṣi tó jẹ́ pé lóde òní ọ̀làjú ti gba gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ ó ti gbà lọ àmọ́ nígbà ayé àwọn ìyá wa bàbá wa oníbàwọn náà ti ń ṣe é tara wọn fi ń gún régé tí gbogbo ẹ fi ń ṣe irun ṣíṣe ó wà nínú ẹwà ó wà nínú ẹwà obìnrin tí ó jẹ́ ìṣe wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá bá a dirun ẹgbẹ bàbá ọhún ìyá wa tí wọ́n bá dirun àdìmọ́lẹ̀ báyìí wọ́n ó ṣa gbogbo etí rẹ̀ gbogbo ẹsẹ̀ ẹsẹ̀ báyìí wọ́n ó ṣa gbogbo ẹ̀ tí wọ́n dìmọ́lẹ̀ tẹ́ ẹ mọ rí ilà abẹ tí ó ṣe koroko tí ó mọ ọdún tó jẹ́ pé inú ti ń gan ọmọ ọdún atẹ́gùn àlàáfíà ó sí tí ó sí yàn lórí a ní lára àwọn ọrùn wa ànípàkọ ẹlẹ́dẹ̀ a ní mọ́remí a ní ṣùkú a ní ṣùkú póríṣiríṣi o ẹ bá ṣe rí ṣùkú ọlọ́gẹ̀dẹ̀ lẹ́mọ̀ rí ṣùkú ẹlẹ́wọ̀ọ́ lẹ́mọ̀ rí ṣùkú lóríṣiríṣi láwọn àrà tí a fi ìrùn dá aláàfin ọba àní korobá àní ìpàkó ẹlẹ́dẹ̀ lóríṣiríṣi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn irun wa àmọ́ ayé ti dáyé olóyìnbó nìsí gbogbo wa là ń gbé irun èbó sórí là ń gbé irun èbó sórí là gbé kí àmọ́ àmọ́ ẹ bá wá wò náà kúlẹ̀kúlẹ̀ ká tó gbẹrun èbó sórí náà ẹ rí i pé àwọn ọrùn tó jẹ́ àdìmọ́lẹ̀ wa náà lọ́pọ̀lọpọ̀ tá a jóbìnrin tá à ń dì sí abẹ́ rẹ̀ ìyún ni wípé àwọn ọrùn tó jẹ́rùn wa yìí náà ó ní àwọn ṣẹ́ táwọn náà ń ṣe ní pẹ̀lú bí ọ̀làjú ṣe wà yìí bẹ́ẹ̀ ni a ní aṣọ náà nílẹ̀ Yorùbá lóbìnrin tí ó jẹ́ àwa obìnrin bàbá ń lo òde àríyá ẹ rí i pé bàbá wọ òwú àti bùbá báyìí bí mo ṣe wọ bùbá yìí tí mo fi gèlè sí yìí ẹ rí i pé bí n bá fẹ́ mú tán nìsín mo lè mú borùn tó jẹ́ ti gèlè orí kí n mú kí n sọ séjìká bí n bá sọ séjìká tí mo mú tán tí mo gbá pamọ́ mọ́wọ́ ẹ rí i wípé ìmúra pénu ó pénu lódidi tí ìró náà sì ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lóríṣiríṣi bẹ́ẹ̀ náà ni la ní fáwọn ọkùnrin bọ́kùnrin náà bá ń ro báwọn ọkùnrin náà bá ń ròde tó múra tó wọ bùbá tó wọ ṣòkòtò bí ò bá sì fi fìlà lé ìmúra àwọn ò tí ì dúró gẹ́gẹ́ bí ọmọ yorùbá òun náà gbọ́dọ̀ dúró tí wọ́n fi rí pé ah dájú saka báwọn bàbá wa bá tẹ̀ tí wọ́n fẹ́ ṣe tán àwọn atúngbé agbádá lé wọn bá gba agbádá lé tán ẹ̀rí wípé wọ́n mọ̀ tánù látòkè títí délẹ̀ gbogbo eléyìí àwa náà la ní gẹ́gẹ́ bí ọmọ yorùbá lára àwọn nǹkan tọ́lọ̀ ń fún wa ni tẹ́bí bá a bá yọ sóde bá a bá yọ síbì kan báyìí wọ́n mọ̀ ní ah wọ́n mọ̀ ṣe bàbá rere bàbá kẹ̀ ni kódà pé agbádá yìí yẹn mú tán ni kò sí bẹ́yàn ṣe kódà kéèyàn jẹ́yàn gíga kéèyàn ò jéèyàn kúkúrú béèyàn bá mú tán téèyàn wo gbogbo ẹ̀ tán òun tó ń gbó mọ wora rẹ̀ nínú inú dígí yóò mọ wora rẹ̀ nínú dígí òun tó ń gbó sì tún mọ dára rẹ̀ lọ́rùn wípé ah àṣebọ ẹlòmíì bọ́ bá jẹ tí ó lè jẹ fìlà rẹ̀ sọ́wọ́ ọ̀tún ẹlòmíì lè jẹ tí ẹ̀ sọ́sí ẹlòmíì lè lábẹ́ tí ajá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwa la ní àṣà wa ẹ jẹ́ ká gbé àṣà wa ẹ jẹ́ ká gbé lárugẹ ẹ jẹ́ ká fọwọ́ gbé àṣà wa ẹ jẹ́ ká fọwọ́ gbé wọ́n ní wọ́n ní ká fọwọ́ ká fọwọ́ gbé ká gbé lárugẹ èdè wa ní sísọ ẹ ká kọ́ àwọn ọmọ wa àwa tá a wà lókè òkun ẹ ká kọ́ àwọn ọmọ wa ní Yorùbá ẹ jẹ́ kí wọ́n gbọ́ èdè yìí ẹ bá àti ẹ lè tí ì sọ dáadáa àmọ́ ẹ jẹ́ wọ́n gbọ́ yóò ṣe wọ́n láǹfààní yóò ṣàwọn àtàjọbí wọn náà láǹfààní ọmọ mi ọgbọ wá kí n pa ọ kí ẹ sọ fún bóyá wá bí ká gbé kinní sí Ọlọ́run kò gbọ́ yóò mọ wò náà níbi olúbi torí pé àwọn òbí rẹ̀ ò fi ọ àwọn òbí rẹ̀ sọ létí rẹ̀ gbogbo ògbà gbogbo ògbà gbogbo ògbà èdè gẹ̀ẹ́sì ni ó sì di dandan kọ́mọ ó gbọ́ gẹ̀ẹ́sì níwọ̀nba tó bá ti wà nílé aláwọ̀ funfun kódà kọ́mọ wà lórílẹ̀‐èdè wa nílùú wa lọ́hùn bó bá ti ń lọ iléèwé dandan ni yóò gbọ́ gẹ̀ẹ́sì àmọ́ yorùbá yìí ẹ jẹ́ ká kọ́ àwọn ọmọ wa ẹ jẹ́ ká kọ́ wọn ní ẹ jẹ́ ká kọ́ wọn ní òwe káwọn ọmọ owó mẹ́nà ọmọ mi ò mojú kò mọ́ra kẹ́ ẹ máa ṣẹ́jú kẹ́ ẹ máa yín mú bá ọmọ mi ò mọ wò yín ní bọ̀ ọ́ ìmí bẹ tọmọ mi ìmọ́lẹ̀ gan tẹ́ ẹ bá tẹ́lẹ́sẹ̀ mọ́lẹ̀ pé bóyá kinní báyìí yóò fi gbé ta ni ìdáwà gbọ́dọ̀ dán irú ẹ̀wò ń gbà wọn ìyá wa tẹ́bí tí wọ́n bá ní ọlọ́ba ní kó wá gbà nǹkan báyìí tí wọ́n bá fi ẹsẹ̀ lọ mọ́lẹ̀ báyìí ìwọ gan fúnra rẹ báyìí ọ̀tàdì mẹ́yìn ni bí àgbò pé ẹ ṣe mà ẹ ṣe mà ń ọ̀fẹ́ torí pé ìyá mi tó bá mi orí báyìí tó bá mi orí tó bá mọrùn báyìí ọmọ ti mọ̀ pé ah orí tí ìyá yìí mi <laughs> orí tí ìyá yìí mi ó ti bá nǹkan kan dénú yóò ya tètè ya fẹsẹ̀ fẹ́ ọmọ mi ọ̀gbẹ́ náà ọmọ mi ọ̀gbẹ́ náà mọ́ mi ṣé kí n má bọ́ wá àwọn mọ́ mu wà látàárọ̀ tí mo ti ní ọlọ́ má bọ́ wá yóò gbè jùlẹ̀ náà nù abọ́ tí mo ní ọmú wá dà ẹ̀yìn náà lẹ́ni mọ́ mu wá kọ̀gbọ́ ẹ̀ náà nù gbogbo orú àwọn nǹkan báyìí ó yẹ ká kọ̀gbẹ́ náà ọmọ mi ọ̀mẹ̀gọ́ ẹ bá jọmọ mi lẹ́gọ̀ọ́ Eh, gbogbo orú nǹkan báyìí ẹ jẹ́ ká fi kọ́ àwọn ọmọ wa ẹ jẹ́ ká máa jẹ́ ó máa yé wọn pé bí n bá sọ nǹkan báyìí nǹkan báyìí ni mo fẹ́ kó o ṣe ni mo ṣe sọ bẹ́ẹ̀ torí tá a bá wà níta àbí tá a bá wà láàárín àwọn èèyàn yóò lè mọ wọn lára tàbí bàbá fojú sọ̀rọ̀ fún wọn àbí bàbá ṣe bá ọmọ yìí ọmọ mi ò ti tètè mọ̀ pé ah bí ìyá mi ṣe jókòó tí wọ́n ṣe ah bí bàbá mi ṣe ti ń mi ṣe nǹkan kan ti ń ṣẹlẹ̀ ni eh, gbogbo ẹ̀ náà fi kọ́ wa àwa tá a dàgbà lórílẹ̀‐èdè wa àwa tá a ṣe kékeré tá a ṣe gẹ́gẹ́ bí àwọn òbí wa nílé gbogbo ẹ̀ pátá la mọ̀ amojú amọ́ra bọ́mọ bá sì wà tí òmojú tí òmọ́ra a ní òmojú òmọ́ra bíi kinní bíi oníkinní ńlá gbogbo àwọn nǹkan yìí Yorùbá a ní àwọn ẹ̀nà ẹ̀gbọ́tán ní lówelówe làálùlù àgídìgbò ọlọ́gbọ́n níjú ọ̀mọ̀ràn nísìnyí mọ̀ díẹ̀ àwọn bàbá wa wọ́n máa fòwe sọ̀rọ̀ òwe máa ń pọ̀ nínú ọ̀rọ̀ àwọn bàbá àwọn àwọn ìyá wa òwe máa ń pọ̀ nínú ọ̀rọ̀ wọn wọ́n á fòwe sọ̀rọ̀ wọ́n á fẹ̀nà lábẹ́ wọn ní fi gbogbo ẹnu sọ̀rọ̀ tán ìwọ tí ó sì ń bá wí gan ní tí ó ń wí ti yí ọ ẹ rí i pé Yorùbá káre Yorùbá káre ọmọ Yorùbá àtàtà Yorùbá káre bí Yorùbá bíbí Yorùbá ò bá fẹ́ fi gbogbo ẹnu sọ̀rọ̀ tán bọ́ bá jí òwe lásán ni Yorùbá bá sọ lásán tí wọn bá sọ síta ẹni tí wọn sọ ohun ẹni tí wọn sọ fún yóò ti yé lẹ́sẹ̀kẹsẹ̀ pé ah nítorí ẹni tí ń bẹ ń dùn náà ṣe fẹ́ sọ̀rọ̀ Yorùbá káre Yorùbá kọrẹ èdè wa dùn àṣà wa dáa àṣà Yorùbá dùn ẹ ká gbé àṣà wa ẹ jẹ́ ká gbé e lárugẹ ẹ má jà fọwọ́ pa àṣà wa rẹ́ ẹ jẹ́ ká rántí ibi tá a ti wá wọ́n lẹ́ni tó sọ lẹ́nu ó sàpò ìyàkọ́ ẹ jẹ́ ká gbé àṣà wa ẹ jẹ́ ká gbé e lárugẹ. ọba ọ̀wọ́lá fún mi dájú lábí kí n máa fi rí ọkọ mi lẹ́sí pé kí n máa fi gbá ọkọ mi lẹ́nu pé kí n máa fi sọ̀rọ̀ kí ewé rẹ̀ fún ọdún wá ní kí n bá bẹ̀rẹ̀ ọ̀kún náà kọ́ ní ìjà rẹ̀ fún bàbá aláàbí àgbà. Gbogbo ọmọ Odùduwà pátápátá gbogbo ọmọ Yorùbá. Pàtàkì lórí kì jẹ́ nílẹ̀ Yorùbá fún wa pátápátá. Lọ́rọ̀ èèyàn tó bá lọ lẹ́nu ló sàbò yanu. Bí ọ̀gbẹ́ bá sọ̀kòlù, abọ́sọ̀kò ìlú ó yẹ káàmù oríkìrí kan bá wa. èèyàn ò ní gbọ̀gbọ̀gbọ̀ kó mọ́mọdé bàbá rẹ̀ kì í láéláé. ṣé bẹ́ẹ̀ ni mọ̀lẹ́ bàbá mi ti ọ̀ràn èèyàn ò ní gbọ̀gbọ̀gbọ̀ kó mọ́mọdé bàbá rẹ̀ kó mọ̀mọ́ bí ó ti wá máa lé mi lọmọ wọn lókè ìbàdàn ní olúyọ̀lé nílé ìyá tá a ti dín lọ́mọ lé bàbá tá a ti dín lọ́mọ ẹ ìbàdàn ní olúyọ̀lé mi lọ́mọ àjẹgbìndẹ̀kọ́ máa fi kara ń fọ́rí mu ìlú àìná ìlú òjò ìlú àjàyè òdòdògbò kẹ̀rìkẹ̀rì lójú ogun èmi lọ́mọ agẹ́ṣe kó lé ẹyọ gbọ́dọ̀ gbọ̀gbọ̀ kó mọ̀ mórí kí ilé rẹ kó mọ̀ mọ̀ ti bàbá kó mọ̀ mọ̀ ti yẹ ẹ̀ ó ń tọ̀hún ó yẹ wọn kí wọ́n dá dùbúlẹ̀ ni kí wọ́n dá dùbúlẹ̀ wọn tó ìgbà sí ń dì í pàtàkì ńlórí kì í jẹ́ nílẹ̀ Yorùbá a gbọ́dọ̀ mọ bí sáà ti orísun wa àìmọye àwọn ọmọ Yorùbá ló kún òkè òkun ṣe pé wọ́n ti dẹ́gbẹ́ ìyá wọn bàbá wọn ti kú wọ́n ti bí ní bí wọn sí wọn mú wọn lọ lérí lóríṣiríṣi là ń rí wọn mú wọn lọ lérí ìmí ìmí ìmí ìmí ń sùn ṣe sí títí kí ẹ bá bí léèrè á ní òun ti òun ti gbọ́ lẹ́nu àwọn òbí òun rí pé wọ́n ní ọ̀nà lẹ́sà kan nílé àwọn ọ̀nà kìnnìkan ǹjẹ́ ta ló kọ bàbá kọ̀ mọ́ ó dáná gbọdọ̀ kọ̀ mọ́ tó jẹ́ pé irú wọn báyìí wọ́n ti wọ́n ti wọ́n ti dẹni wọ́n ti kọra wọn sí wọ́n ti kọra wọn sí èbó lọ́rùn wọ́n ti kọra wọn sí èbó lọ́rùn ìmíì ó sì wù kọ́ lọlé ó wá ku ibi tí ó yà sí kò mọ ibi tí ó yà sí kò mọ̀lú tí yóò kàn mọ sọ́nà ni arákùnrin kan wà tán rí létí títì ní tán ti ń sun títì kí nílùú yìí táwọn èèyàn lọ bá a ràn lọ́wọ́ ló ní yorùbá lòun ó dárúkọ rẹ̀ ó dárúkọ yorùbá táwọn òbí ẹ̀ mọ̀ pé ó ti dàgbà ǹjẹ́ ń bo ni ilé yín ó ọ̀mú lérí náà kí n bo ni ó nù kàn gbọ́pọ́n náà náà lé ni rí nǹkan kódà ó ṣe fọmọ tí ń jẹ irú irú nǹkan bẹ́ẹ̀ ń jọ ọ̀rọ̀ náà ó gbà mí lọ́kàn jẹ́ ń jọ́nà pé ah, bẹ́ẹ̀ wá rí ó ṣe ò ṣe olú tó lè jápá àwọn bàbá bàbá rẹ̀ wọ́n lè falé lọ rẹrẹrẹrẹ sórílẹ̀-èdè wa lọ́hùn kọ́lọ́wọ́n ọba kó ṣàánú fún wa pàtàkì ẹ mọ̀jà gbàgbé lé ẹ mọ̀jà sọ lẹ́nu torí pé ẹni tó sọ lẹ́nu ó sàpò yàkọ́ àmọ́ ntọ́là ó bí àmọ́ ntọ́là ó jẹ́ ẹ jẹ́ ká rántí ilé ẹ jẹ́ ká kọ́ àwọn ọmọ wa ẹ jẹ́ ká fi yé wọn tó báyà tiẹ̀ tí mú wọn rí ẹ mọ̀ tẹ̀ mọ́ wọn létí ẹ mọ̀ kọ́ o òkè odò nílé wa o nílé bàbá kínní kan o nílé ìyá kínní ẹjá máa fi kọrin sí ọ létí torí ìgbà táwa bá lọ tán yóò lè mọ ọ̀rọ̀ kogókogó yóò mọ ọ̀rọ̀ létí wọn. tó abala ìwé ìtàn wa tí a ti ń bá bọ̀ látọjọ́ díẹ̀ sẹ́yìn tá a pè ní ọbẹ̀ ẹlẹ́san òun náà ni a tẹ̀síwájú ibi tá a bá dé níjẹjọ níbi tí kábíyèsí tó ti ní kí àwọn ọlọ́pàá kí wọ́n lọ ṣèwádìí lọ́dọ̀ ìyá alágbo tí ó ń ta mẹ́nu mọ́ tí wọ́n sì rán àwọn ọlọ́pàá méjì tán rán wọn lọ ọbẹ̀ tí wọ́n sì bá gẹ́gẹ́ bí kábíyèsí ṣe sọ tí wọ́n bá bẹ́ẹ̀ lọ́dọ̀ ìyá alágbo wọ́n débẹ̀ wọ́n dọ́dọ̀ ìyá alágbo wọ́n rí bó ṣe rí àmọ́ àwọn ọlọ́pàá wọ́n kọ́ wọn wọ́n kó gbágá gbogbo wọn kò sí ìyá alágbo lọ́wọ́ wọ́n mú un lọ sí àgọ́ ọlọ́pàá ibẹ̀ la parí rẹ̀ sí ní ìjẹjọ ibẹ̀ náà láti ti bẹ̀rẹ̀ lónìí ẹ kú kàlẹ́ ń bẹ̀ wọn abala àṣà àti ṣe ilẹ̀ yorùbá níbẹ̀ náà la abala ìwé ìtàn wa òun náà làwọn ta pè ní ọba ẹlẹ́san sájẹǹtì bọ́ládé ó ní sọ́ọ̀nù ṣá ó bẹ́rí a ti dé o láti ibi tí ẹ̀ràn wa ráìmì ọ̀gá ọlọ́pàá ní báwo ni báwo lòun ṣe rí sájẹǹtì bọ́ládé ní pẹ̀lú gbogbo ọgbọ́n tí àwọn ọlọ́pàá inú tí mo mú lọ ta a rí ìyá aláǹkẹ́ o ráìmì ní that is good ìyẹn náà wá dáa ibo lẹ fi sí sergeant bọ́ládé ni ó wà nínú àgọ́ lọ́hùn-ún raimi ní ẹ lọ mú wá ó ní yẹsà ó bẹ́rí ó sì jáde ó padà wọlé pẹ̀lú ìyá láǹkẹ́ raimi ó ń bá ìyá láǹkẹ́ sọ̀rọ̀ màmá báwo ni ẹ ṣe báwo ni ẹ ṣe fi ọwọ́ èèyàn lẹ ṣe rí ọwọ́ èèyàn tí ẹ ń tà ìyá láǹkẹ ní dákun bàbá mi ṣe ni ṣe ni mo ṣe ni mo jẹ́jẹ́ Raimi dáhùn ó ní jẹ́jẹ́ irú wo nìyẹn ṣé mo nà ṣe ṣe mí jẹ́jẹ́ ó ní jẹ́jẹ́ irú wo nù ṣé mo nà yín ni ẹ wo àgbàlagbà tí ẹ jẹ́ ni mò ń rò mọ́ yín lára o bí bẹ́ẹ̀ kọ́ màá ti fi wọ́n ṣe màá ti fi màá ti ṣe yín bí ọṣẹ ṣe ń ṣojú ìyá aláǹkẹ́ dáhùn ó ní à ẹ dákun ẹ ṣe mí jẹ́jẹ́ mi ò lè sọ̀rọ̀ kankan nítorí a ti múlẹ̀ Ráímì ó kígbe mọ́ ìyá Láńkẹ́ ẹ mú ìyá yìí jáde ní ọ́fíìsì mi kí ẹ lọ ṣe bí ọ̀ṣẹ́ ṣe ń ṣojú kí ẹ wá fi àtàpá lára ìyá Láńkẹ́ ní a kí ni ìyá Láńkẹ́ gbọ́ eléyìí sí ó bú sẹ́kún a máa jẹ́wọ́ o mo ti ṣetán láti jẹ́wọ́ yéèyé Kàrímù sójà wàá gbà mí lẹ̀ o Hmm, raimi tajiri Karimu wo Karimu wèrè wo tó wà ní karim wèrè tó wà lẹ́gbẹ̀ẹ́ ọjà àbí ìyá yìí kò mọ ohun tó ń sọ ni ìyá láǹkẹ́ ní wèrèkẹ̀ kì í ṣe wèrè o orí rẹ̀ pé gan-an ni ó kàn ń dọ́gbọ́n ni raimi ní ṣé òun ló ń ta ara èèyàn fún yín ìyá láǹkẹ́ ní bẹ́ẹ̀ ni o òun ni. Hmm. ó pe àwọn ọlọ́pàá méjì kí wọ́n lọ gbé Karim sọ́jà wá ẹ wò ó ẹ lọ gbé sọ́jà wá ní kíákíá ọ̀gá ọlọ́pàá kìíní ṣé Karim sọ́jà gan-an àbí ẹlòmíì ní Raimi ní irú ìbéèrè wo ló ń béèrè lọ́wọ́ mo ní kí ẹ lọ gbé sọ́jà wá ó ní àbí ẹlòmíì ọlọ́pàá kejì mo fi ń ni pé ọlọ́dẹ orí ni sọ́jà kò lè dá nǹkan kan mọ̀ Ráímì dáhùn ó ní ẹ̀dá kẹ́ńbẹ̀ ó fi ìbínú dìde àṣẹ tí àṣẹ mi ni pé kí ẹ lọ gbé wá sí ìdí yìí àwọn ọlọ́pàá méjèèjì yẹsà wọ́n bẹ́rí wọ́n sì jáde Ráímì dáhùn ó ní ẹ̀yin ń bẹ̀rù láti lọ gbé ẹni tí ó ń dọ́gbọ́n lásán wá hmm. ní àárín ìlú lọ́hùnún ọlọ́pàá kìíní ọgbọ́n wo gan-an la fẹ́ ta ò láti mú wèrè yìí ọlọ́pàá kejì dáhùn ó ní wò ó bí o ṣe ń sọ̀rọ̀ yẹn ọgbọ́n kan tà sí mi nínú ọlọ́pàá kìíní ní sáà wò ó ọlọ́pàá kejì ní tí a bá ti dé ibẹ̀ èmi á gba iwájú màá na búrẹ́dì sí i ìwọ yóò sì gbẹ̀yìn mu ọlọ́pàá kìíní wò ó o ṣe ọgbọ́n kì í tán láyé kí a wà lọ sọ́run ní ọlọ́pàá kejì ní ọ̀dọ̀ Kàrímù sọ́jà ó na búrẹ́dì sí kàrímù kàrímù gbà gbà gbà gba búrẹ́dì òyìnbó ọlọ́pàá kìíní bí kàrímù ti súnmọ́ o kò lẹ́sẹ̀ mo ti mú o ya ó yá fi gàgà sí lọ́wọ́ bí wọ́n ṣe mú kàrímù nìyẹn o ní àgọ́ ọlọ́pàá wọ́n gbé kàrímù sọ́jà wọ àgọ́ ọlọ́pàá raimi ọ̀gá ọlọ́pàá ó ní wò ó kàrímù àṣírí ti tú o afẹ́fẹ́ sì ti fẹ́ àti rí fùrọ̀ adìyẹ mo fẹ́ kí o bá mi sọ̀rọ̀ gidi ni o ó wo kàrímù ṣùgbọ́n kàrímù kò sọ nǹkan kan ẹyẹ mẹ́ta àti àgbàdo méjì wọ́n ń bára wọn wọ́n ń bára wọn jà wọ́n délé ẹjọ́ ni ẹjọ́ bá gbé ẹyẹ àti àgbàdo ló bá gbé jẹ ó rẹ́rìn kéékèèkéékèèké láìmí jágbe mọ́ ó ní hẹ́n òun díbọ́n ni ní ìgbà tí ìyá bá pa ọ ní orí nígbà tí ìyá bá pa orí ẹ wàá sọ̀rọ̀ gidi wò ó ọ́físà lọ mú ìyá láǹkẹ́ wá ọ́físà ó mú ìyá láǹkẹ́ wọlé ìyá láǹkẹ́ nìyí sáà ó bẹ́rí wò ó kàrímù ṣé o mọ ìyá yìí rí ìyá láǹkẹ́ ní kàrímù yéé díbọ́n mọ́ o ṣebí ènìyàn gidi tí ara rẹ̀ yá nítorí ọ̀ka ti fọ́ àṣírí sì ti tú <laughs> kàrímù lórílẹ̀ ó di gòńbé Kàrímù bá tún forin sí i ó ń kọrin wọ́n gbá kóńdó mọ́ lórí ẹ̀jẹ̀ yọ ó pariwo ó ní yéè ṣé ẹ fẹ́ pa mí ni <laughs> ìyàwó tó yà lọ́mọdé ní kò ní ta fẹ́ ń tọ́nà bí ìyàbá tó yà yóò mọ̀ ní ẹ̀dá fún kí n mo ṣe fún yín <laughs> Raimi wọ́n ti pa á lè lọ wọ́n ti ó ti pa ọ́ ẹ lọ mú irin gbígbóná yẹn wá kí ẹ wá kì ihò ìdí rẹ̀ ní kíá ni wọ́n ti mú irin dé Kàrímù dà ó ní ẹ dákun o ẹ ṣe mí màá jẹ́wọ́ ọgbọ́n àti jẹun ni mo ṣe ń ṣe bíi ọlọ́dẹ orí nǹkan kan ò ṣe mí hmm. láìmì dáhùn ni ṣé o wá rí i pé ọgbọ́n rẹ ti di òmùgọ̀ báyìí ó ti di òmùgọ̀ lónìí Kàrímù ni mo rí bẹ́ẹ̀ ẹ dákun raimi ní ìwọ àtàwọn wo lẹjọ wà nídìí iṣẹ́ burúkú yìí karimu dáwọn ni màá jẹ́wọ́ fún yín o olúwa mi raimi ní o tún o tún rí olúwa rẹ jẹ́wọ́ fún mi báyìí karimu dáwọn ni gbogbo gbogbo wọn tí wọ́n wà ní ẹ̀wọ̀n àfi bàbá aláṣírí tí ó ti kú raimi ní ìyá láǹkẹ́ ńkọ́ karimu ní oníbàárà mi ní ìyá láǹkẹ́ òun ni ó máa ń ra mẹnumọ́ lọ́wọ́ mi ẹ kó àwọn méjèèjì padà sí àtìmọ́lé wọn yóò fi ojú ba ilé-ẹjọ́ ní ọ̀túnla sergeant bọ́ládé ẹ lọ ṣe ìwé àti gbé àwọn ará àbí yìí lọ sí ilé sergeant bọ́ládé ó ní yẹsà ó bẹ́rí ìyáláńkẹ́ àti karimu jáde ní ààfin ọba àrí raimi ọgá ọlọ́pàá àti kábíyèsí tí wọ́n ń sọ̀rọ̀ raimi dáhùn ní kábíyèsí aláṣẹ ìkejì òòṣà mo ti ṣe ìwádìí iṣẹ́ tí ẹ gbé fún mi o ìwádìí sì ti fi hàn gbangba pé ọ̀rọ̀ tí ẹ sọ bẹ́ẹ̀ náà lórí àkànjí dáhùn ní ọ̀rọ̀ mélòó láàsọ tí a tún máa purọ́ inú mi dùn pé ò bá ọ̀rọ̀ náà bẹ́ẹ̀ raimi ní ní ọ̀túnla ni àwọn méjèèjì yóò fojú ba ilé ẹjọ́ àkànjí àwọn méjèèjì àwọn méjèèjì bíi báwo ráìmì ní ìyá láǹkẹ́ kò dá iṣẹ́ ṣe kò dá iṣẹ́ ibi yìí ṣe òun àti kàrímù sójà ni wọ́n jọ ń ṣe é àkànjí ní kò yà mí lẹ́nu gbogbo àwọn aṣebi ni àwọn alálẹ̀ ìlú yìí yóò tú àṣírí wọn síta tán ráìmì dáhùn ó ní àṣẹ o ẹ ṣeun kábíyèsí wọn kàn ní kí n jábọ̀ fún yín náà ni mò ń padà lọ sí ibi iṣẹ́ ó dìde ó jáde lọ àkànjí dáhùn ó ní kábíyèsí rẹ o elédùnmarè àṣé bí irọ́ bá lọ lógún ọdún ọjọ́ kan ṣoṣo ni òtítọ́ yóò bá yóò lè bá olúwa mo dúpẹ́ pé ẹ̀ ń tú àṣírí àwọn amòòkùnṣìkà lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìwádìí ilé-ẹjọ́ ikú fún Karimu sójà wọ́n sì ya ìyáláńkẹ́ sẹ́wọ̀n gbére hmm, ìní ìtàn bá parí ìná bá kú tó àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba elédùnmarè pé a parí ìwé ìtàn wa ọba ẹlẹ́san pé a parí rẹ̀ lónìí a parí ẹ̀ lónìí pẹ̀lú àṣẹ elédùnmarè láti ọjọ́ pípẹ́ tá a ti bẹ̀rẹ̀ ìwé ìtàn yìí àdúpẹ́ pé a parí rẹ̀ lágbára ọlọ́run ọba nígbà tí wàá tún dọ̀sẹ̀ tí ń bọ̀ ká tún fojú sọ́nà fún ìtàn míì tí a tún bẹ̀rẹ̀ pẹ̀lú ògo ọlọ́run ọba ní abala àṣà àti ìṣẹ̀lẹ̀ yorùbá mo dúpẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo yín ti àjọsùnkù ètò tòní débi tó lápẹẹrẹ lónìí ó ní ọṣẹ ọlọ́bẹ̀ ṣe gbogbo ẹ̀yìn tí ẹ bá ń jẹ́ náà ṣe wọn ẹ̀kú àbínú mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín ti àjọsùnkù ètò tòní láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ títí dé òpin ẹ gbogbo ẹ̀yin ìyá wa tẹ́ bá wa dá sí gbogbo ẹ̀yin tẹ́ pè wá wọlé àwọn ìyá wa tí wọ́n pè ìyàwó adescreen ìyàwó alexis àdúpẹ́ ìyàwó alọ́fà ẹ ṣé mo dúpẹ́ ìyàwó abímbọ́lá jp ẹ ṣé o gbogbo ẹ̀yin tí ẹ kí wa gbogbo ẹ̀yin tẹ́ bá wa dá sí ètò àdúpẹ́ lọ gbogbo ẹ̀yin silent listener silent watcher wa gbogbo ẹ̀yin tẹ́ gbọ́ wa tẹ́ ń wò wá ẹ ṣé àdúpẹ́ gbogbo ẹ̀yin tẹ́ gbọ́ wa lórí rédíò lórí wẹ́bsáìtì wa ẹ ṣé àdúpẹ́ hmm, ọlọ́wọ́n ba kò ní í dá wa dá bùkátà wa lágbára ṣe Èdùmàrè mo lọ́wọ́ gbogbo yín ó ní ọṣẹ ọlọ́bẹ̀ ṣe ẹni tó bá jẹ́ náà ṣe ẹ̀kọ́ àìbínú ibí náà láfi àdàgbé ètò tòní rọ̀ sí ẹ má gbàgbé fresh puna yam yín láti iléeṣẹ́ fresh puna yam ẹ jẹ́ ká kàn sí wọn lónìí gbogbo àwọn tá a fẹ́ raṣu a fẹ́ tún tà ní àbáwá tí ẹ fẹ́ lò ó a fẹ́ àwa náà fẹ́ máa jẹ nínú ilé ni ẹ jẹ́ ká kàn sí iléeṣẹ́ fresh puna yam fún láti Ghana náà ni iṣu ti wá ẹ ká pè wọ́n fún ohun tí iṣu tá a bá fẹ́ free delivery ni wọ́n á gbé wá sí ẹnu ọ̀nà wa ní UK ní gbogbo ibikíbi tá a bá wà wọ́n máa gbé wá ẹ ká pe Freddy lórí zero seven three seven seven five eight five eight eight zero zero seven three seven seven eight five eight five eight zero ẹ jẹ́ ká pè wọ́n lórí nọ́mbà yìí bàbí ká pè yọ̀ lórí nọ́mbà tiwọn náà zero seven three nine nine two zero four five three one ẹ̀ nọ́mbà tá a lè pè sí fún fresh puna yam from Ghana tí a bá fẹ́ eh, fún gbogbo jíjẹ iṣu wa ìrọ̀rùn ló bá dé o bákan náà dẹ̀ rèé replacement wà láàrin ọ̀sẹ̀ kan bóyá ń eh, tá a rà bóyá ó kù díẹ̀ káàtó àti àtúrè tó bàjẹ́ láàrin ọ̀sẹ̀ kan àǹfààní wà fún wa láti dá padà wọn ó sì replace fún wa sí èyí tó dáa ẹ ṣeun ṣeun mo dúpẹ́ ẹ má gbàgbé fún gbogbo ìpolówó ọjà yín nílé iṣẹ́ wa ìbílẹ̀ rédíò àwẹ̀ Ramadan ló ti dé yìí à ń fẹ́ onígbọ̀wọ́ fún àwẹ̀ Ramadan à ń fẹ́ onígbọ̀wọ́ fún àwẹ̀ Ramadan fún Ramadan program wa fẹ́ ràn wá lọ́wọ́ fún ètò Ramadan lecture lórí ìbílẹ̀ radio tv fẹ́ ṣonígbọ̀wọ́ wa ni kò sí nǹkan tó tóbi tó kéré jù ẹ̀yin náà fi ràn wá lọ́wọ́ àbẹ́yìn fẹ́ ṣonígbọ̀wọ́ ẹ̀ káwa náà sì máa pariwo yín fún ìgbọ̀wọ́ Ramadan àwọn àwọn náà fẹ́ yọ sakat nínú àwẹ̀ Ramadan ẹ kàn sí wa ní iléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò tv tàbí káàkiri ìyá àbàdàn ẹ lè pè sórí zero seven four lórí whatsapp wa plus four four seven four two four seven two eight seven four three kò síbi tẹ́ ẹ wà yálà ní uk ní nàìjíríà ní europe ní kò síbi tẹ́ ẹ wà tẹ́ ẹ ti pè wá ẹ bá wa ṣe nǹkan báyìí fún àwẹ̀ ramadan ẹ bá wa ṣe ẹ bá wa ẹ bá mi ẹ bá mi gbé wáàsí yìí síta fún àwẹ̀ ramadan kò sí ní tẹ́ fún wa kò sí ní tẹ́ mú wa kò kéré jù ọlọ́run ọba ló wa ní ládà ẹ̀ àwẹ̀ Ramadan kò ní lọ lásán ọlọ́run ọba yóò jẹ́ kí ẹ̀mí wa tí ó bẹ̀rẹ̀ yóò jẹ́ kó rí ẹ̀yìn ẹ̀ lágbára ọlọ́run agbára ṣe dùmarè mo kí gbogbo ẹ̀yin mùmínì pé ẹ kú palẹ̀mọ́ àwẹ̀ Ramadan yóò bá wa láyọ̀ láyé àti láyé ìdẹ̀ra bákan náà gbogbo ẹ̀yin alájẹ bàbá lọ́jà tẹ́ fẹ́ polówó ọjà yín tẹ́ fẹ́ káwọn èèyàn mọ̀ tẹ́ àti tẹ́ ẹ kàn sí wa lónìí níléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò tv ká fi tiwa ká fi gbé tiyín lárugẹ ká bá yín polówó ọjà yín kí gbogbo ayé mọ tẹ́ ń tà àti tẹ́ ń gbéṣe lọ́dọ̀ yín eh, inú ilé lẹ́yìn tí ń tajà ni àbí ọ́fíìsì ni abẹ́yìn nílé iṣẹ́ tẹ̀fẹ́ ká máa bá yín polówó ẹ̀ ẹ kàn sí wa lónìí ká bá yín polówó ọjà yín kí gbogbo ayé gbọ́ òun sì mọ̀ tí ẹ̀ ń tà àti tẹ́ ń gbéṣe yín nílé ìjọsìn eh, eh, gbogbo ẹ̀ wọ́n ti ń ṣí wàhálẹ̀ báyìí ẹ̀yin fẹ́ ṣàjọ̀dún ni ẹ fẹ́ ṣèkórè ni àbí ẹ fẹ́ ṣèsọjí ni tẹ fẹ́ káwọn èèyàn gbọ́ pa ẹ sí wa lónìí ẹ̀yin alásàlátù ni tẹ fẹ́ ṣe tẹ fẹ́ káwọn èèyàn gbọ́ ẹ kàn sí wa kaba yín polówó ẹ̀ka gbé jáde kí gbogbo ayé mo gbọ́ owó òpolówó ọjà owó ìdákọ̀ mu ni owó tábúẹ́ tí ò ga lára ni láti polówó ọjà yín ẹ sí wa lónìí níléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò tv plus four four seven four two four seven two eight seven four three òun náà ni ẹ lè pè sí lórí whatsapp láti bá wa sọ̀rọ̀ fún gbogbo ìpolówó yín bákan náà iléeṣẹ́ authentic event on point lábẹ́ àkóso èmi ọmọ yín ìyá àbàdàn authentic náà ni alága àdúrà alága ìjókòó lẹ́fẹ́ ni mc lẹ́fẹ́ ni event planner ni ẹfẹ́ olórin ni fún ilé ìjọsìn ni fún òde àríyá yín ni àbí ẹ̀yin ti ẹ̀fẹ́ red carpet host láti bá welcome àwọn guest yín ní entrance ẹ kàn sí authentic event on point a wà lórí instagram ẹ follow wa a wà lórí uh, facebook page ẹ like page wa authentic event on point fún gbogbo òde ìnáwó yín fún gbogbo pátí tẹ bá fẹ́ ṣe ẹ̀yin ẹ kàn sí wa ẹ̀yin fẹ́ ṣe pátí tó jẹ́ pé kẹ́ẹ̀kan gbé báàgì yín yàn kẹ́ máa bọ̀ sínú hall ni ẹ̀yin ẹ fi gbogbo ẹ̀dá wa fún gbogbo nǹkan tẹ bá fẹ́ fún ìnáwó yín ẹ kàn sí wa níléeṣẹ́ authentic event on point lábẹ́ àkóso ìyẹn ọmọ yín olólùfẹ́ yín ìyá àbàdàn authentic ni ẹ fọ́lọ̀ mi lórí instagram ẹ fọ́lọ̀ mi lórí facebook page authentic event on point nọ́mbà mi tẹ́ ẹ lè pè sí bẹ́ẹ̀ ní ìnáwó tẹ́ fẹ́ ṣe mc ni alága àbí alága àjókòó ni fún engagement yín fún gbogbo tó bá ti jẹ mọ́ ìnáwó yín ẹ pè mí lórí nọ́mbà mi lórí zero seven nine oh eight oh two five nine four four oh seven nine oh eight oh two five nine four four ẹ lè gẹ́ẹ̀tì mi lórí whatsapp náà kò síbi tẹ́ ẹ pè wá sí tọ́wọ́jà wa ò dé káàkiri igun mẹ́rin àgbáláyé ẹ lè gẹ́ẹ̀tì mi lórí whatsapp náà plus four four seven nine oh eight oh two five nine four four òní nọ́mbà mi tí ẹ lè pè sí fún gbogbo ìnáwó yín tẹ́ ẹ bá fẹ́ ṣe lágbára ṣe Èdùmàrè ohun rere òní wọn nínú ilé gbogbo wa ìbànújẹ́ òní wọlé tọ̀ wá wá ọdún lọ sópin ó lọ gbogbo ẹ̀kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ àti mú lọ àkàsọ̀ rèé àti ń gùn lọ díẹ̀díẹ̀ lágbára ọlọ́run ẹ̀mí wa tó bẹ̀rẹ̀ náà ló máa parí ẹ̀ àní rí dààmú o àní lójú ẹkún bẹ̀rẹ̀ àní lẹ́rẹ̀kẹ́ ò ṣe é wàhálà ó kéré tóbi kò ní wọlé tọ̀ wá àwa náà lá máa wá ẹ̀yin náà láti máa bá ojú tẹ fi ń wò wá òní fọ́ bẹ́ẹ̀ lè ti tẹ fi ń gbọ́ mi òní dìgbò nídìí tẹ̀ náwó sí lágbára ṣe Èdùmàrè ó wù ní ká jẹran pẹ́ lẹ́nu náà ni ò jẹ́ ibi náà láfi àdàgbé ètò tòní rọ̀ sí tó bá di níjọ́ mẹ́jọ pẹ̀lú ògùn ọlọ́run àtẹ̀mí àtẹ̀yìn láti jọ péjú wá sórí ètò yìí lágbára ṣe Èdùmàrè a máa lọ lónìí láti padà níjọ́ mẹ́jọ gbàgbà ọbẹ̀ níbẹ̀ ṣú àtẹlẹsẹ̀ báyìí náà ní dènà èmi ní mọ̀ wáyé náà lá máa a ní gbọ́kú síra wa orí wa ò ní burú orí wa ò ní dàrú ayé ò ní kó gágá wọn ní kó sí a lọ́wọ́ ọ̀rọ̀ tá ọmọ ní ìdílé wa lórí agbára ṣe ẹ bá ẹ má ẹ bá ẹ o ẹ má jà àmọ́ bàbá ní sùúrù ẹni pé gbogbo ohun tí ò tó lónìí yóò ṣẹ́kù gbọ́dọ̀ la ẹ jẹ́ ká fi sùúrù láyé wa onísùúrù ní ìjogún ayé a tún pàdé níjọ́ mẹ́jọ lágbára ọlọ́run ọba tẹ bá rí èṣù tọwọ́ kọ́mú tó fi gọ́gùn ojú ẹ mọ̀ fọ́ mú èṣù ṣeré o èṣù oníṣemí kò ní ṣẹ̀yìn kò ní àfilẹ̀ kó wa gbogbo wa títí tá a tún fi pàdé níjọ́ mẹ́jọ lágbára ọlọ́run ká pàdé láyọ̀ ká pàdé níre ká sùn láyọ̀ ká jí láyọ̀ ká tún pàdé láyọ̀ àtàláfíà ire o ire kàbìtì ó dìgbà kan náà ó dàárọ̀ ó tàbọ̀. Ẹ máa kọ́ máa kò tòbí lálàálẹ̀ wa mo fowó ra dé rí.

If you, nífẹ̀ẹ́ òye. Ijó ẹlẹ́rọ àfún ọmọdé àwọn ọba bàtà wọn up àfún ọlọ́kọ̀ọ́kọ́ ó ti dìrọ̀rọ̀ gbáà ní gbogbo United Kingdom pátápátá. bẹ́ẹ̀ni ní gbogbo ìgbà tí ọkàn yín bá ń gbẹ láti jẹ iṣu tàbí láti fi iṣu Ghana dára tó wù yín fún ìgbádùn ẹ̀mí yín nígbàkúgbà. Fresh Puna yam from Ghana is here for your satisfaction whenever you desire for it. Fresh yam from Ghana. Yes, do you want to buy yam? You want to eat it or you want to use it anytime at anywhere in United Kingdom? Fresh Puna yam from Ghana with free delivery to your address when ordered. There is also a one-week replacement policy. If interested, please call Freedy 377 858580 or call Yon on 07399204531. Ní gbogbo ìgbà tí ẹ bá fẹ́ ra fresh Puna yam from Ghana, àǹfààní wà láti deliver sí èyíkéyìí address tí ẹ bá ti send sí wa ní gbogbo United Kingdom. Ẹ pe nọ́mbà yìí láti order fún fresh Puna yam from Ghana tiyín lórí 07 three seven seven eight five eight five eight zero tàbí zero seven three nine nine two zero four five three one. iṣu àjẹpọ́nu látọ̀dá fún ìlera gbogbo ènìyàn níṣu fresh puna yam from Ghana ẹ pè láti ra tiyín lónìí ẹ jẹ ìgbádùn rẹ̀. Thank you ó ti di rọ̀rọ̀ gbáà ní gbogbo United Kingdom pátápátá. bẹ́ẹ̀ ni ní gbogbo ìgbà tí ọkàn yín bá ń gbẹ láti jẹ iṣu tàbí láti fi iṣu Ghana dára tó wù yín fún ìgbádùn ẹ̀mí yín nígbàkúgbà. fresh puna yam from Ghana is here for your satisfaction whenever you desire for it. fresh yam from Ghana. yes do you want to buy yam you want to eat it or you want to use it anytime at anywhere in United Kingdom. fresh puna yam from Ghana with free delivery to your address when ordered. There is also a one-week replacement policy. If interested, please call Freedy 377 858580 or call Yon on 07399204531. Ní gbogbo ìgbà tí ẹ bá fẹ́ ra fresh Puna yam from Ghana, àǹfààní wà láti deliver sí èyíkéyìí address tí ẹ bá ti sẹ́ǹdì sí wa ní gbogbo United Kingdom. Ẹ pe nọ́mbà yìí láti order fún fresh Puna yam from Ghana tiyín lórí 07 three seven seven eight five eight five eight zero tàbí zero seven three nine nine two zero four five three one. iṣu àjẹpọ́nu látọ̀dá fún ìlera gbogbo ènìyàn níṣu fresh puna yam from Ghana ẹ pè láti ra tiyín lónìí ẹ jẹ gbádùn rẹ̀. iṣu àjẹpọ́nu látọ̀dá fún ìlera. ó gbilẹ̀ káàkiri àgbáyé ó rẹ̀ dùdù ó dùn wò ó gbọ́ létí gbogbo ènìyàn. bẹ́ẹ̀ ni ètò tó ń kọ́ni lọ́gbọ́n ètò tó ń dáni lárayá ìròyìn tó kún fọ́fọ́ káàkiri àgbáyé ká polówó ọjà kájí ó bugbẹ́jẹ ètò tó ń pè délérò ètò tó ní ṣe pẹ̀lú àṣà ìròyìn eré ìdárayá ìròyìn àwọn gbẹjúmọ̀ òṣèré bẹ́ẹ̀ ni live on air for advert jingle entertainment breaking news gossip and news event promotion church program muslim program and all of your events ẹgbẹ́ gbogbo ẹ̀ wá kẹ́ ẹ wá polówó ẹ̀ lọ́gán ni gbogbo ayé yóò gbọ́ rédíò àti tẹlifíṣàn kan ló lè ṣe ìbílẹ̀ rédíò and television tiwantiwa tó kalẹ̀ sí United Kingdom the classy of African community online station best for the community home and abroad ìbílẹ̀ rédíò ni mò ń perí ẹ̀ fún gbogbo wa ní gbogbo ìgbàkúgbà tí òǹgbẹ bá ń gbẹ̀yìn láti gbádùn ètò tàbí tí ẹ bá fẹ́ polówó ọjà tàbí ohun tí ẹ ń ṣe ẹ kàn sí wa ní ìbílẹ̀ rédíò and television tiwantiwa ẹ lè wò wá kedere tàbí kí ẹ gbọ́ wa live on www.ibileradio.com tàbí lórí tune in radio lórí Twitter Instagram àti Facebook ẹ tẹ ìbílẹ̀ rédíò láti bá wa dòwò pọ̀ lórí ohunkóhun tí ọkàn yín bá ń fẹ́ ẹ pè àwọn nọ́mbà yìí zero seven nine zero eight zero two five nine four four tàbí zero seven seven nine five six seven one three eight five tàbí zero seven four two four seven two eight seven four three ìbílẹ̀ rédíò and tẹlifíṣàn tiwantiwa kárí ayé ni wọ́n ń wò wá gbọ́ wa ó kilẹ̀ bílẹ̀ tìtìtì. ìbílẹ̀ rédíò.